sabi who I be. Where one let Okoko Kwero Fola baby. I'm a lover, lover. Go bring your brother, brother. Of course it doesn't matter. She go so it, I need no fall Oh, oh, oh. I'm a lile ni Kwero Fola oh. Okay. Okay, appears. Okay. All right. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé POS máa ṣe ń ṣiṣẹ́? Yes, it's working. Ah, kò ṣiṣẹ́ nẹ́tíwọ̀kì yẹn ń lọ ń bọ̀ ní kò that ẹ tiẹ̀ sì try ẹ̀ wò náà ẹ má wọrí. ẹ wo ẹ má yẹ kí n try rẹ̀ torí mi ìfẹ́ wàhálà tí ẹ bá lọ lò tán ẹ má máa bínú. ìrọ̀ bọ̀dá kò tẹ̀ fáìn tẹ́lẹ̀ wọn tẹ́lẹ̀. ah kìnìún ẹ̀yin náà fáìn náà ẹ wo ẹ try ẹ wò jàre ká wo. Eh, hmm? ṣó pàdé ẹbí mi. kí ló ah, fẹ́ ra sísà. náà owó ni mo fẹ́ gbà. ok torí ẹ ló ṣe ń bóyún kí ló fẹ́ rìn kí ló special pé o fẹ́ gbowó níwájú àwọn tó fi rẹ́rìn mi understand. owó ni mo fẹ́ gbà bẹ́ẹ̀. owó wo ló fẹ́ gbà ṣé wọ́n lo ni owó ṣówó tí ìyá láyà ẹ̀ ṣiṣẹ́ because I don't understand owó ló fẹ́ gbà ṣé mo ti ní kó gba owó. mo ti ní sùúrù náà. kò make sense so bọ̀ àókè ṣá. owó yẹn náà ló fẹ́ gbà ọmọ. ṣe nọ́mà ajá ṣe gbádùn ṣe nítorí ẹ̀yin tó bá ti tán lé lérò báyà nínú ọmọlé olórogún ẹ kì í ṣòro mọ ẹrọ ọkọ àti ìyàwó tọjọ sọ̀rọ̀ ẹnu ẹnu sí iṣẹ́ gbádùn. bẹ́ẹ̀ ní sùúrù ní sùúrù fáwọn. are you normal? ó sọ fún mi pé a máa gba owó tá a bá lọ ó wá dúró síbí pẹ̀lú àwọn eléyìí. Ah, àǹtí ẹ̀gbọ́n òṣèwọ́n kan fún yín. wọ́n rí mi wow bó tó ṣe organize disgrace fún mi àwọn wo lélẹ̀ wọ́n rú nǹkan tó ń sọ̀rọ̀ pèrò wọ́n rú nǹkan tó ń sọ̀rọ̀ sí mi sí. pèrò sórí bó ti ń pèrò lé rẹ lórí báyìí. wow àbúrò yìí wọn ò kọ́ wọn lé o wọn ò kọ́ wọn lé rárá. oníyá wọn ṣe gbádùn ṣá. bébí sùúrù náà sókè bébí bébí kàmú ya jalo jalo jalo jalo jalo. sọ gbádùn a gbowó mọ jalo jalo bo jalo ma wọ mi gbowó mọ. sọ pin mi fún wọn kọlọ gbowó mi lẹ́yìn. bébí sùúrù ẹ bá mi ẹ bá mi gbé pin ẹ bá mi gbé kàn ya ní so ní so ní so ní so ní so ní so má bù má bù ní so ní so bébí ní so ní so ní so má wọlé má bẹ kó bàtẹ kù bẹẹ bẹẹ ti ṣe jalọ jalọ jalọ jalọ jalọ má wọlé jalọ jalọ má bẹ jalọ jalọ jalọ ní disgrace ẹ jalọ jalọ jalọ. gbèrò fọlá mo rí ẹ lókèrè àní mo fọ ṣá òhò lóhò ọmọ líle ni gbèrò fọlá o gbèrò fọlá gbèrò fọlá mo ẹ lókèrè àní mo fọ ṣá òhò lóhò. ìbànújò kò sẹ́yìn tí mo rò pé wà á sọ̀rọ̀ kó lè wá sọ́pọ̀ Adé. Babe. Kí ló ṣe? Why you so moody? Ṣùgbọ́n kọ̀ọ̀kan tó change moody lọ́wọ́ rẹ̀. Ìwọ gangan ni kọ́ tí mo gbà tó change moody. Èrò ah, kí ló ṣe é náà? Ṣé tó bá ṣe nǹkan tí ò dáa? Ṣé ò kí mọ̀ ni? Àbí torí kò yé mi bó ṣe ń béèrè báyìí lọ́wọ́ mi? Kí ló ṣe mí tí báwo ṣó mọ nǹkan tó ṣe ni? Ah! ó mọ gbogbo nǹkan tó fojú mi rí lọ́jà ó mọ gbogbo bó ṣe insult mi tó embarrass mi ṣojú gbogbo èèyàn kí ló dé kí ni mo ṣe fún ẹ kí ni mo rà gba ẹ náà tó kọ jẹ́ pé irú àwọn nǹkan tí ò dá bẹ́ẹ̀ yẹn ló kọ láì kó máa ṣe fún mi ó kọ láì kó kó máa change mood mi èmi tó ṣe pé kí n tó kúrò nínú ilé yìí I was very happy mo tó jà tán ó ṣe gbogbo ẹ mood mi change I became sad gbogbo àwọn èèyàn tó tẹ̀ tú wá bẹ́ẹ̀ pé òkè o tó ń bẹ̀ ẹ́ wípé kò kò kò calm down kò ní sùúrù kò ṣe gbogbo ẹ̀ ó tún mú gbogbo wa ó tún mú gbogbo wa papọ̀ kí ló dé náà. Adémídé Adémírawọ̀ Adémídé wait me understand o mean pé ọjà ta ti dé like an hour ago bí i two three hours ago nǹkan tó ṣẹlẹ̀ ó mú mi sínú ó wá rẹ rólẹ̀dè mi ọwọ́. mi ì mọ ẹ sínú ah mi ì mọ ẹ sínú nǹkan tó ṣe tí ò dáa ni mò ń sọ fún ẹ wọn ní tójú bá ṣe pé báyìí fi wọn ojú ni kó dáná o ò regard me Oh, for me no respect in front of people ah how do you call me your man and you don't respect me kí I thought you were a Christian. Oh, what ka Bible ẹ. Christian Those only people sọ ní wípé bínú má ṣe ṣe má ṣe jẹ́ kó mi kó wọ̀ bá bínú ní. Ah, ìwọ ló mọ̀ pé kò disrespect ọkùnrin ẹ̀. Oh, mo disrespect. Yes. How? Are you better people who sọ̀rọ̀ sí mi now? Oh, most sọ̀rọ̀ sí ẹ. disrespect mi nìyẹn. no ìdánwò máa ń kéré dín kọ ẹ̀ ni? Tọ́lá sọ́ọ̀sì òun you're not getting Yàrá kéré dín kọ ẹ̀. Jọba ọmọ yẹn sọ̀rọ̀ sí ẹ, bá ọmọ yẹn disgrace ẹ. Ṣé mo gba etí ẹ? Ṣé mo nù ẹ? Ṣé mo faṣọ ya mọ́ ẹ lọ́rùn? Dá mo faṣọ ya mọ́ ẹ lọ́rùn. Àbí mo domi lé stupid èmi ni mo gọ tí mo jẹ́ kátẹ́gùn gbọ́rọ̀ yẹn kúrò nínú mi tí mo pọ̀ òkè ó nọ́mà yẹn ti lọ nìyẹn ká jẹ́ move on ó wá wí tó lọ́kùnrin ni ó jẹ̀bi ṣó wọ́ ṣòkòtò mi ìfẹ́ dọ́gba ni sọ mi lóhùn ó wọ́ ṣòkòtò mi ìfẹ́ dọ́gba à èmi ni mo pọ́n ẹ lé aṣọ àpọ́nlé ẹ̀jẹ̀ rẹ̀ ó ti ya ṣé bí mo lọ́mọdọ̀ tó lè dáná bò pa jẹ́ kí n wò ó kí n pọ́kọ mi lé o kí n bọ́ sí kíchìn kí n dáná fún bílí paná di oúnjẹ yẹn wọ́n ìjà bí ẹ̀dá kò sí kankan ebi apá apá pápá ìjàwé ẹ lẹ́nu tó bá ti bí ẹ̀dá tó mọ̀ kó fẹ́ jẹun lé má bọ̀ sí kíchìn ẹ̀ kó lọ dáná ó stupid àwítọ́ òun o òun ọkùnrin o èmi ṣe kíníkù kíníkù ó yẹ kí n dúró ni kí jẹ́ kó disgrace mi kó jẹ tẹ̀mí mọ́lẹ̀ báyìí wèrè lẹ́ máa ń láìkì ọdẹ lẹ́ láìkì àwọn tí mò ń sanwó fún ọ̀jọ̀ ẹ lọ wọ́n tó ẹ lórí ibu nuisance. tó kọ́ mi sọ̀rọ̀ ó ló tiẹ̀ pé kò tún náà nílé ló bá wọ́ọ̀sì kó kàn ní sùúrù lórí gbogbo kínní mi náà máa fún mi respect díẹ̀ ṣojú àwọn èèyàn kó tó nǹkan tí mò ń bìrì fún yẹn no asking for too much bá respect mi díẹ̀ díẹ̀ nǹkan tí mò ń sọ nìyẹn náà ẹ ti lè tó gbogbo pé gbẹgbẹ. pérò gbèrò fọ́lá mo oh. oh. mi sọ pé mi ò fún ẹ lówó. àkìlò ẹ̀rọ ń ṣé mo ṣáà sọ fún ẹ pé tí pèrò bá ti sẹ́ǹdì owó sí mi máa mọ bí mo ṣe máa transfer sọ́dọ̀ tiẹ̀ sí ẹ̀ náà ẹ wo mi ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o iyì ah. ah, tí mo ní kẹ́yìn fún mi ni mò ń béèrè lọ́wọ́ yín o ọ̀tọ̀ ni iyì tíyàwó yín bá fẹ́ fún mi. ẹ mọ̀ pé promise mi pé àwọn fẹ́ fún mi ní owó àtàwọn ohun kọ́kọ́ fẹ́ fún mi so mo máa sọ fún yín sí pé kẹ́ bá mi rán wọn létí tẹ́ bá délé pé kọ́ wọn yín kọ́ wọn sí mi àmọ́ èyí tí mo sọ lọ́wọ́lọ́wọ́ yìí owó kan fẹ́ fún mi. o ní nọ́mbà ẹ lọ́wọ́ o lè pé kó rán létí fúnra rẹ àbí wo owó tèmi fẹ́ fún ẹ èyí sọ fún ẹ pé kó o jẹ́ kó send owó sí mi tí má ti receive alert má transfer owó ẹ sí ẹ kò sí problem pa yẹn náà wo lọ bá mi wo fóònù mi wo bí ó ń charge kò sí bá mi wo fóònù mi tí mò ń charge jàre. má dà lóhùn jàre ẹ wo ọ̀rọ̀ tí àti ẹ̀ ń sọ mo fẹ́ béèrè pé ṣé obìnrin lè da ọkùnrin mú ni. possible na kọ́lọ́ máa jẹ́ kára dánwò ṣé wọ́n mọ̀ pé ọkùnrin tó bá já lágbára tó bá fẹ́ mú balẹ̀ obìnrin náà máa ń lò ìwọ wo example inú bible samson alagbara. Hmm. ìgbà tó máa mú wálẹ̀ obìnrin náà lò and there are some other instances bẹ́ẹ̀ yẹn dáadáa hmm. pàdé mi ó possible bàjẹ́ bàjẹ́. ẹ ẹ tí you understand nǹkan tí mo sọ. wíìmì mi dey understand nǹkan tó ń sọ. èmi ò sọ̀rọ̀ spiritual mi sọ̀rọ̀ pé spiritually o pé báwo lọ obìnrin ṣe ń ṣe nǹkan tí mo sọ kọ́ nìyẹn what i'm saying i'm talking about the physical level now not spiritual. like feast. physically pé ṣé tàbá tó bá dorí pé ókè o kájọ tako ara wa sóbìnrin lè da ọkùnrin mú ni. wọn kò lè possible àti pé kí lọkùnrin kankan kan fẹ́ máa wò ó lẹ̀ tóbìnrin máa fi máa nà gbogbo aláwọ̀ pé àwọn ọkùnrin òdì mẹ́sàn-án la ní obìnrin wọn ò ní ju méje lọ ara rẹ̀ ló ti yọ wọn báwo lóbìnrin ṣe o ò lè mi try ẹ̀ gan o ò lè bá mi dán wò wá gbọ́ sókè ebi máa ti lé máa ti wá bójú ẹ̀jẹ̀ gidi. bọ̀bọ̀ báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí jẹ́ kémi wá ja ẹ̀ sórí egungun seven yẹn hmm. ó máa ń supersede nine nígbà míì o ò tí ì wo àwọn trenches kọ̀ọ̀kan kò wo àwọn támà kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn ọmọ ẹ̀lẹ́ tó máa bá pàdé níbi bẹ̀ àwọn ọmọ tó jẹ́ pé wèrè orí wọn fresh ni ó ń gbá gidi tó bá fẹ́ bá ẹja àwọn gan fúnra wọn àti kọ́kọ́ yọ̀gò wọn àti làgò mọ́lẹ̀ ìmí ìgbọ́ lè gúnra ẹ̀ kó tó di pé <laughs> má sọ nǹkan tó ń sọ yẹn mọ́ o wọ́n wà o obìnrin tó lè fi síkà pẹ̀lú ọkùnrin wà. Hmm. Hmm. ọmọ hmm. Eh, but at first kí ni ẹ náà fẹ́ wá débẹ̀ nígbà tí mo rá àwọn ọmọ gidi àwọn tó pẹ́ pẹ́ tó fresh jẹ́ pé wọn ò fẹ́ wàhálà kọ́kọ́ máa láfíà àǹtí wọn ni màá fáwọn ẹ lẹ̀ màá ní mo fojú lẹ̀ mo lọ ń wá ìrojú kiri ọmọ tó máa gún mi ní ìkẹyà náà ni wọn. àwọn kan síwájú orí. sọ ni o because àwọn obìnrin míì wà tó jẹ́ pé ojú wọn tutù àwọn oró tó wà nù ojú tèjò lọ. Ah àdúrà táwọn máa gbà sọ ọlọ́run ni pé kọ́lọ́run má jẹ́ ká fọ́ victim irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn. if by chance péyàn wá fọ́ victim gan àdúrà wípé kọ́lọ́run fúnyàn ní omi sùúrù mu téèyàn fi máa máa bá wọn ta hmm. because bọ́n bá ṣe gbé wá téèyàn náà bá ní pé kóun gbé pàdé wọn bẹ́ẹ̀ èèyàn náà ló máa jẹ̀bi last o. inú wọn táwọn yàrá fi máa ń sọ pé sùúrù ni bàbá wa sùúrù dẹ̀rẹ̀ kò kí ń pọ̀ jù. bẹ́ẹ̀ ni o. so so that same sùúrù náà la fi ń ṣọkọ wọn tí wàá sí ní sùúrù ó ti kó gbẹ̀jáde. ẹ ẹ bọ jóná kí wàá ní reason tó fi ń béèrè yìí béèrè fún <laughs> béèrè. ṣá lè discuss ní alẹ́ alẹ́. ẹ wo ìjọba mú fóònù mi náà morífẹ́. so sábà ti pẹ́ bẹ̀rẹ̀ consultation na the way ní láti sọ fáwọn sí di reaction ọ̀nà lẹ́tà ìwà ọkọ̀ máa pass through the way ọmọ ní kí wọ́n bá fún ìpàdé ìdílé nìkan. okay okay all right no problem yeah màá pè yín. Ah, ẹ kú iṣẹ́ mo rí pé ẹ̀yin lẹ ní bíi. kí lẹ sọ yìí ah, gbogbo àdúgbò yìí láti òkè yẹn tó fi lọ́gbọ́gbọ́ yẹn àwa lọ́lọ́run jogún ẹ̀ ọ̀gá mi ṣe yá tì nínú iṣẹ́ ah, ẹ mọ̀ kan ẹ bá wa kọ̀ gan yín. <laughs> <laughs> ṣùgbọ́n ká mọ̀ parọ́ ká mọ̀ jalè o àwọn èèyàn á mọ̀ ṣe o kàn fi lè fi gbogbo bẹ́ẹ̀ kàn fi. àti gbogbo bíbá Ah, ah ah ah ẹ máa wọlé o congratulations congratulations. what's the good news. Ah, ah, eh, èmi ni mo sọ fún wọn. ọmọ sẹ́rin ló sọ fún abá ṣe débẹ̀ góyè bísí pé èyí ni ìjọba gbé gbogbo dé fún títí dé títí ìbẹ̀ni náà àwa ò fi oríire ńlá ni o. congratulations ma congratulations. ìwọ ló explain fún wọn pé kí ni. Eh, mo kàn ṣàlàyé fún wọn pàwọn àná. pé kí ni so jọ ṣàtàlántà tẹ́lẹ̀ ni torí òun broadcast i don't understand ṣàtàlántà à ń ṣiṣẹ́ wọ́n gbé ṣẹ́ta mọ́ ṣe fún wa dẹ̀nà inú ọ̀hún pẹ̀lú ọbọ̀jọ jáwúrà ṣó make sense tóun bá tiẹ̀ stupid tó daft tí òun mọ̀ pé ìdíṣẹ́ ẹni lọ́tí mọ́ ni lọ́lẹ̀ ṣó ẹgbẹ́ iná máa congratulate mi bíi pé kí ni ṣọ́ọ̀ṣẹ́ mi lóore ni. ọ ẹ má bínú o nǹkan ayọ̀ ni. mi ò sọ fún yín pé nǹkan ìbànújẹ́ ni bóyá ẹ̀ gẹ̀ẹ́kì ṣáyé ń ṣe tẹ́lẹ̀ ni ayé ò ṣe mí náà iṣẹ́ mi rèé wọ́n fún mi níṣẹ́ mi ẹ̀jẹ̀ jọ ń sọ kò make sense ṣe bá nǹkan gidi wá ká sọ àbí nǹkan mi. mi ò sí ìgbòdì mo lòdì mi ò sí ìgbòdì ẹ bá mi ẹ bá mi ṣe bá ẹ jọ ah. ẹ jọ. sájábù ọjà rí jona kí ló ń ṣẹlẹ̀. sájábù jẹ rí. ẹ kúṣẹ́. ọmọ líle ni pèrò fọlá o pèrò fọ́lá pèrò fọ́lá mo rí ẹ lókèrè àní mo fọ́ ṣá òwò lówó ọmọ líle ni pèrò fọ́lá ah, wo. ẹlẹ́yinjú wẹ́gẹ́ àdúmọ̀ràn dán. ẹ wò ìyàwó wa àwọn òjò kọ̀ọ̀kan mọ́ ajẹun tó ta ìjẹun tó tún ní ká máa gbélé nìkan jẹjí máa ṣe wà káwọn lọ máa ṣu tá a bá dé lọ. ṣẹ́rí ọmọ Ondo lè mi rò mm-hmm. Ondo jẹ́ máa ń tọ́jú àlejò tá a bá béèrè lọ́wọ́ àwọn tí ó kì í ṣàbòsí mm. wọ́n máa sọ fún yín pé a máa tọ́jú àlejò. Ah, àwọn wa ni wọn kì í mm-hmm. ṣàbòsí. ilé mi lè wà o mm-hmm. a ti jẹ a ti mu a tún dì lọ lé. Ah. <laughs> next time bàbá ń bọ̀ báyìí a máa múra ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin wa. Ah, ah. ah, kí ló ṣẹlẹ̀ kí ló dé wọ́n léyìn léyìn. jọ̀wọ́ eh? kí ni tó fẹ́ láwọn èèyàn kọ́ mi lára mi. ní kọ́ àwa kó bọ̀ bí. wọ́n ti parí ọ̀rọ̀ wọ́n ti sọ pé ilé nílé wọn mm-hmm. ilé nílé yín jàre ṣé ti jíjẹ mímu ọlọ́run ò ní fi wọ́n wá. àmín ajá ní sùn sórí ara wa. àmín láti ìlà yìí. yóò wá ní kẹ má jẹ ká méjèèjì ní ìlú. no ọjọ́ méjì pẹ́pẹ́ three days ọ̀sẹ̀ kan five ẹ ṣe wá lọ́dún kan. Ah, bẹ́ẹ̀ má sọ mí déyàn burúkú lójú àwọn ọkọ mi ẹni tàn ìgbà wo gangan lè fẹ́ wà <laughs> iṣẹ́ kìnìún bílí wà kó dáná fún yín. Ah, ẹ ṣe gan. ẹ jẹ́ lọ máa rí ìjọ. ẹ jẹ́ kí n sáìsì yìí náà ìdíje ẹ kí n wo mm-hmm. bí ẹ máa rí kọ̀ọ̀kan fún yín. Ah, èmi sáṣọ kan náà lájọ ní ẹ̀yin kan náà ah, ah. èmi ò bí báyìí lọ. ẹ̀tàn òun pọ̀ sẹ́yìn àwọn aṣọ tí ó bá fẹ́ fún yín pọ̀ sẹ́yìn. <laughs> ṣé grandma wa ló fi jẹ́. grandma tẹ̀lé fún yín. mo lè láì bàtà ọmọ. fine. Okay. Um, Adi, Adé, àwọn you wá kí wa lọ́sàn-án yẹn, báwo ló ní pẹ́ ṣe jẹ́ sí iná? Ìbọn wà àbúrò mi, ìṣàlàyé fún ẹ̀ náà. Àzìn àbúrò ẹ̀yà o, àbúrò àdúgbò àbí mother side, be father side, àzìn kí ni connection yẹn? ọmọ ìyá mi ọmọ bàbá mi ni wọn náà gbogbo ẹ mo ti ṣàlàyé fún ẹ. o oh. má bínú bóyá torí ẹ̀rí ìjọra lójú mi. Ah, ah. <laughs> èmi ti ṣàlàyé fún ẹ náà wáyé ṣe bèbí clayton gbàgbé òfin nǹkan tèmi àti ẹ ti jọ sọ báyìí mo sọ fún ẹ wípé bẹ́ẹ̀mi ṣe wà mọ́mì lèmi jọ ṣúra àwọn méjèèjì morífẹ́ àti jẹ́sọ́lá dáàdì làwọn jọ mm. dáàdì pupa wàá rí pé àwọn méjì fẹ́ láì tẹ̀ báyìí mọ̀ sí dúdú kò sí rèé jọ èmi rò pé tẹ́wé bá ń pẹ́ lára ọ̀ṣẹ̀ ó yẹ kó dọ̀ṣẹ̀ ni irú mọ́mì tèmi àti dáàdì mi sìn wọ́n jọra wọn so àwọn ọmọ náà gbogbo wa rí lè jọra wa tó bá ti rí wa wa ti mọ̀ pé family làwọn lè no problem but mo fẹ́ sọ nǹkan kan mi ò fẹ́ kọ́ wá kí wa mọ̀ mi ò rí lè láìkẹ́ mọ́ wípé anytime tá a bá mẹ́sàn-án káwa ló kí wọn ah àti ìtúráyè get àwọn kọ̀ọ̀kan fún un kò ní dàbí pà ń kógun lé lọ síta you know we go shopping go out and everything. dúró kò nǹkan kan wà tó rú mi lójú àwọn ló sọ̀rọ̀ pẹ̀lú. àwọn tó pè lábúrò ẹ̀ náà. tí wọ́n ṣe wọ́n ṣe gbọ̀ngàn fún ẹ. oh babe kí ló pọ̀ jù kí ni reason tó fi wá sínú bí gbọ̀ngàn gbọ̀ngàn ṣe bí visiting we can go ṣé ó lè ní. ọmọ àbúrò mi là ń sọ̀rọ̀ ọ̀pọ̀ ẹ̀yìn náà ọmọ ìyá mi ọmọ bàbá mi kọ́ má lè wá síbi tí mo wà. àkọ́kọ́ kí ni ìtumọ̀ òwe lè nà kó yé mi bóyá tó bá ṣàlàyé ẹ̀ fún mi dáadáa yé mi. nǹkan tí kò yé yẹn mi mọ́ mi mọ́ kọ́ má wá síbí mọ́ fine a lè lọ kí wọn solution So kí ló ṣẹlẹ̀. gbogbo wọn ṣe wá síbí báyìí lọ́sàn-án yẹn ìwà tí wọ́n jọ ń rẹ́rìn-ín náà ẹjọ́ ń dà para tínú mi gan tiẹ̀ ń dùn wípé irú nǹkan báyìí ni mo fẹ́ kí bèbí mi àtàwọn àbúrò mi ìrànkọ́ ìrẹ́pọ̀ wà láàárín wọn kọjọ́ máa ṣe nǹkan papọ̀ ibẹ̀ ni unity àti peace ti máa jọba ibùn lọ́kàn tèmi gan so kí wá ní gbogbo nǹkan tó ń sọ yìí wípé ò fẹ́ rí wọn bèbà ṣọ́ọ̀ṣì ẹ̀ ní ṣọ́ọ̀ṣì kankan fún ẹ̀ no na òun títí dì sí náà kò tí ì sí jà kò sí jà. ṣé kí ló wá dé tó fi sọ pé ò gbọdọ̀ rí bímọ. no mo kọ pé káwọn máa lọ ó máa bẹ́tà ju káwọn wá yìí ó máa tún ní ìmọ̀ mi ṣàmọ̀ṣá mi ṣáà fi comfortable. o dẹ̀ ní wọ́n ṣe ẹ́ wọ́n ṣe nǹkan tó bí ẹnu o dẹ̀ fẹ́ rí wọn bí. babe mi sọ pé mi fẹ́ rí wọn mọ́ kọ́ má wà bí that is the problem ká lọ kí wọn ṣé bí yẹn ni solution visiting visiting jẹ́ àbí. ó dágbà yan kò sí wàhálà níbo ni bàbá ṣe pè gbá ẹ àṣẹ bàbá gbé kọ́ má wà bí ìwọ ló kúkú nílé ẹ àṣẹ tó bá ti palẹ̀ náà ni ló máa múlẹ̀. òṣì ní kọ́ máa wá ẹ̀ sọ àlọ́. what's that supposed to mean kí ni ìtumọ̀ nǹkan tó sáǹsì sìn. Ah, ìwọ náà ló sọ ní ìsìnkú fẹ́ẹ́ rí wọn bíbá ìmọ̀ ọmọdé ní kò sí problem. so ṣé mo wá mention pé mi mo nílé ṣé mo sọ̀rọ̀ ilé ń bẹ̀ torí tẹ̀yìn máa sọ̀yàn dó lórí burúkú kò jù yẹn lọ torí fẹ́ sọ̀rọ̀ ẹlẹ́nu kò yé mi kí ni mo tí ì tó ti fa ìwọ lónílé ilé tẹ́tí plan àti tàmọ́ lórí àbí because mi understand torí máa kó géńdé méjì wá kó wá máa dà wọ́n sí mi láyà to bá sọ mí pé o pẹ́pẹ́sẹ́ o àwọn àbúrò ẹni o tó jẹ́ pé mi ò mọ̀ bóyá òun fẹ́ kan náà méjèèjì bẹ́ẹ̀ yẹn kó wá dípò lóyún wá wá máa wálé mi ẹ ò máa máa bọ́yà máa máa bọ́mọ máa tún máa bọ́ bàbá ọmọ ọ̀nà àwẹ̀ sọ fún mi kọ́ di pé máa tún mọ́ lé mi tẹ́ máa tà mọ́ mi lórí tí mi jẹ̀ nímọ̀ àwọn ẹran náà kílẹ̀ tó lájú lè máa ní mo nífẹ̀ẹ́ ni ìfẹ́ fọ́jú mi ìmọ̀ ìfẹ́ òfọ́jú ẹ̀yìn tẹ́yìn yóò fẹ́lẹ́ fọ́jú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi sùúrù now calm down jọ́sọ̀ rò pé mo lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ẹ ṣá. kí ló tó lè ṣe èèyàn ni wọ́n náà èèyàn tí ẹ̀ ní kí ló tó tiẹ̀ lè ṣe aṣáàkì kàṣe ibi aṣáǹkà bíbélì ọlọ́run fọwọ́ lẹ́rán báyìí ni tó fẹ́ ṣù láyè láti lọ fìyà jẹ jóòbù ṣọlọ́run ò nífẹ̀ẹ́ jóòbù ni sókè ló wá sọ fún mi torí mi mọ̀ kọ́ tá tí fà tá tí fà lọ fàbọ̀ ìyẹn sọ fún mi pé ilé ni ilé àwọn kí lájọ sọ débẹ̀ kẹ́lẹ̀ ta lémi ilé ni ilé àwọn nàún kọ́ má wà bímọ. kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà gbogbo kíní ni mo ti ṣàlàyé fún ẹ lọ́sàn mo ṣàlàyé pé ọmọ ìyá mi ni wọn ọmọ bàbá mi ni wọn pé mẹ́rin dádì làwọn jọ mọ́mí dẹ̀ lèmi jọ bí mo rí fẹsẹ̀ wa ẹ mo sọ fún ẹ pé mọ́mí gangan lòún jọ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ yẹn ṣe rí yẹn mọ́mí ló fi jọ mo ti fi píjọ ọ̀hún ẹ̀ náà ewu wá ní gbogbo nǹkan tó sọ mi láìkẹ́ o mi láìkẹ́ o. tó bá sọ pé mi mo nílé bẹ́ẹ̀ ni ah, ah. èmi ni mo nílé kọ́ máa wà bí mo. kí ló wá sọ ní ìsìnkú tó gbọ́ mẹ́ta lé mọ́ ẹ lórí. ẹ má sọ mi di wèrè ẹ má sọ mi mo fàárọ̀ ọjọ́ mi ṣe iṣẹ́ kí ó dọjá lẹ́ kí n máa wọ́ mi báyìí kí n má rìn kò mi ò lè máa bọ́ kọ máa bọ́ yàwó ojú ọ̀nà kó jọ́. okay okay okay sami di wèrè. okay babe you know what mi fẹ́ kájà ṣíṣe gbogbo bá ṣe ń pariwo yìí mo bá òun níbọ̀ sí màmá gbọ́ mi ò dẹ̀ fẹ́ anything tó máa fàjà láàrin mi àti i love you and i wouldn't do anything tí mo mọ̀ kó máa hurt ẹ àbí tó máa pẹ́ lára please jọ̀ọ́ tó yọ lọ jẹ́ kí àlàáfíà jẹ́ kó wà láàrin wa jẹ́ kó fi ilé yìí jẹ́ kó fi ṣe ibùgbé mi fẹ́ gbogbo bá ṣe ń jàkọ̀rọ̀ nísìnyí náà báwo ló ṣe máa ma sọ pé mo máa ṣe nǹkan bẹ́ẹ̀ I would never do such. lẹ́kànnà ṣé ibi mo ṣe wáyé ìfẹ́ ń gbá gidi gan lórí mi ì lè jókòó one minute kí n má ronú pa ẹ̀ tí bá jókòó báyìí wọ́n ni mò ń wò mo jáde mo wá ń ta mo máa ṣe mí bíi pé kí n ti padà wálé wá bẹ́ẹ̀ ni mo ṣe bá mi lóde fóònù tí mò ń tẹ fóònù yẹn kọ́ mi ṣe kankan bẹ́ẹ̀ instagram page ẹni mo wà gbọ́n pictures ẹni mo wò tó múnú mi dùn tó mi ní fẹ́ kí mi àti ẹ wá bẹ̀rẹ̀ sí ní máa jà lórí kíni o ti sọ nǹkan tó fẹ́ fún mi o lè ti gbà mú ní kò sí problem please jọ tó rọrùn má ti kàjà please. i'm sorry i'm just trying to protect our relationship èmi náà mi láti ọ̀tẹ̀. Jọ̀wọ́ love me baby, jọ̀wọ́ love me for who I am jọ̀wọ́ love me baby ìwọ láàyò ọkàn mi jọ̀wọ́ love me baby. ó yẹ ká kí bọ̀bọ̀ ènìyàn ká tún kì í yes because i'm hundred percent sure pé òun ló jẹ́ kí relationship yìí work out. jọ ṣé mi ò try ni èmi náà ń try gbogbo nǹkan tó fẹ́ ni mò ń ṣe fún and i love him. <laughs> love is not enough for me. oh really. ó máa ń rẹ ìfẹ́ ṣé òrí ó ní àwọn nǹkan kan tó so pọ̀ mọ́ ìfẹ́ tó máa ń jẹ́ kí relationship work out. Mm-hmm. mo ṣọ̀n pé àwọn nǹkan ìní bọ̀bọ̀ yẹn ní tí relationship yẹn fi wà till now. ẹ ṣàlàyé fún mi o bí àwọn nǹkan. ayé àdá máa sọ fún ẹ tolerance mm-hmm. endurance mm-hmm. patience. Ah! patience yẹn gangan ni. mean, yes patience yẹn gangan ni bọ̀bọ̀ yìí ní tí relationship yẹn fi work out. Ah, ah, ṣe bí ìwọ ni <laughs> ọmọ líle ó ń gbóná bí ẹlẹ́gùn ìṣọ̀kan náà. ẹnu ara yìí lẹ́bọ̀ you say something ṣẹ́rí mi àtàdé mi de. i love ara wa a jẹ́ kí understand ara wa yorùbá ti parí ọ̀rọ̀ wọ́n ní mọ̀wá foníwà òun ló ń jọ̀rẹ̀ jọ̀rẹ̀ èmi àti àti mọ wá ara that is why sometimes i call him the perfect man for me. Hmm, hmm, ẹ̀yin èèyàn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ni ọ̀dẹ̀ lẹ máa ń like ẹni tí ẹ máa gbé orí ẹ̀ sàdíyà báyìí lẹ máa ń like. Hmm. Ohun tó bá wẹ́ lẹ́nu ló lè fẹ́nu rẹ̀ sọ́rọ̀. Ah. <laughs> Oh, serious. Mm. Ah. àwọn post wọn gbà mí báyìí àfi bí ẹni tó wà depressed mhm. mi ò understand. wọ́n wá sọra wọn di motivational speaker lẹ́nu wọ́n lè sọ pé you die you die tomorrow lè ní you live by you dying ọ̀tún làwọn lè ṣe by you die by living kó tiẹ̀ wá yé wa mọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ sọ́fẹ́ kú ni. ṣé ẹ̀mí èjì ẹ̀rẹ̀ tí ẹ bá pèrè kẹ̀bìrì ọ̀fọ̀ kí nìkan tó ń ṣe ọ̀gbọ̀ngàn. Ah. Ah. Hmm. Hmm. àwọn òpè wọn ò pè wọn ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ let's speak it from another angle mm-hmm. ṣẹlẹ̀ ó ní nǹkan tó máa ń pè ní withdrawal syndromes mm-hmm. ìyá ìbọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn mọ̀ bóyá tí lifestyle èèyàn bá change so kí ni ẹ máa affect èèyàn mentally ó dẹ̀ máa affect èèyàn physically mm-hmm. ó possible kó jẹ́ nǹkan tó ń ṣe nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé ẹni tẹ́ pé máa ń ṣe fàájì tẹ́lẹ̀ tẹ́ pé àjọ máa ń gégó àjọ mọ tí ń ṣe gbogbo ẹ̀ all of a sudden tíyẹn ò jẹ́ kó ṣe nǹkan kan mọ́ and ọtí tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ gangan bí mi ò tiẹ̀ mọ̀ mí mo sì mọ̀ títí ẹ̀ in most cases èèyàn máa ń ní withdrawal syndromes ẹ̀ hmm. depression dẹ̀ wà lára àwọn nǹkan tó máa ń experience ẹlòmíì ó lè jẹ́ sleeplessness ẹlòmíì sweat in the forehead ẹlòmíì restlessness so bóyá o maybe or maybe not èmi kàn fi pé bóyá ó dá nǹkan tó ń ṣe nìyẹn tí mo dẹ̀ believe pé over time ara ẹ̀ sì lè adjust. ẹ mọ̀ nǹkan tó ń yà mí lẹ́nu mo rò pé kí ló fẹ́ jẹ́ kó wà depressed because wọ́n lówó lọ́wọ́ wọ́n ń gbélé ọ̀fẹ́ wọ́n ń jẹun ọ̀fẹ́ wọ́n ń gbá ọ̀fẹ́ àwọn tó pé à ń gbowó lọ́wọ́ wọn gan ah. àwọn ago wọn depressed àwọn náà máa post kò yé mi. ẹ dájú the main reason tí mo ṣe sọ wípé possibility kò jẹ́ wípé he is suffering from withdrawal syndromes. withdrawal syndrome. Eh, yes no it is it is ọ̀rọ̀ tí mo sọ ìkọ́ i'm not joking o for real. wọ́n ṣe mọtíkọ́lọ̀ mú náà. it doesn't matter body yóò yàtọ̀ síra wọn so for the fact pé yẹn ti ń pé kó má ṣe fàájì mọ́ kó má mọtí mọ́ kó má jáde kò sí body system ẹ̀ ń sì máa need láti adjust, sí lifestyle tó ṣe ń live sí so ara wọn kò tó máa fẹ́ dàbẹ́ ní kó fẹ́ máa ṣe. ṣé wọn fẹ́ para wọn ni ejò ṣe kò ń ṣe by force o kò ń ṣe by force téèyàn ò bá lè fẹ́ yàn bóyá kí wọ́n fi sílẹ̀ jẹ́jẹ́ ń jẹ ara wọn. ẹ kí lè fẹ́ ká ṣe ń gbé ìsìn nìkan sí èmi ti béèrè lọ́nà ẹ̀wọ̀n pé ṣe béèrè lọ́wọ́ ẹlẹ́dìí béèrè kí lẹ fẹ́ kára bá yín ṣe lórí ẹ̀rọ. Eh, eh, nǹkan tó mú wa wá ni wípé a fẹ́ kẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ ọ̀sán kan òru kan lọ́kọ̀ jìnnú léńjọ́ kan tó kó gbọ́ ẹrù wọn tó lọ sílé ìyàwó wọn nǹkan tèmi mọ̀ ni wípé ìyàwó ló máa ń kó wa bá ọkọ àmọ́ ẹ̀gbọ́n ti tèmi ló kó ẹrù tó lọ sílé ìyàwó nísì ó ti wá di nǹkan tó jẹ́ pé a ti ń wò wọ́n lórí status àti kó má di pé nǹkan táwọn máa dáwó fún wọn táwọn máa sọ justice for ẹ̀gbọ́n mi èmi yẹn dẹ̀ lèmi ò fẹ́ ẹ jọ́ ń tòló ẹ ṣàbáwá bá wọn sọ̀rọ̀ Eh, bẹ́ẹ̀ ni ìjọba wa bá wọn sọ kò sí wàhálà ẹni tí bá ń ṣe wọn tí wọn bá ti lè sọ fún wa àti ìsọmọ lè sọ fún ẹ̀yin ẹ eh, a máa pè a máa bá sọ. Ah, ẹ pé wọ́n ní o mi ò lè dáwó mi ò dẹ̀ lè lọ sórí Instagram o. ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀. lórí a ní kó máa wò ó ní wọ́n má ṣe ìrọ̀lù máa wà kí ni sí tó kò wí pẹ̀lú máa wá rí mi èmi àti èmi àti pèrò sí around ten all okay bye. báyìí. ọ dóyún ni ó ní òun fẹ́ wá kí wa ìgbà tó dẹ̀ ti sọ fún mi pé òfẹ́ rí kọ̀ọ̀kan ni wọ́n bì báyìí mo ṣe jẹ́ kó mọ̀ kó má wọ̀ rí pàṣẹ lé bá ti di weekend èmi àwa yọjú sí wọn. that's nice but weekend ṣé o ti gbàgbé pé mo sọ fún ẹ pé àwọn client mi kan fẹ́ wá and a máa ní láti dé site wọn so weekend ẹ máa busy kind of. kò disturb wọ no not at all ìwọ máa lọ síbi tí wọ́n lọ kémi lọ bá wọn weekend èmi á lọ rí wọn weekend. I understand màá fi ẹlẹ́kọ̀ọ́ dá jáde. Ah, as ọmọ ọwọ́ àbí as baby eh, kò yé mi ṣé bébì ni mí ni mi ń ṣe baby now mi ń ṣe ọmọ tó ṣì ń tó ṣì ń feed i'm a grown up. mr man grown up man mi ò lè gbà ọmọ ò kì í dàgbà lọ́wọ́ òbí ẹ̀ abiyamọ ni mí ọmọdé ló ṣe jẹ́ sí mi as far as i'm concerned ah! in fact ó ṣe máa lọ kí obìnrin ó ah, ah. fẹ́ lọ kí obìnrin lẹ́yìn mi i don't understand ṣé lọ́lọ́ ní kí n bínú kí n sọ̀rọ̀ ni. wọn àbúrò mi mo ní mo fẹ́ lọ kí tó sọ pé mo lọ. ṣé mo ṣáà àwọn ẹbí yín ti wálé wá ṣé mo mọ population yín ni àwọn àbúrò ẹ ṣé mo mọ̀ wọ́n rí ni ṣé mo ṣe DNA fún yín ṣé mo mọ̀ bóyá àwọn àbúrò ẹ gangan ni wọ́n ni ṣé gbọ́dọ̀ ní kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni ah mi understand. ṣé o mi ní àbó ìṣeré. ṣé o understand ni báwo mo máa ṣiṣẹ́ lọ tí wàá kó wàá bí kan ṣé o kọ̀ wípé ẹ̀jẹ̀ ló ràn nínú vein ọmọ yìí náà náà màá ṣiṣẹ́ lọ wàá wá mú owó tèmi fi ń ṣiṣẹ́ yẹn wàá fi repo sí mọ́tò wàá máṣọ tí mo rà fún ẹ wàá wọ sọ́rùn wàá mú fóònù tí mo rà fún ẹ wàá fi pobìnrin láti lọ múnú obìnrin mi dùn ó tiẹ̀ níbẹ̀rẹ̀ ọlọ́run rárá ni. dókì ló gbé tó ń gbìn lọ kò jẹ́ mi kí ló gbé gangan tó ń gbin why are you like this why why are you like this kí ni nǹkan tó ń gbé tó ń gbin náà kí ni ìtumọ̀ gbogbo eléyìí jọ torí ọlọ́run ṣòro pé torí owó mo ṣe fẹ́ ni no do you think pé torí owó tó wà lọ́wọ́ ẹ̀ òun ni mo ṣe fẹ́ ni ìfẹ́ ni náà wọ́n ní máa pariwo mọ́ mi every time wọ́n máa nag nag every time what is the meaning of this. jọ torí ọlọ́run kí ló ṣe ẹ gọ̀gàn náà every time àfi bí ìjà wọ́n fi ṣe ẹ ni kí ló dé. ṣé èmi ni kí ni mo gbé tí mò ń gbé. yes. i'm stupid. ṣé èmi ni kí ni mo gbé tí mò ń gbé ṣé èmi ni kí ni mo gbé tí mo gbé jọ kí lọ gbé rí ẹrù wo lọ gbé rí ẹ ẹni bá náà wọ tẹrù ọba tó fẹ́ fi tọ́ lóhun dání kí ni mo gbé tí mo gbé ilé tó wà yìí èmi ni mo kọ́ ewé ni bàbá òkú bàbá ẹ kọ́ rí aṣọ tó wà èmi ni mo rà á fún ẹ sọ iye ọmọ tó ti bọ́ rí mò ń bọ́ ẹ òun fowó ránṣẹ́ sáwọn ẹbí ẹ mò ń bọ́ ọmọ mò ń sanwó fún ọgọ́gọ́ òṣìṣẹ́ owó ni kí ni mo gbé tí mo gbé jọ sọ nǹkan tẹ́gbọ̀n ìkan tó gbé táwọn fi wọ̀ ẹ́ sọ tó ti gbé yín láyé ẹ nuisance orí pẹ́ aṣiwèrè gbàgbé kí ni mo gbé ṣé mi ò mọ̀ gbà tí mo mọ̀ ẹ́ ni ó wá sọ pé kí ni mo gbé tí mo gbé ó gọ̀ ni torí pé tó o bá gọ̀ tó bá ṣiṣẹ́ owó rí wà á mọ̀ pé ẹrù yìí ó tó kọ́ mú bọ́ àmì ọlọ́run ló bá mi gbé orí ẹ̀ ti dàrú tó bá ti bí ẹ dá sórí bàbá tó máa ń bíyàn ó lè pọ̀ ìyá kan ló máa ń bíyàn tí wọ́n bá ti bí ẹ dá tó ṣọ̀fẹ́ pé ìyá ẹ ló bí ẹ tó bá di wíkẹ̀ndì kúrò nílé ikú apá wọn apagbá àbúlórí burúkú lélẹ̀ kí ni mo gbé tí mò ń lò kí ni mo gbé tí mò ń lò tẹ̀lé mi màá sọ̀rọ̀ ṣọ́ ti yá wèrè ni wọ́n ní kò tẹ̀lé mi. ẹlẹ́yinjú wẹ́gẹ́ adúmáradán honestly o lẹ́nu ju pọ̀npọ̀npọ̀n you got a sexy body àfi bíi tàṣàbí ilẹ̀ má ṣe fi mí sílẹ̀ láti lọ bá alábí. àbí ẹ̀rí kí ni amúgbálẹ́gbẹ̀ẹ́ màdàmú wa ṣe ní sáyé madam mi máa provide me for that kí wọ́n wò lẹ́yìn ọkàn ọkàn bí everybody ń ṣe rí. in fact mo rò bí any series of meetings pé kẹ́ ṣe lé ní mm-hmm. exactly. akúkú ni wọn ti madam bá wọlé lè ó ní agbára jù tí wọn in fact wọn sọ fún mi gbogbo àwọn client náà fẹẹ bá ṣiṣẹ́ báyìí fún ọmọ mi sáyé. change ní ìfẹ́ sílẹ̀. mo mo fi pé tó bá tẹ̀ fẹ́ ṣe meeting site but mo rò báwọn tó ní project àṣìlọ́wọ́ ẹ̀ ìkọlù yẹn kẹ́ bá ṣe meeting site àwọn tí ò ní project pẹ̀lú wa ṣe máa bá ṣe meeting bí lójú títí náà. kí ni tèmi ah, ah, ṣé ẹ̀yin ò mọ̀ pé tí madam bá ti ní ìjà pẹ̀lú ọkọ ẹ̀ báyìí oríṣiríṣi ara ló máa ń dá ara tó wù kó tún dá nìyẹn. ó tiẹ̀ tó kí wọ́n wá ṣe meeting bí ẹ project náà tóbi tó ah, wá jẹ́ kó wá ṣe meeting bí kò ṣáà ní àwa lára tíṣẹ̀ tí wọ́n bá dẹ̀ ti ń lọ. iṣẹ́ ó ti tán o ti tán. owó wà náà ti ń wọlé. kí ló kàn tá a come to think of it èmi mo mo nífẹ̀ẹ́ madame. Ah, ọ mm. oh, ya um, eh, ah. ẹ padà sẹ́nu ṣe padà sẹ́nu ṣe. kọ́tọ́ ni kí wọ́n máa rẹ́kọ̀dù madam bí a ti ṣe ọ̀rọ̀ ká ní pé àjà ń sìn yìí ṣebí màá sọ wípé torí ẹ̀ ló ṣe kúrò nílé láti jẹta sí ìmúbi tí mo fẹ́ wá sí bó àjà. ẹ̀jà àbí ẹ̀jà ẹ ti parí. ṣé ó possible ká máa jà rárá ni àwọn àtẹ̀yìn gan wọ́n ń jà wọ́n parí ẹ̀ fine ajá before weekend then a sort it out ọjọ́ monday kí n tó kúrò nílé yìí a jọ jẹun a jọ rẹ́rìn-ín ó sì mí létà mú mọ́tò mú lọ mo padà dé ni mi ò bá i don't even understand. well he's an adult i'm sure he's fine where he is bóyá ó ní emergency àbí ó ní one of the things or better still tó bá ní any obvious relative tó lè pè tó lè mọ whereabout tàbí àkó pé wọn but don't keep yourself worried i'm sure he's fine. Ademide can't be fine he can't be fine i've been trying to reach him for three days ah sọ̀rọ̀ how could he be fine i'm not fine. How could he? I don't even understand. I'm worried. Just wanna be cuddled up in your hands forever. I'm sure it's okay. Hardest decision ever. Òun ni kọ́tẹ́ ní You í ṣe yìí o. Ṣé ni tó jẹ́ wípé tí n bá rí mi lè sùn, think straight tí n bá ti rí, mi Me come up gan right? pé wà alright. Mo mọ̀ okay o oh, gbọ́dọ̀ tó ń sọ lẹ́nu tó yẹn ń jáde ni o lẹ́nu sódẹ̀ ń jábọ̀ o máa dọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀ ẹ̀rín o dẹ̀ fi ṣeré jọ kí ni joy tó ń fún ẹ mo fẹ́ gbọ́ ọ gangan what's the joy there ní relationship tẹ pé ìjà lé ní wàhálà lọ́la ni tó fi kóbìnrin nẹ oṣùbìnrin ṣọkọ lórí ẹ pẹ̀lú pé ẹ eh, i can't do without her i can't ṣe kìnìkan kìnìkan ṣé kò pé gbà lọ́tún gbà lọ́sì tójú yóò bá fọ́ bàbá ló máa padà wò láàsì. Mm, mm, mm, ẹ má ẹ má ẹ me wrong irúfọ́ ló rí ọmọ gidi ni pẹ̀rọ eh. i'm telling you ẹni tó wà very accommodating very caring. accommodating. ó kò wá hot tempered ni ó tán ó tán ṣé ni tó jẹ́ wípé tí n bá rí mi lè ṣe anything mi lè wá mi lè think straight tí ó bá sí lẹ́gbẹ̀ẹ́ mi lè sùn tí ó bá sùn lẹ́gbẹ̀ẹ́ mi ṣé òun lè wá ní gidi mi ní ìwà òkè gan bí mo ṣe wà yìí náà. ṣé orí jẹ́ kí n sọ kọ̀ọ̀kan fún ọ o fẹ́ ká dàbí èèyàn burú yes because advice téèyàn fún ọ̀rẹ́ èèyàn là á fún ẹ but lójú tèmi báyìí sìn you like getting it twisted a sọ wípé kò fìyàwó ẹ̀ sílẹ̀ o a sọ wípé kò fìyàwó ẹ̀ sílẹ̀ but i feel pé best decision òun la ní pé kò take yẹn. sori mo ti understand my feel cause mo rí pé tí wà confused wọ́n lọ sọ́yọ̀ tó tọ̀yọ̀ bọ̀ wọ́n ní mo tán ṣe ń bẹ̀ kó tó bá tẹ̀ ti fẹ́ làwọn máa bẹ fẹ́ kó tó aṣáájú ìwọ́n tẹ̀ we got to go bro you get you brother. and besides. ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe nǹkan tó le if you feel you both can still juxtapose your differences kẹ́ sọ̀tẹ̀ kẹ́ máa gbé bí ọkọ àti ìyàwó that should not be a problem but tẹ́ẹ̀bá lè rè lè ṣe èmi feel pé first option ta advice ẹ òun náà ló ṣe máa padà sí but àwa máa gbìyànjú ni nǹkan tó bá ń wù fúnra ẹ òun ló máa ṣe your decision is in your hands and the ball is in your court ibi onísọ jù bẹ́ẹ̀ lọ o. ó ti sọ tí mo rà wá ṣé wàá mú nǹkan. òun máa change. wàá change ọmọ ọdẹ kí n mú òun dé. Jọ̀wọ́ love me baby, love me for who I am, love me baby. Adémọdé, mo fẹ́ ká gbọ́ wípé àṣìṣe ò lọ́gàá, má bínú sí mi nígbà tá a bá jẹ ilé ìta bá parí ẹ ìgbà wo la fẹ́ jà mí i'm very sorry jọ torí Ọlọ́run i want you to come back to my life my life isn't complete without you àtìgbà tó ti kúrò nílé mo kàn ń dá lọ dábọ̀ ṣe ni mò ń rìn bí òkú i'm very sorry. anything to about the end My Mago, I'm very, very sorry. No believe Peter Ejoba ti mi ju ìlàjọ kó yẹ kó tún pé lórí ikùn mi. Mo promise ẹ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n jẹ́ kí àwọn ọmọ aráyé are. wọ́n yọṣù tètè sí wa. Èmi àti Ẹlárí wa, a fẹ́ra wa. And nobody can never be in our shoe. Wọ́n jẹ́ kó fi feelings titi wọn kí wọ́n fi da relationship tiwa rú. I'm very sorry. I will never want to hurt you. And I promise I won't hurt you again. Please. Are you sure? Yes. I'm sorry. tún ìta máa délé nísìnyí tó tún máa máa nà mí o. ọ̀fọ̀ bíi mi ò lè ná ìṣòro yà mí lò ó ní ìlàpá rẹ̀. gbá mi létí ọwọ́ ẹ̀dẹ̀ dùn mí nà. iṣu ẹ̀gbẹ́ mi náà mi nà. ẹ̀gbẹ́ mi náà mi fẹ́. olórí burúkú ọ̀gá ẹ̀yẹn dà wọlé kọ́ lọ bá a jáde síbí báyìí kó bá wa gbé ìgbọ̀n bọ́ síta kí ló dé kí ló ṣẹlẹ̀ á àkílódé ah, ah, àṣemọ́ àṣemọ́ ní kọ́kọ́ta ó lè. ẹ ẹ ní sùúrù àǹtí ẹ dákun tẹ ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ mọ nà ká àbámọ̀ sí mi. a ah, mo dáràn. ẹ mọ nà ká sí mi ṣé èmi nìyàwó ẹ̀gbọ́n yín ni ẹ lọ gbẹgbọn yín pamọ́ sẹgbọn yín jẹ bíi páàdì ni gbogbo tẹ ẹ bá fẹ́ gbọgà sọ ẹ sọ fún mi kí n lọ sọ fún ọ àbẹ́yìn kọ́ lẹ́ wà síbí báyìí tẹ́ẹ̀dẹsẹ̀ mo tẹ́ẹ̀dẹ gbogbo ẹ̀yin náà wá lẹ́nu ọ̀rọ̀ ẹ̀yin kọ́ lẹ́ni ẹ̀ kí n fi ẹyin mẹ́rin kí n fi sáàfù indomie fún yín ah. àtẹ̀yìn náà ẹ wá kóra yín lẹ́sẹ̀lẹ́sẹ̀ ah. ẹ gbé wáìpà mọ́tò ẹ gbé yẹn sójú ẹ wá wá bí ẹ pariwo falafolo ẹ sí ládàáda ẹ ṣe bó ṣe wù nínú ilé wa. ṣé mo gbẹ́yìn lẹ́kọ̀ọ́ sí i gé yóò ṣe sàwáwù wà táwọn bá wùjọ àtọ ẹ ká ti nà mọ́lẹ̀ rí tó bá gbà ti gbá gbogbo ẹnu ẹ mọ́ra wọn sẹ́mi kókò ní màá bá wa sọ̀rọ̀ báyìí fi sílẹ̀ ẹjọ́ ẹ kẹjẹ kí n bò fi sílẹ̀ fi sílẹ̀ wèrè tá a bá wá síbi ọgá ẹni kò ọgá ẹni kò wá wá. sóyẹ kẹ yìí mọ sọ sóyẹ kẹ mọ sọ ẹ wá sí kọlọ irun kan náà sọ ìyẹn dàbí kwátẹmù ogun malaria ẹ wá wá síbi ayé ẹ sọ pé kíní ẹyin tí ẹ gbé Ghana must go wa ọgọ́ kaṣọ àlòkù wọ́n kọrun àlòkù wọ́n kọ gbogbo ẹ̀ fún yín wíìdì dà wọ́n ṣe àwọn kọ́nà fún yín ni sábà kan lọ fún yín ẹjọ ọmọ sí ìwà yẹn ọjọ ìgbà pẹpẹ tẹkùn ìgbà pẹpẹ ìpọgàwá ìpọgàwá ọwọ ọwọ tí wọn fẹẹ fi sùn mọmọ yìí fi sílẹ̀ ẹni bàbá lọ́rọ̀ rẹ̀. àwọn olówó bíi ẹyẹ ẹga kí ló ṣẹlẹ̀. ẹgbọ́n dà wá bí ni. sori nǹkan tá a bá wá nísìn òun ni pé ẹ̀gbọ́n wa bọ̀dá mi tó gbé sábẹ́ tó jẹ́ kó rí tiwa ṣe òun ni kó wọlé kó fà á. sẹ́gbọ̀n yín gẹ́bí páàdì. excuse me so wo. Hey ẹ̀yin náà mà ọ sísà ẹjọ́ tẹ́ ẹ̀ bá tiẹ̀ lówó rí ṣé ẹ̀ báwọn olówó tán ni estate ló wà ó jẹ owó jẹ yíyí ìpèsè ẹ fẹ́ já àwọn náà máa rí wọn pa ṣórí wèrè tó gbé wá ìlórí orí tèmi ní mẹ́ńtọ̀ ẹ̀ kí ló ṣe é ó jẹ́ fara ẹ balẹ̀. ṣẹ́rí sísá a mọ̀ pé káyà máa ń talẹ̀ ló fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni ah, bá wa ṣe tán láti mú ọ bíbá yìí. tó ìmọ̀ wẹ́ téèyàn máa jìyà jìyà jà kí ọ̀rọ̀ nífẹ̀ẹ́ kúrò. káyà máa ta ni káyà máa ta ni ọ̀sùn lọ́wọ́ òun ni. ọgbà mọ̀lẹ́yìn ọ̀rẹ́ ni lò fún ṣó yẹ kẹ́ ṣì wà nínú àwọn ah, ah, bàbá àti ìyá yín ah, wọ́n lọ káyámátá gbàgbẹ́gbẹ́ yín lọ káyámátá kí ló dé tẹ̀yìn òwá kan lò kádàràdà káàkì ṣoògùn àṣoògùn àṣológùn àṣológùn yá jẹ ẹ bá gbé bọ́ta. ẹ má wo lé mi lórí o inú lé mi mo wà o ìpìlẹ̀ eléyìí láti foundation débi tó ti tó ó tó gbé fún mi èmi mo ní so ẹ fara yín balẹ̀ ṣé ìwọ̀n yín ralẹ̀ rí ni débi kó fẹ́ ra búlọ̀kù kí ló ṣe yín ṣé mo yẹ tó ń ta sìmẹ́ǹtì ni ẹ ń pariwo kinní kan mo tún mú mo tún wò pé kí n bá yín mo ṣì kúrò ní ẹbí yín ká tí ẹ̀ràn lọ́wọ́ bí yàtọ̀ ń bá ṣorí ya ń ràn ẹ wá ń ṣe bí olóyìn burúkú. ṣé ní smart tv ilé kó tó mu ṣó náà and you mind shut your mouth. kó ṣọ̀tẹ̀ ẹnu ẹ̀yẹn náà ni àti ẹ̀ ń ṣẹgbẹ́. ẹgbẹ́ ni torí pé mò ń sanwó oṣù fún mò ń sanwó oṣù fún bàbá ọ̀dà yín tó fi ń bọ́ ẹ̀yìn náà kí ni owó white box ìrìn ẹ̀rọ wò rà tí màá ṣe mi tí mo fi ránṣẹ́ sí ẹ so wá tún wọ̀ wá sínú ilé mi owó rírà àti ẹrúkẹrú ìwọ náà ń sọ̀rọ̀ ó fẹ́ ó fẹ́ ó fẹ́ rude sí mi pẹ̀lú irun mi lórí ẹ̀ ó fẹ́ rude ó ronú ẹ̀rọ sọ̀rọ̀ ó fẹ́ rude sí mi bọ̀dá ẹ̀ ṣiṣẹ́ fákìrun ẹ́ bọ̀dá ẹ̀ ṣiṣẹ́ fákìrun ah. àgbọ̀ bọ̀dá ẹ̀ mọ̀ye tó ń tà ṣókú ẹ̀ mọ̀ye alágọ̀dá ẹ wá débi báyìí ẹ̀ ń wo bí ẹyẹ ẹ̀gà ó tán ó wọṣọ tí ò lórúkọ owó black bla bla bla blue ó wọlé ra wọn ó wá débi ó gbé tanwéjì sétí ó ní ó ṣe kíní ikọ́ tó dánú gbogbo òmù rẹ̀ irun ni torí pé yàn gidi jẹ̀ ló fún ẹni sórí èmi àtẹgbọ́n yín àjà èmi àti yín náà jẹ̀rẹ̀ àkẹ́ṣọ níjà so mi ò ní ìṣù pẹ̀lú yín ẹgbọ́n yóò sì ń lé báyìí ẹ pè lórí fóònù ẹ sọ fún pẹfẹ kó padà sínú iṣẹ́ àtìyà tí mo ti mú kúrò tóun bá ti mọ̀ wípé ìṣẹ́ bọ́ọ̀hún lára mu tí ó jà àárọ̀ òkè ń bá tọ̀sán fún yín tó jẹ́ pé àláàtì èmi mo máa ṣe máa ṣe sẹ́gun ẹ̀ gún ẹ̀ tó ṣàkáǹtì tí ó rò owó fi sí tó dàbí kóló ẹgbẹ́ mi ṣe ìṣòwò sí kó tó ṣe sí yín tínú yín wá ń dùn tẹ́ ń jẹun tẹ́ ra full stop náà tẹ̀ lè lọ stop ẹ̀yin ẹgbẹ́ máa ń dákà jẹ́ ládùúgbò ni so tó bá ti wù pé òun fẹ́ padà wá sílé kí yà lè jọ jẹ gbogbo yín pọ̀ kànga ọ̀rẹ́ ló ti dì í by the time tọ́gbẹ́ wa máa fi lo kan ó ṣùọ̀ ọlá tí mo mí sí yín lára ti kúrò so therefore tó bá ti mọ̀ pé yà ṣì wọ̀n oúnjẹ ó lè padà wá bá yín mi ìsó mọ́lẹ̀ ọlọ́run aṣọkọ tèmi fún mi but without that ah kò sí kankan tó máa ṣẹlẹ̀ ah kò sí nǹkan tí gbẹ́dọ̀gbẹ́dọ̀ yín tó máa fi igi ọ̀gẹ̀dẹ̀ mi gbẹ́ máa fẹ́ máa fẹ́ gbé tún lè ṣe fún mi. yes ma ọ̀dọ̀ àwọn ilé wọn ti tẹ́ni tó máa máa ṣe é. ẹ wá tẹ̀sí wa láọ̀gá. àní gbẹ́ àní gbẹ́ kò sí nǹkan tí wọ́n sábà kọ́ sábà kọ́ ìgbà pẹ̀lú ẹ̀dùn wọlé náà nílọ kò sí nǹkan tó lè ṣe mí ò ní gbà mí ò ní gbà. ẹni sùúrù. ọmọ bọ́ṣọ lọ́rùn yẹn má pariwo ó ti ràgò kan ó ti ń ṣe kún àtúndà ẹni sùúrù ẹni sùúrù ẹ mọ wọlé ra yín lórí ọ̀dọ́ báyìí lè gbà wọlé. ṣó o gbádùn ṣó o gbádùn wo má. ẹ mọ ẹ bọ ta ọ̀gá ni ẹ bọ ta. àwa ti lọ wọn tó ń padà bọ̀. mo bọ́sọ̀ yìí lọ́rùn mi ní ìgbà mi. kò lè ní aka bọ́sọ̀ àṣírí lára wọn. ẹ kó ṣe ẹjọ́ kàṣẹ ẹ wá gbá mi lẹ́sẹ̀ ń bì. ṣé bẹ́ẹ̀ bá ẹ wò ó pẹ̀lú gbogbo nǹkan tí bọ̀dá adéǹde sọ sílẹ̀ yìí ní ìrí wọn blame náà ìfẹ́ ni ìfẹ́ mo ló ṣe yàn bẹ́ẹ̀. ìwọ má tiẹ̀ dá wọn lóhùn. báwo ni mo mọ nǹkan tí mò ń fi ògbìn mo ṣe wáyé mm. èmi ni mo pé ìfẹ́ ló ń fa gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí mm. I love this babe mm. so much ṣé ni tó jẹ́ wípé ìfẹ́ tó fi hàn sí mi in fact èmi fúnra mi sometimes ó máa ń wà overwhelming mi ì lè hide emotions mi tó yẹ pé gbà mí mo kàn máa ń sunkún ni pé báwo ló ṣe máa ah. nífẹ̀ẹ́ ọkùnrin tó tó yìí. She shows me so much love. Ah, and I'm thankful and grateful for it. Mo nífẹ̀ẹ́ gan ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Obìnrin ló jẹ́ wípé sometimes àwọn nǹkan mi máa wà nínú nǹkan mi tó máa ti tán tí mi fúnra mi ò fi mi ń fi àkíyèsí sí. Òun ló máa jẹ́ kí n mọ̀ pé ah babe toiletries ẹ ó ti ń tàn pé won't you you know tó máa ti bá mi replace ẹ̀. Kí n tó sọ pé mo ní ìdòwò ó ti mọ̀ pé mo ní ìdòwò. Ah. She sent me money at in fact at, almost every time ẹ obìnrin tó wá ń fi irúfẹ́ báyìí tó fi tó fi ń kẹ́yàn tó fi ń gẹ̀yàn ṣé kò wá yẹ kéèyàn fífẹ́ hàn sí padà ni àmọ́ kí làwọn èèyàn máa wá pè. ago ni. exactly ẹ wo ẹ wo ẹ wo ó dà pa ẹ understand nǹkan tí mo try láti sọ. àní bébì yìí tá à ń sọ̀rọ̀ ń pa yìí àní káyámátá ló lò fẹ́ gbọ̀n sẹ́ ẹ̀ ah, tí wọ́n ṣe káyámátá ṣé wọ́n máa sọ gbọ̀rọ̀ tó ń sọ ṣé wọ́n máa wà báyìí. mo rí fẹ́. ẹ. exactly ah! tí kò bá ń ṣe káyà máa ta ni gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí kò ní máa ṣẹlẹ̀ àti ń bá ẹ sọ òun ṣàgídí mo dẹ̀ mọ nǹkan tó ń ṣèwọ náà ojú kòkòrò wọ̀n bílíkì you are too materialistic o ti rí polówó lọ́wọ́ onílé onídúkìá nǹkan tó ń jókòó tì nìyẹn tó wò wípé kìíní àánú ẹ ṣe mí sọ pé ó ti lọ ó ti lọ. I'm disappointed that you're saying this ṣé wàá sọ pé ò mọ̀ mí mọ̀ ni ní o ṣe wá sọ pé mọ̀ mi mọ́ ni látọjọ́ tèmi àti ẹ ti mọ́ra ta ti ń ṣe ọ̀rẹ́ jọ torí ọlọ́run ṣé nǹkan oníkan máa ń wọ̀ mí lójú. ló sọ fún mi nǹkan tí n bá ní ó máa ń tẹ̀ mí lọ́rùn. Hmm. mo change ṣe ìgbà wo ni mo change débi pé i love this day torí ẹ ni mo ṣe ń ṣe nǹkan tí mo ṣe. mo nífẹ̀ẹ́ gidigidi kan ní ìnáwó ṣe kékeré. sẹ́ni ah, ah, tó jẹ́ pé òun ni yọ ayé mi òun ni dùnnú mi ẹni bí ọkàn mi tó jẹ́ pé tí n bá rí mi ilé ìjẹun mi ilé sùn. ayé ayé wo àbúrò bá lọ̀rọ̀ tiẹ̀ mo dẹ̀ mọ nǹkan tó ń ṣèwọ ṣé orí torí wípé o mọ bó ṣe ń ṣe mí hmm. torí ẹ ló ṣe ń wu gbogbo wa tó wí. ẹni mọ bó ṣe ń ṣe mí fún aṣọ́gun ah. tán ló fún. ok tó bá jẹ́ pé o léyàn olọ́kùnrin kan alálùbáríkà ọkùnrin rere tó ń fìfẹ́ hàn sí ẹbí pèrò fọlá ṣe ń fìfẹ́ hàn sí mi lójú méjèèjì ò ní máa ṣe nǹkan tó ń ṣe o ní máa ṣe tututututututu ibi tí wọ́n rán ẹ lọ nǹkan tí wọ́n fi rán ẹ o ní máa jẹ́ṣẹ́ tí wọ́n fi rán ẹ. what are you saying what's your business this is my life and I choose to live it like this. ẹ wò ẹ̀yin ni mo bá lọ́rọ̀ anytime tó bá tún ti dé pẹ̀lú gọ́sìpẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n fi rán ẹ jọ kò yọ lọ́n ẹ lè dànù ṣó ti yé yín. tó ah. bá ti gbẹ́jọ́ wá ìgbà yóò kí n ṣe mo gbẹ́jọ́ mi dé o tó bá dẹ̀ ti dé wa à ní dẹ́ ẹ lóhùn torí pé àwa available. kíni kíni ẹ ẹ ẹ ìrẹ́lẹ̀ ìsunkún dìde ni kíni tètè bọ́ sí gbòòrò kó wọ́ kan tó yẹ sunkún ẹgbẹ́ rẹ̀ tí bá wù ẹ̀ tí bá wà ẹ̀ oníranù ní ìmọ̀jọ́ tán fi ràn nígbà tó ní jókòó síbi tán fi ẹ sí yé kí n bẹ wá tíṣù àbí kí n bẹ wá napkin kó fi mi bí orí mi ò mọ gbé ẹlẹ́yà tó ń sun mí sí wá gbọ́ kúrò mi ọ̀yà ọ̀yà ti. ẹgbà nọ́mbà ni Adémídé yẹn afúnyàn ní online yìí láì ṣe influencer láì ṣe giveaway ẹgbà mi ẹgbà mi lè tètè kàdé kọ́kọ́ hàn sí ẹ̀dẹ̀ mi. Adémídé ẹgbà mi kí ló tó ń pín nọ́mbà ẹ̀ kiri báyìí tí ó ti ṣe mọ́dẹ́lì ni kí ni gbogbo orí burúkú yìí kí gbogbo wèrè yìí kílẹ̀ tó ń pín nọ́mbà fáwọn èèyàn tó lórí burúkú ọ̀fẹ́ kọ́kọ́ ẹ̀ balẹ̀ rí ó yá ṣàlàyé ṣàlàyé fún mi kílẹ̀ tó fi ń pín nọ́mbà kiri tó fẹ́ kọ́wọ̀n bójú ẹ̀ jẹ́ ni kílẹ̀ tó fi ń pín nọ́mbà kiri ṣé olórí burúkú ni tó ti ṣe mọ́dẹ̀ ni tí yẹn fẹ́ bàjẹ́ ni kílẹ̀ tó fi ń pín nọ́mbà kiri tó lórí burúkú yẹn tó fẹ́ tó lẹ́nu lẹ́nu Ẹ jẹ́ kó wọ́n ní sùúrù ọ̀nà ọ̀hún ní sùúrù yẹ yẹ èrò pèrò pèrò pèrò pèrò òní ní síbi òní ní síbi òní ní pèrò pèrò pèrò òní ní síbi pèrò ní sùúrù náà ní sùúrù náà ẹ bà mí o pèrò pèrò pèrò pèrò. Orí ẹ̀ ló pèrè àní mo fọ́ ṣá lóhùn ọmọ líle ní pèrò fọlá o pèrò fọlá pèrò fọlá orí ẹ lókèrè àná. bólọ́kọ tiẹ̀ lọ náà. ó sáré lọ bá wọn gẹ̀ẹ́sì òdò wọn lọ. ẹ̀ ń pè mí lè fàbí. bùdá mi kíyèsí bùdá mi. ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ ló nà. igi ló ṣe wọ́n báyìí ní sùúrù ó ń dùn ó ń dùn wọn. ọmọ ṣé orí pé wà obvious ni ó ń dùn. Ajé ìbòdá mi padà ta. Sìsá mi, kí ló ń fọwọ́ ló ń dùn wọn náà. Kí kọ́? Ó dùn wọn wọ́n ti lọ bá get pain reliever wa mm. gbogbo ẹ̀ ṣì máa subside. Ah, ah, ah. ilé ìṣòro pain reliever ó jẹ́ ká gbé wọn lọ sọ́spítà ni ṣílẹ̀ àti tí mo mú yẹn àǹtí mi máa ní egungun bíi egungun mẹ́sàn-án wọ́n ti nù wọ́n pẹ̀sán ti nù wọ́n gbogbo egungun wọn máa ti fọ́ ikùn ọmọ wọn ò tó wú. Eh, eh, Internet, bleeding ah iye bọ̀dá mi ti padà ta. ẹ wò kí ni kò serious to bẹ́ẹ̀ ṣe ń gbé ah, ah! first aid ló ní after the first aid To bá serious ẹ la máa wò pé bí a ká gbé lọ sọ. Ah! ó serious jù bẹ́ẹ̀ ṣe ń ronú ẹ̀ ó serious jù bẹ́ẹ̀ náà iye bọ̀dá mi ti padà ta àwọn ti padà bá iye bọ̀dá mi jẹ́. sista mi stop ìfẹ́ ni gbogbo kíní mo understand. ẹ eh? kí ni mo gbọ́ tó sọ love kí ni wọ́n mọ̀ tó ń pè love kí ni ìwọ ọmọ tán pé tó bá yẹ kó lọkùnrin lọ ilé ayé ẹni tó léèyàn tó lọ́ọ̀fẹ́ tí ó ń tẹ̀kẹ́ ẹni ó ní máa sọ̀rọ̀ báyìí ah, ah, love àwọn ilé love kú ni ah, ó love pa love ló sọ wọn di gbọdọ yìí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó rest ṣe máa need láti jókòó kẹ calm ṣe ṣe máa máa lọ. ambulance ambulance ambulance ambulance. kò lè tó yẹn. ilé ibo irọ́ wọ́n máa padà lọ sílé ọkọ wọn ni wọ́n jáde mú sùn ti wá ilé ọkọ ló máa lọ. bí báyìí eh? ilé ọkọ báwo ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ilé ìyàwó ẹ̀. Eh? ọkọ ni àwọn níyàwó abẹ́rẹ́ ìbọn yẹn ṣe wọ́n ní ẹ̀rí bóyá ṣe wọ́n ẹ̀rí bóyá ṣe wọ́n. Ah! ẹ wo ilé bàbá mọ̀ ah, kí gbogbo lẹ́rù. ilé màbà wọn lẹ́rù ilé bàbá rẹ tó ń láti ẹ̀ bá padà wá àti ẹ̀ máa bá yé wọn jẹ́ ẹsẹ̀ jẹ́ kó máa padà lọ sílé ọkọ wọn. kò ní ìyẹn sí kò tó kọ́ wọn ṣe fún wọn ní ẹ̀rú àwọn ti pàṣẹ tàbí ẹ̀sìn. àwọn èdè ń fọwọ́ fún ẹ̀ fọwọ́ fún ẹ̀ wọ́n lọ́dún tó padà máa jẹ́ o. ìṣúdẹ̀ máa padà lọ́sọ̀dọ̀ yẹn. irọ́ ah! ti understand I don't even understand this shit. mi ò understand o tí wọ́n sọ pé ó yé mi rán ni mo pa irú iṣẹ́ dáadáa ò lè lè pa. Just get out. Ọ̀rọ̀ yín kò yé mi rárá rárá. Kí ni the distribution of labour? Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ gangan? Kílẹ̀ tí ò sáwọn èèyàn sáì. Ẹ madam kò yé mi náà. Gbogbo wọn ni mo ti ọjọ́ ìṣẹ́ wọn. Kí ni òye yín? Owó tí mo fi ń ṣe fún wọn lówó wọn ni wọn wá ṣiṣẹ́ ni. Ẹ má explain anything. Ṣé fún wọn lówó ni wọn ò wá? Bíkọ́ tí máa bèèrè ní kẹsàn-án, ṣé fún wọn lówó wọn wá? Ẹ madam ara yín. Màá yọ yín dànù. Ẹ wọ ẹyẹ máa lọ iṣẹ́ yín lọ́ máa fún ṣáwọn ará lẹ́yìn mọ̀ ṣá um, bọ́lá bàbá ò ní. wọ́n ok wọ́n kọ́. um i'm fine um actually mo ni mo fẹ́ but presently mo busy gan ṣùgbọ́n màmá rí ẹ lálẹ́ ṣùgbọ́n ṣé ẹ ní tẹ̀lé mi. gbogbo bí n ṣe yìí máa clear wọn máa fi jọlá báyìí gbogbo bí yìí máa clear màmá èyí máa wọlé. oṣù lẹ ń ṣe o ṣáwọn ọ̀rẹ́ lẹ́yìn mọ̀ ṣá ṣáwọn ọ̀gá máa ń fi ṣe ń ṣeré ṣáwọn ọ̀rẹ́ lẹ́yìn mọ̀ torí lọ́wọ́ da yín dúró kọ́kùn àtẹ̀kọ ìránṣẹ́ sọ̀dà yín oṣù lẹ ń ṣe. going to complain unnecessarily ọlọ́run unnecessary wo máa change yẹn kúkú mọ̀ èrò kúpọ̀ lọ́wọ́ mi mi understand ẹ kógi náà síbí ẹ fẹ́ fi kan pọ́ sí ni ìgbà táwọn ilé ìkógi sí ìbàyí ìgbà wọn ló fẹ́ wá iṣẹ́. àkóbá tó tẹ̀ lápò ní ìsìndé wọ́n wá dànsìn. ọdẹ ẹ lórí tì òkè ìyẹ̀pẹ̀ wa jẹ́ mọ́lẹ̀ àbí. gbogbo ẹ̀ la máa brush ká tó lò. you just like this gbogbo ẹ̀ lè máa ṣe gbogbo ẹ̀ lè máa ṣe am I supposed to tell you this am I ṣé fẹ́ para yín ni láì ṣe mí a kò fẹ́ fún yín lẹ́pọ̀ tension ṣé kí n máa pariwo lórí owó ẹ sọ̀rọ̀ náà mo ṣiṣẹ́ fún mo gba contract jáde ṣé ó yẹ kí n máa pariwo ó yẹ kí n máa pariwo right okay no problem tẹ bá fẹ́ kí n pariwo màá pariwo dáadáa ìjọ tó ariwo yẹn tó máa wá sú mi ẹ máa mọ̀ tó bá jí gbogbo orin yìí lọ sìn kí lè má sọ. madam gbogbo yẹn sìn wọn máa kó lọ sókè. are they supposed to be there. ẹ àwọn tó máa kó lọ. are they supposed to be there that is my question are they supposed to be there go make sense you are not qualified you are not even qualified at all at all at all at all at all. Balaam mi ò mọ̀ bóyá believe nínú love at first sight. Yes, I love you. Hmm? Àtìgbà tí mo ti pàdé ẹ̀ ni mo ti ní feelings fún ẹ. But ó mọ̀, iṣẹ́ lè má fún mi ní time láti express ara mi and àwọn times ta máa ń ríra. But I want to tell you this, I truly love you. So, mi ò mọ̀ bóyá o ní serious relationship. Tó bá jẹ́ wípé o ò ní, then we are good to go but tó bá will o lè máa wò wàwá méjèèjì síra wọn with time ẹ̀kọ́ àfojú nínú wọn ṣorí níwọ̀nba ọlọ́run kẹ́mi ìwọ náà mọ̀ pé ẹnjìníà ni mí I'll support you with the little I have please má fẹ́ kó fún mi chance in life. Um, tí bá ní pé nǹkan tí So pé kò yé mi mo ń parọ́ ni ṣe mo understand ẹ dáadáa àmọ́ ọmọ tó rọ̀ ni mí ìtòbẹ̀ lọ́mí pé bóyá mo fẹ́ anybody no mi ò ní anybody tí mo fẹ́ àwọn obìnrin ti cheat mi gan ó ti wá jẹ́ kí n tutù you see ọmọ líle lọ máa ń pè ẹ́ mi ò fìgbé pé mo lè handle ẹ. Bọ́lábọ̀ o lè handle mi lè tó lè handle mi iṣẹ́ ló sọ mí dọmọ líle ká forí jágbó sọ́tún ká forí jágbó sósì ṣúrò àwọn tó ń bá wa ṣiṣẹ́ yìí tí yóò bá kojú sókè fún wọn wọ́n ṣetán láti máa tẹjú yàn mọ́lẹ̀ ọmọ jíjẹ́ ni mí ó má lè handle mi. When it comes to love, I'm a lover girl too. Please, if ẹ lọ́kàn mi. Kò lie, kú láíláí. Jẹ́ kí n sọ fún yín pé ó ní guarantee. Kódà ó ní sólà. Jẹ́ ká fowó ṣonú ju ìrora. Kò lè tán, mo ń ṣiṣẹ́, ó support you. Jọ̀wọ́ love me baby. will love me for who I am. will love me baby. will Ìwọ láyọ̀ ọkàn me. Joe love me, baby. Joe love me for who I am. love me, baby. Just wanna be caught up in your hands forever. Ain't no breakup, no distance between us. You are like welcome me. One I wanna spend my life with. Carofola, mm. baby. Wanna chop you like Kí ló ṣẹlẹ̀? Láàárọ̀ kùtùkùtù. tó ń dùn mọ̀yàn á máa pè tí wọ́n ti jíjà rẹ̀. Èmi ni mo gbìyànjú àti ẹgbẹ́ tí mo jí ń láàrú. Hello, babe. Báwo Oh, one site. Oh, okay, mo kàn ní kí n check up náà ni. Kò sí wàhálà. Ṣé wàá pè mí tó bá All right, darling. Bye. <laughs> Hey! Kí ló kí ló kí ló ṣẹlẹ̀? Eléyìí tó ń smile ṣe fi ṣe yìí ṣé kò ṣe nǹkan tí mò ń rò ṣá. Ah, nǹkan tó ń rò ni o hmm. nǹkan tó ń rò ni. má sọ fún mi pé tó ti fall in love. ṣé nǹkan wà ń bẹ tí wọn bá fall in love Ha? kí ni a. o ò létí gbọ́ o. kí ni nǹkan tó ń sọ náà báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé a máa sọ pé torí pé mọ́tò gbáyàn sìn ká má wọ mọ́tò mọ́ àbí torí omi pa ọmọ lórí ká dẹ̀ má mú mi mọ́. oh wow really. Mm, really. ọ̀rẹ́ gbọ́n kan tó ń sọ lẹ́nu jọ ṣé nǹkan tó ń sọ yẹn ṣé ó dùn létí ẹ again love again i said love is not for you Clean to tó accept ẹ breakfast wọn máa serve ẹ wọn more ná She wọn lọ́wọ́ ṣé bàdá àtàwọn máa ṣe dánpẹ́lẹ̀ wọn kàn fi wá fún ẹgbẹ́ wàdẹ́gbà wàdẹ́ máa jẹ. jùjọ ṣé ìwọ ló fẹ́ bá mi bá wọn fún wọn kó wá gbé breakfast wá fún mi. dúró eléyìí tán fún ẹ last time You move wọn Come wá serve ẹ. whoa. wo wo ṣe é gbogbo eléyìí tẹ̀sán ẹ̀ mi tí mo ṣe wà ń sìn breakfast I have met my bone to bone. Egungun yara ara mi báyìí. Hmm. Òun ni mo ti meet so there's nothing like breakfast anyway. Oh, okay. kí ló yẹ? Egungun, ọ̀ràn, àbẹ́ máa gbọ́. O wá fi lá wa lójú elégungun kan tó sọnù síbì kan láì ṣe gungun ajá. Àbórí ẹ fẹ́ burú sá. Tani ń bá wí? Àbórí ẹ fẹ́ burú sá. Ìwà àti tani. Lámúrú dùn ní. Tani ń jẹ bẹ́ẹ̀. Bàbá Odùduwà, alágbàkọ̀ ti ń ṣe fọkànlẹ́sà sálẹ̀. Ṣé wọ́n mi ni àbórí tàṣà ẹ bá sọ̀rọ̀? Tẹ́mi bá wọ́ọ̀lù sí mo lè lù pa o tó yẹ pé sóyún bẹ́ẹ̀ fún wọn fi fa òkú rẹ̀ kó làbẹ́ mi tí bá pátá yìí gbókù rẹ̀ dẹ́ o èmi burú ẹ̀ sọ fún wọn kọ́mọ́ pọ̀jú ló kẹwé mi o. kí ló dà yín pọ̀ kí ló. ẹ ṣe ọba ṣe ń bi nínú o ẹ mọ̀ pé mọ́tò yín táyà mi ti jò tẹ́ni bá yín ṣẹ̀kẹ̀. bíbí ni mo ti wá ṣẹ̀kẹ̀ wá mi túbúlẹ̀sì ni ipò wọn ni láti tu ọ́ tu túbúlẹ̀sì sọ́nù rẹ́ǹsì fún mi iṣẹ́ tàwọn lámìdé bàdó ó bá ní rárá ipe ẹyin ìwọ́n ti wa mọ́tò lọ síbi tí ọ̀sẹ̀ mi sì mọ̀ gbọ́dọ̀ lólùfẹ́ yín tuntun ni ẹ wa mọ́tò lọ. ó sọ pé èmi pé ẹyin ẹyin ẹ̀rú bàtẹ́gbọ̀n tèmi ṣe kò ká wọn lára mọ́ wípé ìrìn àrìnkálẹ̀ gan tèmi rìn pẹ́gbọ́n mi ó sì sọnù nínú èkó ìjọ kan tó yẹ pé wọ́n wọ́n ní fi kọ́kù màpù rí wọn wá mọ́ tó jẹ́ pé dúró wọn mọ̀ fi wá òkú ẹ̀gbọ́n tèmi káàkiri máa tẹ̀ fọ̀rọ̀ wá lẹ́nu òpé kí ni tí ń fi sìn kí ló ṣẹlẹ̀ kí ló mí tóbi sọ́ńtọ̀ sọ yìí àwọn ẹ̀gbọ́n tèmi òun sọ̀rọ̀ káàkiri gbogbo wọn wá lọ́ọ̀dù kó wọ́n ti fún àníyàn lọ pẹ́kọ̀ wọn kàn rìn káàkiri wọn ti pàdé nílò fún wọn. apá gbogbo wèrè tó dà lẹ́yìn ẹ̀kọ́ kí ló kọ́ wa. ó kọ́ wa ń pé. ó yà kó dáa irọ́ irọ́ ẹ mọ̀ ti ẹ mọ̀ ti dẹ̀ ń bọ̀ ta ẹ mọ̀ ti dẹ̀ ń bọ̀ ta sẹ́rí ọ̀rọ̀ tó fi tó sọ fún mi sáré mọ́ kàn párabọ̀ lókè ni o ó dùn èmi gan ó dùn gbogbo àwọn ẹbí tó kù. ẹ kí ló dé tó dùn ó kò ìgbà tó dùn ẹ tó bá párabọ̀ lókè ó ṣe para pẹ̀lú ẹ lọ. no èyí tó jẹ́ ti tèmi lẹ́kọ̀ọ́ ti tó ọ̀rọ̀ ẹbí ló kù tí mò ń fà ìsìn. wọ́n ní kò bọ́ta. ẹ̀yin tẹ́jọ́ rẹ̀ wọ́n ẹ̀ sì nílùú láti gbọ́n tí mo fẹ́ sọ. mo mọ nǹkan tí mo ń sọ ẹ torí bẹ́ẹ̀ aṣọ ta ìsọ nísìn ẹ fọkùnrin sọ rẹ ṣẹ́rọ̀ràn tí mo tẹ̀ fẹ́ sọ next yìí ẹ̀yin lọ́kàn ẹ̀yin ní kẹ́ bá wọn fà á wọ́n ti sọ̀rọ̀ àwọn ọdún lórí nínú ilé yìí lẹ́yìn tó yẹ kẹ́ ẹ̀yin rtd agorist laidai kẹ́ máa kọ́ nínú ilé yìí ẹ wá sọ̀rọ̀ yín dìbò kọ́tọ́ ọlọ́kẹ́ ń kọ́ lọ́sàn-án káàkiri tẹ́ bá ṣe báyìí tẹ́ sọ̀rọ̀ yín di olórin gidi tí jọ́jọ́ kí tó bá bá yín ṣe production tẹ́ wọ́n yẹn tí yẹn ń ṣáàjì tẹ́ wọ́n yẹn tí yẹn ń ṣáàjì ẹ padà ẹ̀ ń gẹ̀ sọ́dọ̀ àwọn tó ti bọ̀ ìṣàgége ni mọ̀mọ̀kan tí mò ń sọ o mọ̀mọ̀kan tí mò ń sọ o tẹ́yìn ẹ ti wájú tẹ̀yìn wò sáré tẹ́yìn bá tù láti ṣe nọ́ọ̀sẹ̀ kí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí tí mo wá òrìyẹ fọ̀mọ́. àtàrò wọ́n ní ikú èrè ẹgbọ̀mọ̀ ọ̀dọ̀ get out fún aláyè. àti ah, tọ́lọ̀ ní ẹ̀tẹ́wó kẹ tó lọ. ó dà sí gbogbo tó dà yẹ díẹ̀ rọ tó dà ẹ wo ó tọrọ wa ní kọtọmọkùnrin ẹ sọ lẹ ọ̀rẹ́ wa náà tó gbé mọ́tò lọ sọ́nà àrùn gbogbo ẹ̀jẹ̀ bí ó gbé jáde ni wọ́n fi sọ̀rọ̀. dáa. náà mi bá fẹsẹ̀ rìn ni ìtọ́ bóri tí wọ́n pè ní àbíkò pé ó ti ṣètò iṣẹ́ ní ẹyin oníyàn tẹ̀yìn lọ́ọ̀bù ni. lọ́ọ̀bù èké. ìwọ náà máa wo ibi tó máa gbà ó retí bò tó dé bẹ́ẹ̀ sí ju ọ̀fẹ́ fẹ́ mi láyé. ṣé o fẹ́ kájà. ìjà bíi ti báwo ìfẹ́ mi ayọ̀ mi ẹni bí ọkọ ní má jẹ ajá. ní nǹkan tá a fi ní jà mo fẹ́ explain fún. mo ń gbọ́. fine ṣórí gbogbo tó yẹ máa ń pè mí ní àárọ̀ kùtùkùtù hello báwo ni good morning kíní kan yẹn mi ò láìkẹ́ mi ò láìkẹ́ at all. má bínú kò ṣe pé mo ní láti máa gbẹ ní irú time bẹ́ẹ̀ yẹn ó dúró lẹ́dàá ètò tù ní má ti ń jí máa fẹ́ pè ẹ̀ ń tu mo á fi pé ó ti ẹ́ lè jù kí n dúró di ọwọ́ five àbí six yẹn kákan ṣe prayer lásán náà ni ni pé a ṣe jẹ́ olólùfẹ́ síra wa kò hmm. ṣe fi pé ó dáa kí ọkọ máa pè ìyàwó àti ìyàwó. ìyẹn yóò ti tó ó dáa lóòótọ́ but the fact pé à ń fẹ́ra wa kò mean pé o entitled láti mọ gbogbo nǹkan tó ń ṣe at the moment ọ̀sán náà wàá kọ̀ déédéé gbé kọ̀ ẹ ló ẹ báwo níṣẹ́ o ẹ kíní kan ṣo ti jẹun o kíní kan kò necessary now kẹrin ẹ ó ń disturb me. you need láti disturb ẹ. sori mo ní a lot of things tí mo forí mi rò ṣọmọ yìí site tí mo máa touch pàdé ṣá mo ní office mo láwọn clients mo ní oríṣiríṣi nǹkan tí mo rò ṣé iṣẹ́ ò ká ẹ ni azin tó bá yẹ pé iṣẹ́ ẹ̀ ó ká ẹ lára gangan gangan wàá mọ̀ pé àsìkò iṣẹ́ fún iṣẹ́ daytime tó bá necessary you call or you drop a message kò necessary kò kàn máa pè ẹ ṣo ti jẹun o ẹ ṣe láì ṣe bébì irú àà. mo kàn fún un pé. fine tí o bá ti. pé kí n kọ check on time to time kí n hmm. pẹ láàárọ̀ kí n pẹ lọ́sàn kí n pẹ lálẹ́ yẹn ló máa fi mọ pé mo nífẹ̀ẹ́. Um, actually èmi náà nífẹ̀ẹ́ but kò necessary ṣó ti gbọ́ kí ló tó lè máa ṣiṣẹ́ látara ọ̀dàlẹ̀ tó wáyé pé àfèdè tó ń ṣe yẹn kó ń fún ẹ ní táìmù àti máa ṣe nǹkan tí ò necessary. wọ́n wọ̀nyí náà kì í ṣiṣẹ́ dalẹ̀ àmọ́ mọ́tò tí mo fi ṣiṣẹ́ shift la máa ń ṣe tèmi bá ṣiṣẹ́ láàárọ̀ ẹlòmí àgbà lọ́sàn-án nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ìyẹn má má bínú ṣùgbọ́n. òun lè ṣiṣẹ́ ń yáwọ́ ẹ̀ tó dilẹ̀. ṣètò ẹ̀lú wa ṣe máa send code of conduct sẹ i think we need it a máa ní láti jọ mọ nǹkan tá a jọ fẹ́. ó dáa mo ti gbọ́ kí ló máa wá jẹ báyìí kí ló jẹ láàárọ̀ kí ló máa jẹ lọ́sàn-án tó bá ṣe. Ah! kíkọ ọmọ náà ni kó má di pé mo ti máa lọ máa pè lórí fóònù máa tún máa dùn gbọ àwọn question mo jẹ lókè bèrè six mi bí ẹ fàjọ wà á sìn mi tó ti yẹ. ó ti yẹ This is for you. For, for me? Yes. Yo, is you. Um. Thank you. Thank you so much, Oshegun. So, Thank you. This is the little way tomorrow we I'll celebrate one month anniversary. Wow. This is wow, wow, big. Wow. This is huge. Wow. Thank you. Nibolowa. Oh, and of course. Hi a kú oríire Just wanna be caught up in your hands forever. Ain't no break up. Mo ní wá sọ pé ẹ̀hún tí àwọn ọ̀gá òfìlẹ̀ mo ti gbé e sínú bathroom. Mo sì ti ṣetán nu síkìn náà mo ti sẹ́ẹ̀tì dáìnì fún kẹ̀wẹ̀kẹ̀ wá um, Kí ni nǹkan tí ẹ ṣe? <laughs> oúnjẹ tá a sè wà láìtàlẹ́ àṣírò ẹ̀rí nulẹ̀ sẹ́rí nígbà táwọn ọkọ̀ lọ sí ọjà lẹ́nu èṣù fẹ́ gbógun o ọlọ́run padà gbà kó sórí torí mo rí bọ́ lórí ọ̀kadà lẹ́nu mi tí mo ti ń bá yín ra kẹ́lẹ́ jẹ́ kẹ́lẹ́ mú náà nígbà ẹ̀gẹ́ sí. ìwọ ni kò sọ fún mi. irọ́ ọ̀gá ẹ̀gẹ́ sí. kí ló ṣẹlẹ̀ kí tẹ̀ ń pín dídì ní ṣe kí ló dé gbádùn ṣá o ṣe kúkú gbáyò wà kẹ́kújọ máa ta kó ṣíkú ẹ̀rìn ìwẹ̀ wọn wẹ̀ mọ́. gbé lọ́wọ́ ẹ̀. ọ̀gá ní wéètì mi lè gbé wọn. so kan tó ń try láti sọ fún mi sí pé tí n bá ní wéètì ò bá gbé mi. mo kó ẹ kó ṣe kó mi mi ò like unnecessary àwàdà àgbẹjọ mama exchange was go make sense. kò sí nǹkan kan bẹ́ẹ̀ náà ṣe bí mo kàn án bá ṣeré náà ni ọ̀wọ́ mo tẹ̀ ní gist fún ẹ. Hmm. sórí tó bá gbọ́ gist mo ṣàn bò máa rẹ́rìn nípa èyí wàá fẹ́ lè tàn sára ọlọ́run a ní ilé níbi tèmi ti ń ṣiṣẹ́ ó ń ṣe everybody lẹ́kọ́ máa book ride o yeah tó bá rí lady tí mo gbé lẹ́nìí tó bá ń wo lady yẹn bá máa fi hàn pé millions máa lákàntì lady but ó mọ ọkọ tó fọ́ níjò tí lady ṣe book ride nìyẹn mo ṣáà accept ride yẹn you know aṣáájọ lọ ṣùgbọ́n rí distance yẹn like four hours bàtà máa fi débẹ̀ tán báyìí gbàgà ó bá di pé ta ló máa sanwó wàá bẹ̀rẹ̀ sí ń dọ̀ ìbò bọ̀lẹ̀ my god i came to see is coming out for me ah, kí ni gbogbo ìbò tó ń dá kalẹ̀ fún mi kí ló fẹ́ fọ agbo eléyìí i need láti draw another two hours kó tó ní pé ọmọ yẹn dé ọmọ yẹn ṣáà dé ó ṣáà ń pariwo i'm sorry o kíkan kíkan pé kí o ṣáà sọ wọn ọgbà ah, àwọn èèyàn fọ́ níṣà so ò lówó obìnrin bìnrin ò wákùnrin lọ lọ four hours lọ wọ́kùnrin ò dẹ̀ lówó lọ́wọ́ wo ìyẹn lọ bẹ́ẹ̀ mo tẹ̀ fí nǹkó máa tẹ̀ ìnú rẹ́rìn sí yẹn bọ̀ sí ìsòtò rẹ̀ eléyìí tí mo fẹ́ sọ yìí ó ṣọ̀ fún nǹkó máa rẹ́rìn wáyé second person tí mo gbé ọkùnrin ni. kí ló ṣe ẹ jẹ̀ǹdé jẹ̀ǹdé fọ́sẹ̀ jẹ̀ǹdé jẹ̀ǹdé wọ́n ń di ṣó kì í read mood rárá ni so tó yẹ wípé mo di fóònù yẹn ó jọ pé mò ń ṣeré àbí mò ń play game are you normal kí ni gbogbo orí burúkú yẹn mò ń forí mi rò nǹkan ò mọ̀ọ́kọ́ tí mò ń rán bíbà òun rojọ́ mi ò dé lóhùn ó jẹ́ ń kà ó ń ṣe eré ni à kí ló ṣẹlẹ̀ obìnrin tọ́lọ́run rojọ́ gan ṣó fẹ́ gbé mu gbẹ́jọ́ mi dé wá síbi ni kí ni gbogbo orí burúkú yẹn ná ó dà pé ṣé ò kẹ́ ẹ lára irin tó wà lọ látàárọ̀ yẹn kò kẹ́ ẹ lára àbí wọ́n sọ fẹ́ pé oúnjẹ ti wà ó ti pọ́n ilé ò lè pọ́n ilé kó lọ jẹun kó sùn ó yà lọ sùn jẹjẹjẹ kó sì jẹ pé mẹ ó yà wèrè ni. wọ́n máa ń sọ pé àwọn lovers tó bá ń date kó dákọ́ máa ṣe àwọn àbòsí kan. torí pé mo ò níṣẹ́ so tún ẹ ronú pé òkè ah, o àwọn èèyàn máa ń láti jíde sáìtì lọ́la o ọ máa ṣe àwọn kọ́kọ́ ó yà dìde dìde kó sì kó ń bàjá rẹ̀ dìde mo kàn ní kí n gist ẹ̀ náà ni kó má kó má dà pé mi ò. màá forí mi ronú tún mi máa gbé oúnjẹ sí lórí kébìtì máa lówó máa ṣe nọ́nsẹ̀nsì. èmi náà ṣiṣẹ́. ókè wọn ókè wọn ló ń bọ̀ mi wọn ṣeré fún yàn mo ṣeré fún yàn jẹ́ kó ṣe kó dájọ́. Um, Sherry sister nǹkan tí ọ̀rẹ́ yín ṣe ó dùn mí gan-an inú kí ló wà ń bẹ́ẹ̀ kí ọkọ kó máa gist ìyàwó ẹ̀ nípa ibiṣẹ́ no just small talk ó dẹ̀ ní ẹ mo ti máa ń sọ̀rọ̀ jù mo ti máa ń ṣe bá mo ti máa ń ṣàwò tó bá yẹ tó ń fi pílò gbà mí lẹ́nu kò sí nǹkan tí ò sọ sí mi tán kò sọ̀rọ̀ tó wà láyé kò sí nǹkan tí ò fi mí wé kó bẹ̀rẹ̀ sí ń bú mi ni pàápàá jùlọ lójú ọmọ ọ̀dọ̀ wa á tún máa bú mi á máa insult mi. Ah, èmi kàn máa ní kẹ́ máa bínú ni ó lè jẹ́ bóyá a nǹkan tó ń bínú gbà tó ń bọ̀ ọwọ́ kọ̀ọ̀kan ti wà ní mind ẹ̀ tó o mọ bó ṣe fẹ́ put ẹ̀ so ó lè jẹ́ yẹn ló jẹ́ kó ìtẹ́yìn ṣe yẹn lè trigger anger yẹn so please ẹ má bínú and màá try láti bá sọ̀rọ̀ màá tiẹ̀ bá sọ̀rọ̀. do ó tiẹ̀ ti bẹ̀ mí àmọ́ mo mọ̀ pé ẹ̀yin nìkan ni mo lè bá sọ̀rọ̀ tẹ̀lé bá mi bá sọ tó lè gbọ́n mo ṣe ní pé kí n sọ fún yín ẹjọ́ bá ń bá sọ kó tiẹ̀ kó hẹ́ndì síbẹ̀ kó má dín pé a máa máa ní issue wọn pé like. lọ́ọ̀bẹ gan mi dẹ̀ fẹ́ ní ìṣó pẹ̀lú ẹ. Eh, olúwa mi o ẹ lè sá eh, àwọn ọmọ mi ti ń pè yín látàárọ̀ mo ní mo fóònù yín wá. ṣé wàá gbé ni. ah mo ti gbé e. mo lẹ lálejò. ó sọ kí mo ní ẹ lálejò páwọn àǹtí wa yín wá. ṣó o ya wèrè ìkànṣe ẹni. rárá sábò. ah mo mà kàn án ọ̀gá you just get get get out of this place please. ó máa bẹ̀ sí read mí nìsín pé ẹlòmíì mi wá ń sìn kẹ́yìn. kí ni túmọ̀ kó lọ́ fẹjọ́ mi sọ ọ̀rẹ́ mi yẹn. o fẹjọ́ mi sọ ọ̀rẹ́ mi. o fẹjọ́ mi sọ ọ̀rẹ́ mi. o ṣé wọ́n ṣe pẹ̀lú ẹ̀ ṣé mo ti nà ẹ́ mo ti nà ẹ́ tó fẹjọ́ sùn ṣé mo ti lè rí bọ́ọ̀dù bẹ́ẹ̀ ni. ó lè ṣe ìdẹ́pẹ̀rẹ̀ ẹgbẹ́ sílẹ̀ tó wẹ̀ lẹ́sẹ̀ bí sùúrù ẹ̀ dà tó wẹ̀ lẹ́lẹ̀ tó wẹ̀ lẹ́sẹ̀ tó wẹ̀ lẹ́sẹ̀ tó wẹ̀ lẹ́sẹ̀ dà tó. ọ̀rọ̀ àbọ̀ kí ló tún ṣe ń gbogbo jù wá rẹ̀. mo ní accident kékeré. ha accident mọ́tò ẹ̀ wọ́n mi ìrí any scratch lára ẹ̀ how come. mo mọ̀ kàn ṣe mọ́tò accident nínú bathroom ti ní accident mo fi ẹ̀rọ gba gbogbo side ojú ìbọn mi gbà mo wà ókè mo ti gbé ọ̀bẹ tí mo ti lò. ayé ìṣòro ah, ìyàwó ẹ̀ wọn. Ah, mo jáde kan ní bẹ́ẹ̀ ni hmm. kódà ó try fún mi gan-an bí tí kí ni ti ṣe nínú fẹ́ǹtì gan-an gbé mi lọ sọ́spítì. What? Ó ṣe gbé mi lé. O faint. Mo ṣe tó yìí. Wow. she must really be a good woman. She is. Oh, bẹ̀lẹ̀. Bẹ́ẹ̀. Ah, àǹtí ìpẹ̀lẹ́kọ̀ àtàrọ̀. À ah, ojú yín rèé. Inú mi dùn láti rí yín, inú mi dùn láti mọ̀ yín lé ní. <laughs> Ẹ̀pẹ̀lẹ́ káàbọ̀. Ọ̀ṣẹ̀lẹ̀, láti bọ̀. Already, um, CEO Mono. Z word. I don't understand. Yeah, orúkọ mi ni Z ọ̀rẹ́ Bọ́lábọ̀. please to meet you. Multiple ti gbọ́ oríṣiríṣi nǹkan nice, We bó ṣe l'accident, ó ṣubú tẹ help ẹ̀, èyí nìkan. Ah, move rò pé báwo lè ṣe ṣe é lẹ́yìn tó ga tó báyìí, èyí nìkan. Ṣo ná Masha? Like, ìgbà wo ni to wá sílé mi, ta ló pawọ́ rò? ó palejò wá sínú ilé mi ò jẹ́ sọ fún mi and you are saying ọ̀rẹ́ sí ayan what. ọ̀rẹ́ mi ni. àǹtí ẹ̀pẹ̀lẹ́. àǹtí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ tá a ṣe bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn ó ti ṣó pé ẹ̀yin méjèèjì ẹjọ́ ṣàwọ̀ ẹjọ́ ni tó ń nà ọmọ ẹjọ́ rẹ̀ gan. ẹ dìde wá máa lọ. are you normal? wáyé tí mo ṣe ń ṣe kí ni so torí pé mo ò pariwo tí mo ṣe wọlé yẹn sìn ó ti rò pé mo gàn. oke máa dákẹ́ pé mo jáde lọ látàárọ̀ mo wá bóbìnrin inú ilé mi sọ yẹ kí n dákẹ́ àbí kí n gbé kí ni kí n ṣe kí n jókòó kí n tọ́sẹ̀ pé kí ni torí tí wọn bá mojú tí wọn mọ́ra tí ni ẹ wá kí ọkọ ọlọkọ, ẹ wá wọ ọjọ́ kílẹ̀ wọ̀ ṣe ẹ náà màṣà ó jẹ̀bi tó gbogbo ara tẹ nǹkan òkèèrè òun là ń wò yìí mo ṣára yín ẹ̀rẹ́ kí lajá mẹ́kùn ṣe àti rojọ́ wèrè fún wọn ẹ̀yẹ máa gbalé mólúwẹ̀ lọ́wọ́ lẹ máa wá kò pọ́ lójú olè wọn bá tajà ní ìyàwó alákan ẹ̀ ń ṣe èrè kí lẹ rí gbélẹ̀ ẹ kú òṣì ẹ pẹ̀lẹ́ kú àárẹ̀. ọkọ mi jọ́ ń torí mo nífẹ̀ẹ́ má máa rojọ́ ara wa síta ẹjọ́ òmùmọ̀ tó tún yóò fàǹtì yẹn báyìí inú wọn ò lè dùn sí mi ojú ayé ló fẹ́ bá mi lò ó jẹjọ́ nítorí ọlọ́run ọkọ mi má bínú sí mi you know I love you please I'm sorry. ṣé mo lálàá? níbo lè mi? èèyàn tó bá rí ẹ tí òun bẹ́ mi sìn wá rò bí ẹ pé èmi ní problem ó ṣe embarrass mi tán lójú ọ̀rẹ́ mi ó wá ń bẹ̀ ìbòrí ẹ̀yìn wọn tí máa rí wọn ò mọ́nú wọn kó tí ò bá gbélé lẹ́nu ìwúrẹ́ máa tó má bínú sí mi i'm just trying to protect you please i'm sorry please jẹ́ ká gbà pé mo rí kiri ló ń ṣe mí bó tó bá jọjọ́ kan wá ṣáàjú mi lọ nítorí ọlọ́ má bínú mi. ìjọ ẹ lọ tó kàn kọ́ ló fi jù mí lọ. ìfi kókó ju ẹ lọ kọ́ lólówó rí àyà jọ́ tó yọ lọ. Please don't leave me. Love me, baby. I love you, God. It's very nice. I love me, baby. Ìwọ will yóò wọ́n kàn mí. Jọ̀wọ́ love me, baby. Joe, love me for who I am. <gasps> love me, baby. I love you all I am. Just wanna be guarded up in <laughs> your hands forever. Ọ̀rọ̀ ẹ̀ disappoint me gan. Ó dé dùn mí. Jọ, kí ni essence pé bọ̀bọ̀ yẹn ó nà mí ó fẹjọ́ sùn mí? Nínú ọ̀tọ̀ wíwọ́ fún bọ̀bọ̀ yẹn pẹ̀lú wá sọ fún mi pé ẹni téèyàn bá máa nà tó máa máa kúkú dẹjọ́ o kóun kúkú lù pa. Ah, ah ok báwo ni wọ́n ṣe mọ̀ pé èrò tún náà bọ́bọ́ yẹn lẹ́yìn ìgbà yẹn. bọ́bọ́ yẹn sọ fún mi nù. imagine ẹ̀wọ̀n ọ̀yà gan ni bọ́bọ́ yẹn ṣó yẹ kó máa rojọ́ kiri nǹkan tó ń nà fún lálá kọ̀ọ̀kọ́ òun ló tún repeat ẹ̀ ṣó yẹ kí ọkùnrin máa rojọ́ ilé ẹ̀ síta ó dẹ̀ mọ̀ pé pèrò tá à ń sọ̀rọ̀ ń pẹ́ ẹjọ́ ẹ̀ ọ̀rọ̀ láìbẹ̀ kó láì kéèyàn máa fẹnu sí not to talk of relationship ẹ̀ ṣòro ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ stay out of their relationship má dà sí mọ́ fi wọ́n sílẹ̀ wọ́n máa wà òkè. Eh? Eh. ó support kí oru fún nǹkan tó ṣe nìyẹn náà. no no no no ah. mi ò support anybody tèmi kàn tó mi lẹ́wù mi ò dẹ̀ fẹ́ kẹ́nibọ̀dì bá mi fi kún. jọ ṣé wà ló ń wò yẹn ni seriously ṣé wà ló ń wò yẹn. mi ò sọ fẹ́ pé ó ń hùwà tó dáa bọ̀ kó wọ́n má di gbogbo ẹ̀ lé ẹ lórí létà fi wọ́n sílẹ̀ ah. wọ́n máa wà ọ̀rà oh, ẹ̀ jẹ́ kó yẹ. ló sọ wípé ṣe wà lọ́rẹ́. kì í ṣèmi àti ìgbèrò fọlámà ọ̀rọ̀ ó ní àwọn ìwà kan tó ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta tí ò bójú mu tí mo ní kí n wá fi tó yín létí. kí ni ìwà náà. ṣẹ́rí tó bá ti fẹ́ ọkùnrin báyìí ó máa fi ìfẹ́ àti gbogbo nǹkan máa fi fẹ́ wọn sílé lúlù ni a wá mú àwọn ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní lù ú lẹ́yìn tó bá ti lù wọ́n tán a wá fi gift a fi bẹ̀ wọ́n bí kó ra aṣọ bàtà a fi máa tẹ́ wọn lọ́rùn. pèrò ń na ọkùnrin bẹ́ẹ̀ ni mà. sókànrin má pàdé. kò tiẹ̀ wá yé mi lùlù gidi ni o a ná wọn bí ìlú bàrà ni mọ́mì ṣé wàá rí ti tó tiẹ̀ wá ṣe tó tún wá worst báyìí ni pé ó ní ọmọkùnrin kan tó ń fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lùlù ni lójoojúmọ́ lùlù gidi ni o mo wá wò pé lùlù lénìí lùlù lọ́la kó má di pé ó tiẹ̀ máa lu bọ̀bọ́ ìpa lọ́jọ́ kan tó máa dógún ẹ̀wọ̀n mo ṣe ní kí n wá fi tó yín létí sìn tó rẹ̀ ń lè lè bá sọ̀rọ̀ kó gbọ́. <laughs> Ah, ah, pèrò bẹ́ẹ̀ni ma á dáa fún ẹ ojú ò ní tiẹ̀ ilé àtọ̀nà ò ní dàrú bó ṣe wá sọ fún mi inú mi dùn ọlọ́run àjàrí wàhálà òótọ́ ni nígbà tóbìnrin kan ti wà tó dúró tó mọ́kùnrin tó nà nà kùnà ah, pèrò náà ọkùnrin. lílù gidi ni mọ́mi. ó dà mo ti gbọ́. ẹ ẹ ẹ mọ mi ẹ wá jọ ẹ má sọ fún pé mo wá sọ kankan fún yín ẹ mọ bó ní wàhálà ni. Ah, àwọn èmi sọ fún un oore ló ṣe fún mi ó bá ń túlé ayé mi ṣe ni bó ṣe nà yẹn tó bá lọ kú mọ ah, lọ́wọ́ kọ́ ibo ni mo fẹ́ gbà ó ṣe àdá mo ti gbọ́. yes ma. àkànbí mo fẹ́ kó lọ sílé ìpèrò lọ sílé ìpèrò fọlá ọmọkùnrin tán ló ń lù ń lòkulù ń bẹ̀ mo fẹ́ kó lọ lè jáde torí gbogbo èyí tó ń ṣe yẹn etí mi ti kún bí wọ́n ṣe ń sọ fún mi àyà mi já gbìgbìgbì yẹn ẹ́ tí nǹkan bá lọ ṣe olóbì ò mà ní gbà kọ ṣé èèyàn bójú mu ṣé ò gbọ́ ni ò gbọ́ ò gbọ́ ò gbọ́ ò gbọ́ ìgbà tó wá gbọ́ kí ni ìgbésẹ̀ wo ló gbé. Ah, ẹ àǹtí mi ẹ̀yin ò ṣe jẹ́ ká ṣe báyìí tí nǹkankan bá gbéra tẹ́ ń gbìyànjú tẹ́ lọ sọ́dọ̀ gbèrúfọ́lá èmi rò bóyá a tún lè gbọ́rọ̀ sí lẹ́nu ó máa ń nípayà yín dáadáa tí ẹ̀yin náà bá wù ẹ̀yin ẹ tọ́mọdé láti pèlè ṣínà kó tó dìbò tó dé ẹ̀ tẹ́yìn bá débẹ̀ ó máa gbọ́rọ̀ sí lẹ́nu ìpayà yẹn máa wà mo mọ̀ pé níbẹ̀ wí gan. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mo pé èmi lẹ máa rò pé bóyá mi ò kí bínú mi ń sọ̀rọ̀ mo máa ń bínú tó bá dájú action ni mo máa ṣe torí tèmi bá débẹ̀ fúnra ara mi ó gbọ́ akànbí tí bá fi débẹ̀ báyìí tí báyìí ọmọ yẹn lápá police station kan lọ́ọ́ balẹ̀ ọbẹ̀ ló máa sùn sí kó má ní ẹ wo bí àwọn ìyá ìyàwó òun wọ́n ṣe bayé òun jẹ́ òun ni mo ṣe sọ pé ìwọ ni máa ràn lọ ó lé ọmọkùnrin yẹn jáde ní ìdí ẹ̀fẹ́ fojú mi rí rárá kó ní kó lè jáde. bẹ́ẹ̀ ṣe wá sọ yẹn àṣẹ ti gùn nìyẹn tó o bá wá rí ṣe ìyá ah. ìṣẹ̀ṣẹ̀ wá ṣèfẹ́. irọ́ máa tẹ̀ rí ṣe eh, eh, ah, ah. báwo ni ṣe ìfẹ́ jẹ́ ẹni tó yẹ pé obìnrin náà tó lù ú lù bàrà tí o lè gbọ́ tí ò lè ṣe wọ́pọ̀. bọ́lábọ̀ àbí kí ni ó ti wò sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìwọ pẹ̀lú pèrèfọ́lá kò sí ìtóbò fún wa o kí wọ́n ọkùnrin kò kàn rí kò kàn rí gìdòrò gìdòrò báyìí kọ́mọ obìnrin kó máa nà ẹ́ kó máa kó máa ṣí ẹ́ níṣekúṣe kó máa lù ẹ́ lùbàrà dẹ̀ wá ní o tún I insist inú ilé ọmọbìnrin yẹn ló tún máa máa wà áá wò ó sórí gbogbo àwa ẹbí a ti fi ìmọ̀ ṣọ̀kan wípé kò mọ tó yẹ máa fáìn bí ara ẹ̀ kúrò nínú ilé torí kí ni o lè wá kó bá wa ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní lù ẹ̀ tó lù ẹ̀ tó lù ẹ̀ níjọkàn á lù ẹ̀ á lù ẹ̀ tó yẹ kó máa dákú tó yẹ pẹ̀mí lè bọ́ lára ẹ̀ ìyẹn á wá di necessity fa family àbí ṣé ṣé òun ò níbi tó lè lọ ni So fún mi ṣé kò síbi tó lè lọ ni wọ́n fẹ́ jẹ́ pé ilé obìnrin ni wọ́n fẹ́ kú sí. young man please find somewhere to go fi lé ọmọ wa sílẹ̀. Ah! pé mi ìsẹ̀ gbowó ẹ̀rí kóbìnrin máa nọrú ìwọ tó ṣe tó ṣe tó yìí wojú ẹ̀ àbójúgbà tó bá fi gbogbo ẹ̀ṣẹ̀ tó fi fọ eyín ẹ̀ tó fi bà gbogbo ojú ẹ̀ jẹ́. ọmọ líle gbèrò fọ́lá gbèrò fọ́lá mo rí ẹ lókèrè àdìmọ fọ́ṣá. gbogbo nǹkan ló lóògùn ìwòsàn lóògùn wà lóògùn ìwòsàn iṣẹ́ burúkú ló jẹ́ ìdá sára bọ́lá mi kí ló dé kí ló ṣe tí ò ṣe yìí mo má ìdí àná látijọ́ tí ẹ tọmọ ìdílé láti fi tó lọ bó ṣe ń ṣe lórí ó fún òun ló bá yìí ó kọ́lé ó yọ̀ dẹ̀dẹ̀ nínú òru wọn bá ti ṣòkòtò wà gbàdá lórí bẹ́ẹ̀ ṣe oúnjẹ fún tẹ́jú bẹ́ẹ̀ gbé mímú fún yóò máa mí kanlẹ̀ ní pé mímú kanlẹ̀ dẹ̀rẹ̀ ó léwu garawo kí ni mo sọ ike bu ọ kí ni mo mo fẹsẹ̀ ibi tó wù ní ìkúrọ̀ o èèyàn dáadáa dẹ̀ ní mímú fọlọ́hún búra kẹ́ ọ̀rọ̀ ẹ̀ ti súnmọ́ ẹ̀ ti súnmọ́ ó dẹ̀ ti ń balẹ̀ torí bí gba yìí ni wọ́n máa ń pé ọmọ yìí má pa mí má parí tó bá wá dójú ẹ̀ tó tẹ́ tán àbí má parí tó tún gbà débi má parí. láàmì kìlọ̀ fún o kó jọ nítorí ọlọ́run kó bá bàtẹ́ mi jẹ́ kó má pa ayé mi jẹ́ o kìlọ̀ fún dáadáa. ń ṣe báyìí ṣó fẹ́ para ẹ̀ ni torí obìnrin obìnrin lásán lásán wo bó ṣe ń ṣe ha ó níyán nílé báyìí ó dẹ̀ ń dọkà láàmú èèyàn máa ń lójú báyìí èèyàn máa fi ń ríran ni pẹ̀lẹ́ ìtẹ̀wọ̀n tí mo fẹ́ sọ. So. You're not even paying attention. Ṣé bí wọn ni mò ń bá Anyways, what's ti mọ wọ́n ti mọ máa ṣe fún mi. Wo láàrin ìrìn àti ẹ̀ mi ò fẹ́ rí ẹ pẹ̀lú very kankan but Mo fẹ́ rí ẹ pẹ̀lú obìnrin kankan mọ́. Akí ló ṣẹlẹ̀ kí ló táwọn obìnrin máa ń ṣe báyìí? Mo rántí the last time tí mo tí mo wá kí ẹ nílé ẹ̀ náà, mo mọ̀ nǹkan tó fojú mi rí. Ọlọ́run ní kò gbẹ̀mí lẹ́nu olúwẹ̀ mo jẹ àjọrọ̀ mo dúpẹ́ orí mi ò jẹ àgbẹ̀ mo jẹ àjọrọ̀ mo dúpẹ́ òye mo jẹ àjọrọ̀ mo dúpẹ́ orí mi ò ọkọ mi. ìwé ìṣòro. it's okay it's okay báwo ni. ṣeré o ti mo sẹ́ǹtì. ẹlẹ́gbọ̀n ìṣẹ̀ tí ń ṣẹ́ni tí yẹ̀sì ìpìlẹ̀ ìyá wàhálà ń pọ̀ káàkiri káàkiri. apá. ẹ I got to lose. For me? Yes. Um, can we talk inside? Grandma Go. Grandma wà nílé. Ẹ jẹ́ sísè díẹ̀. Aṣọ green náà lẹ ti wọ̀. Kọ́ńtì I ẹ̀yìn tẹ̀ ti survive lockdown. Apá màá rí yín tó lọ. Ẹ tó rí yókù tilẹ̀. Ah, Ọlọ́run mọ̀ dúpẹ́ o. Ọlọ́run mọ̀ dúpẹ́ o. Ọlọ́run máa tó ṣe èmi níyà ìgbà rẹ̀. Ah, àmì ìjà àwọn ìpínlẹ̀ o. Kúrò lọ fún yàrá tó ní màá tó kọ́ ní ìṣòro bá jáde. Ẹ jáde ayọ̀ lágbára Ọlọ́run. Ẹkún tẹkún bọ̀ ló fi lù yín. Ẹ̀yin ló ti fi ìlú lù. Bínú ti ń ṣe ń dùn nínú àwọn kan sì ti ń bàjẹ́ báyìí ẹ ọlọ́run wa mú ọ̀jẹ́ kí wọn mi ó bàjẹ́ bí tàwọn ará bí o inú ọlọ́run tó mọ ìhùn sáti ohun tí wọ́n yà fún àti bẹ́ẹ̀ rẹ̀ ìdẹ súyítọ́ àti ìdẹ súyítọ́ ọmọ ìdẹ bẹ́ẹ̀ rẹ̀ àjálọ́pàá láti àwọn ọmọ ológun ní ti àdé ní inú òbí bàjẹ́ ọlọ́run ó pèsè ọkọ alálùbáríkà tí ó bẹ̀rẹ̀ dà á yẹn fún ọ ní ọkọ tí ọmọ lù ní lùkù tó ti wọ́n fi gift máa set ẹ̀ fún ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ọ̀rẹ́ ti tó ń ti ọlọ́gbọ́n ti ń gbé tó kàn àyà èmi ò mọ àwọn ọlọ́gbọ́n mọ ní tó mọ fún tó mọ ní tùmí lọ yọba ní dání láàyè mo ti fẹ́ràn bó ṣe tẹ́lẹ̀ àwọn bóun ilé yóò straight you ẹsẹ̀ rẹ̀ ló dàbí ti olókọ̀ọ̀fù ló dàbí ẹgbẹ́ rẹ̀ nígbà wọn ti rí wọn ẹṣọ ọmọ òwe ti kọ́ ṣé ń bú ìwọ lóhùn wọn ló bú ti máa kébi okùn bọ̀dá lè fi máa fẹnu ológbòǹgbò kọ́ bí ẹni tí ó sunkún sí lọ́rùn tẹ́lẹ̀ pẹ́ẹ́tì tí a ti kọ́ ti ń sáàtì kíní tí wọ́n ti ń sáàtì ẹ̀ńdẹ́mẹ́ntì tí wọ́n lọ́pọ̀lọpọ̀ inú wọn wọn dùn kí sọ wá yá ìná lò wọ́n ṣe wọlé mi ẹ̀rọ ní ìwọ̀n wà ní ẹnìyàn ọkùnrin lára. mi ti jèrè mi ti jèrè apá olórí yẹn yẹn gbọ́ àtẹwọ́ yẹn yẹn asọ̀wọ́ ẹlẹgbẹ́rẹ́ ló asọ̀wọ́ ẹlẹgbẹ́rẹ́ ló mú mi lọ́wọ́ ẹ fẹ́ pa asọ̀wọ́ ẹlẹgbẹ́rẹ́ mọ́ mi lọ́wọ́ ẹ wọ́n dàgbẹ́rẹ́ fún girama wọ́n rẹ̀ arúgbó ni wọ́n ní oògùn tí wọ́n lò fún abafẹ́sàn wọ́n ti lò tọ̀ fún ìdá ti sùn ìyá tí ó ṣègbè lẹ́yìn yìí ti sùn ti yán yẹ̀yìn pẹ́pẹ́pẹ́ bá sẹ́yìn tí mi àti abẹ́pà tí máa rà ẹ̀wà dúró lẹ̀kẹ̀tẹ̀ ìwọ̀ wọ́kùnrin wálé ẹ̀wà dúró lẹ̀kẹ̀tẹ̀ ìwọ̀ wọ́kùnrin. bàbá olórí burúkú ni omi jẹ ní jẹrìà. èmi kò lè jẹrẹ yín èmi kò lè jẹrẹ yín. ọmọ wèrè ọmọ wèrè mo fẹ́ jẹ́wọ́ lókè fún ọmọ nílé lèmi kọ́kọ́ ah! gbà fún mi ó máa ṣe ha ha ha ha èmi ó sì máa ṣe ìkọ́mínísà wa méjèèjì jọ́wọ́ àdí ayé ayé ayé ayé ayé ẹ wá dúró aṣọ burúkú ìwákùnrin wálé èso wà lú èmi kò ní sẹ́kọ̀ọ́ nílé mọ́ ara fún mi ẹ wá lọ justice for àti abẹ́kúta tàbí ó gbé dání. kí ni gbogbo rà dáadáa ibà fóònù ríǹgì báyìí èèyàn tó ní làákàyè kan kò jẹ́ ní láìsọ fóònù nù. ta ni. tájù ni àbí tàlàbó ṣe àti parí olódó ẹni tí mo pè ẹ́ fún àbí fóònù tó jọdà wá pọ̀. ẹ mọ bínú mo ní ṣáájú yín náà ni pé kí ló dé tí wọn gbé. yóò ṣàárẹ̀ ṣàárẹ̀ ẹ̀yá o gbádùn kò sàn o jẹ́ ní tó sàn o má jẹ́ kí n kọra mọ́ ẹ o má jẹ́ kí n kọra mọ́ ẹ hmm. tó bá yọ ọmọ ní pé kìdí kan ṣẹlẹ́dẹ̀ ń pakọ̀ èèyàn kan tún ṣe kìdí kan o ò ah kọ̀ ọmọ líle wà tèmi sẹ́mi ní ìgbé kọ́ọ̀lù ni wa ti violence yìí ni violence yìí ni ṣá ọjọ́ tẹ bá rí mo ti mo fa violence bóyá ṣẹ̀ṣẹ̀ fe fa violence ni àbọ̀ ní menstrual cramp ni ara ti kan wọ́n jọ. gbọ́láwọ̀ ìjọ òní gbogbo ibi kú ìbẹ̀rẹ̀ sẹ́yìn kí ló dé tí mò ń pè ẹ́ tí ò gbé kọ́ọ̀lẹ̀ so o jẹ̀dí fóònù mo jẹ́ ń pè ẹ́ o jẹ̀ gbé kọ́ọ̀lẹ̀ right. mo má bínú silence fóònù wa. ṣé kò stupid ọ̀rọ̀ tó sọ yẹn ṣó make sense létí ẹ̀. wọ́n má sọ̀rọ̀ bẹ́ẹ̀. báwo ni mo ṣe sọ̀rọ̀ ṣó ti ya wèrè ni ṣó gbádùn ṣá. ẹ ẹ ẹ táìlẹ̀ wá ta ló transport wèrè fún ẹ ó ya wèrè ni ṣó nọ́mà ta ló sọ̀rọ̀ ta ló ń jẹun tájà ń jùrù ní ilé ayé ẹ ni mo sọ ní ilé ayé ẹ tí a bá tún ẹ fà pàdé tó bá dá sọ̀rọ̀ mi èṣù máa ṣe mí sí ẹ nuisance bá mi gbé kọ́kọ́rọ́ mọ́tò mi. àṣọrí ìtàlàwà ok jẹ́ ká wọlé ká sọ̀rọ̀ a lè ṣètò ẹ̀. o ta ṣe wà ń ta yẹn ta ló yẹ kí n bẹ̀rù àbálàkù bàbá ta ló ń gbọ́ mi bí ta ló ń sanwó fún mi ta ló ń bá mi sanwó lé àbí ta ló ń kí ló ń ṣe fún mi gangan àwọn tó ń jà yóò bá tọ̀ sanwó ló yẹ kí n bẹ̀rù ṣó nọ́mà bá mi gbé kọ́kọ́rọ́ mọ́tò mi. ó ṣe láìsàn pa lè ṣètò ẹ jẹ́ ká wọlé. o stupid ṣé ìwòrìwò ìwòrìwò ìrìnà mìíràn mìíràn do àgbákò lọkùnrin tí obìnrin bá fún ìgbà tí ilé wa. ọgbọ́n rẹ̀ tẹ̀ ti wá lọ obìnrin sọ ní etí ọwọ́ fọwọ́ ń ra ẹ̀kẹ́ o tún rọ̀ máa ń sí ẹ̀kẹ́ torí ní ilé wa ọmọ rọ̀ nílé ọmọ rọ̀ nílé ọwọ́ dákẹ́ bí omi àmù torí bí obìnrin ṣe gbá ọ ní etí lójú èrò báyìí àbí kúrò ọmọ mi do you really want to be born in abu ṣọmọ bí àbíkú sáyẹ́ntì wẹ̀rẹ̀ pàdájọ́. ọmọ ìyá rẹ̀ bá sọ̀rọ̀ èyí tó yà yín ni ọ̀dà ìwọ gbà tó ní nílé wa kọ́kùnrin tún fọwọ́ sókè kó tún gba obìnrin náà. gbọ́lábọ̀ like ó gbá etí mi. ẹ ó fi ìgbà tí ìsá ti sinmi kà sí ọlọ́pọlọ ó lè lọ́mọ yàtọ̀ ìfọ̀ ló gbà ẹni tí ó rà ó máa san yes. gbẹ́ni náà padà kò sí ẹ mọ́ ọ̀gbẹ́ni kò sí ẹ mọ́ ẹni tí ó rà ọ̀sán kílọ̀ mi àbọ̀ sí ìwọ ọmọbìnrin tẹlẹkùn tẹlẹkùn yìí ọwọ́ apẹ́sí obìnrin tó àbọ̀rí ẹ̀wọ́ bẹ̀rẹ̀ sí ní ka biography rẹ̀ kébìtì àmọ́ pamọ́nù lé wọn sọ ọ́tọ́ sí ọlẹ́nu tó jọba kata wá rẹ tó tó sẹ́nu ẹ̀jẹ̀ àwọn eléyìí ni wọ́n rí jẹ wọ́n rí mu àwọn méjèèjì lọ kọjú sí ọba wí láti gbọ́ mọ́tò ni mo ti tiẹ̀ ọba ta. apáṣọ ìyàwó kílẹ̀ tó rí. ẹ eh, because mo rí pò tí wà insane ni. insane kílẹ̀ tó rí. àti if love is a crime really was wanted ti yan yẹ ni. nígbà obìnrin ẹgbẹ́ yín tó hàmọ́ yín kílẹ̀ rí sọ èmi lẹ́nu ọmọ sọ́wọ́n gbogbo gbà tẹ́fà ti decide fẹ́ mú mi sọ́wọ́ time around ti yan yẹ. ìdílé ìdílé yóò ṣe é sọ́jọ́. adé sọ̀rọ̀ àjàlá ta nà wọ́n kọ́ ló ń dá ṣé máa ń dis àti ti family wa ni mo bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ìdílé wa tó yẹ ká ẹ bẹ̀rẹ̀ sí ní kọ sínú ìwé torí ẹ̀ má láǹfààní àti gbọ́ lẹ́nu mi mọ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní takò mí tẹ̀sí pọ́ǹkì bí àwọn táyé wọn ti ta ọgbọ́n sọdíìkì wọn lákọ̀ ọmọ olórí kí lọ́ọ́ ṣe àbí tí ẹ fẹ́ jẹ́ yìí tọ́bọ̀bìnrin wọ dìsáínà ẹ jẹ́ wọ́tọ̀ dúdú ta ní yín ẹbí tí jọ kí ló wà láàrin wa tápá tó fi sọ gbogbo ọ̀rọ̀ yìí sí ẹ. kò sí kí ni bàjẹ́ asínà ti bẹ̀rẹ̀. ọ̀pẹ́ ìjọba ni wẹ̀rẹ̀ tala sọ ọ́ sí ìdàrú. ó sì gbé dàrú tọ́wà lówó lọ́wọ́ kó sì dàrú ọwọ́ ẹbí mi tí ọjọ́ lójú ọwọ́ ẹbí mi lẹ́sìn fẹ́ jẹ́ àwọn tó tún fi drop ele. wọ́n ti sọ fún mi pé tó bá drop ẹ̀ sí ẹ̀gbẹ́ títì ọkùnrin mi ni o tún pick yẹ. Ah, ọjọ́ kejì tó bá máa rí ẹ báyìí wọ́n ti fa ibi lọ fún ọ. tí ó jẹ́ ni. ṣé ìpolówó ìdúró yẹn. àgbákò níwọ náà. tí ti yín dàbí ooru. inú ìdílé wèrè wo ló ti wá. Hmm? ta ló sọ ẹ́ sínú ìdílé ìwọ ọmọ àtọ̀hún rìn wá ọmọ àlè jàtijàti aláìgbọ́pọlọ arìnjìn arìnjà iná. ẹ ó sọ̀rọ̀ ìdílé ìwọ náà dá sí. ibo ló ti já wá. ìbòrò lè ti sara ni tí yín ọ̀jẹ̀ ni àti sara mọ́ well play ẹgbẹ́ yín lobó ń ṣẹ̀ṣẹ̀ yín lobó ń bẹ̀ ni. Ah! Ah! kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn kí ló dé kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ kò yé mi náà tó bá ṣe pé mo la gidi fún ọpẹ gbúdọ̀ dé gan wọn máa ti gbé mi lọ kò yé mi kí nìkan tó ṣẹlẹ̀ kí ni mo ṣe. ẹ ẹ má bínú ṣẹ̀rí dábàá dé station ẹ máa kó tó ṣẹlẹ̀. station ṣorí burúkú wo lẹ bá mi sàn bí báyìí ẹ̀dẹ̀ máa máa bá títí sọ̀rọ̀ bí ẹni pé àmọ́ right wa we know our right kí ló ṣẹlẹ̀ kí ló ṣe. kí ni mo ṣe. sorry ah, ma. àmì ọmọdà èmi ni mo bí i ẹ̀sọ́ àwọn ọmọ mi ṣe kẹtọ́ lè bọ̀. Hmm, màmá ẹ má bínú mà wọ́n fi ẹ̀sùn adigunjalè sún máa yín mà ó jí mọ́tò nígbà tá a lè dénú compound yìí mọ́tò tá à ń san pa yìí òun náà là bá ń bẹ́ mà. yes. ọ̀rẹ́ tí mi ò kí ń jà. ẹ̀sùn wọ́n. yes. ẹ̀sùn mọ́tò. olè. ẹ máa gbọ́ ọwọ́ tó ọmọ mi kì í ṣọlẹ̀ ọmọ mi ò jáde o wọ́n fún ni o wọ́n fún ni o kí ẹni tó fún ló wá sọ pé ojú mọ́tò òun àbí ẹni tó rí inú ọgbà ẹ wọ ọlọ́pàá èmi ò jí mọ́tò kankan mo kàn fẹ́ rò. young man please shut up when you get to station you will explain more. ah bóyá kí ni kò ń shut up o gbogbo àjọ ń lọ station ni o àbí mọ́tò tá a jí tọ́lá a jí. yeah you meet him in the station let's go Mr. Man you can move. ẹni gbogbo àwùjọ máa lọ. ẹ jọ̀ọ́ ẹ má bínú ma tàbá dé station àmàlẹ́ ojú gbogbo. ẹ wo ẹgbẹ́ nu yín lọ ẹgbẹ́ nu yín lọ gbogbo wọn lọ́kọ́ fọ́ra débẹ̀. let's go let's go. ìyá wa kí ló dé tẹ́ ń kùn bí oyin náà gùn kí ló ṣẹlẹ̀ ẹ sọ tinú yín. ọ̀rẹ́ wa kò sí nǹkan kan. a kì í wí bẹ́ẹ̀ ká kú síbẹ̀. èmi náà sọ mo ní kankan ń gbénu yín nígbà tá èmi èjì ti dé tẹ́tí tọ́sẹ̀ lórí ara wọn tẹ́tí jọ jókòó ní same position tó ti ní kí lẹ́fẹ́ tẹ́tí lẹ́ẹ̀fẹ́ nǹkan kan mo mọ̀ pé nǹkan ń gbénu yín ni mo ń gbà o. ìwọ ló mọ̀ but babe kí ló dé tó ti bọ̀ bọ́ yẹn mọ́lé láti jẹta kò yàtọ̀ sí pé èèyàn fi ọwọ́ lágbani lójú náà o tún máa worsen situation o tún yọjú sí police station o ní ìwọ̀n treat rẹ̀ jọ ṣé ti àáké tó fi gba ojú ẹ ni àbí wọ́n kọ́ ló kọ́kọ́ gba ojú ẹ. ajafẹ́ tẹ̀mọ ènìyàn ẹ calm down ṣẹgbọ́n mà. so ọ̀rọ̀ gbọ́lábọ̀ lẹ bá wa lẹ́yìn méjèèjì wa kọ́kọ́ dì sínú lẹ́ ń wojú ra yín bíi pé ta ló fẹ́ wí fún ta ni káàdàn rò fóun bẹ̀ tó bá jẹ́ pé nǹkan tẹ́ bá wá nìyẹn inú mi ò tí ì rọ ni mi ṣe yọjú sí station ẹja ni kò kí ń ṣakùn ṣe ti gbọ́ ń wọnú rúùmù mi lọ. Can you see that? See what? Kí ló fẹ́ kí n sọ? Mo ti mọ̀ pé nǹkan tá a bá wa ẹ̀tẹ́ ló máa padà já sí. Ìwú ni ká máa bára wa rìn. Ká má lè bára wa sòtọ́ ọ̀rọ̀. Bóyá ká má bára wa rìn mọ́. Really? Yeah. <laughs> Òun Adéfẹ́ kò ń báyàn sọ̀rọ̀ kéèyàn gbọ́ sí lẹ́nu. Mú bọ̀. Oh, Tó bá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀, má gbọ́ ṣé o sì fẹ́ jókòó àbí ká máa lọ. Ah, can you imagine? Mọ́mí, hmm? ṣé kí n change wig yìí sí wig ta ló last week? No, ìyẹn fílẹ̀ náà jẹ́ ká ṣe lò. Tó bá dé next week, I change it. Okay. Wọ aṣọ yẹn fún un. Ẹ̀wọ̀n náà ni mò ń ṣe. Ẹ̀gbọ́n mi òun ni mò ń pè yìí o kò gbé. Ah, ah, Madame mo ti ẹ̀rọ bẹ́ẹ̀ sínú ilé ni àṣírí bíbá ilẹ̀ wà tí fóònù yín ti ń dún. tó láti inú síkìn bẹ́ẹ̀ ni mo ti ń gbọ́ tí fóònù yín ń dún tí ń dún tí ọ̀rẹ́ ni gbé òun mi mọ̀ pé bílẹ̀ wà. ọlọ́run ló ní kó jẹ́ pé àwọn fóònù olówó tẹ̀ ń lò òun ní fi rọra ń dún báyẹn ṣe mọ̀ pé fóònù ẹ̀yìn olówó báyìí yóò kọ̀ rọra máa dún ni tán ṣùgbọ́n tó bá débi irú fóònù tiwa tẹ̀wọ́n gan àyàyàyàyà ẹ̀rẹ̀rìnrẹ̀rẹ̀rẹ̀ àyàyàyàyà bí ó ṣe dúnú à ṣẹ́wárí fóònù tèmi ríngìntò tèmi fi sí tèmi kán bá pè mí tó yẹ pé bóyá wọ́n kọ́kọ́ pè mí wọlé náà ẹ kọ́kọ́ gbọ́ mo ráyè mo sáfàyè o mo ráyè mo sáfàyè ẹ̀rọ ẹ̀dá mú bà mí mo rẹ̀ ní mo sá ẹ̀rù mú bà mí o ìbùnú rẹ̀ <laughs> bíríngì tọ̀nù tí wá sí wọ́n ń dùn nù. <laughs> madam ah. mọ́mì madamu ah. ogun mọ̀ jà o ẹ dákẹ́ mọ́ bínú. gbogbo tí mò ń sọ látàárọ̀ ẹ gbọ́n kankan. ah madamu gbọ́n kankan àwọn gbọ́n kankan wọn rí nǹkan kí ló ń ṣẹlẹ̀ látàárọ̀ tí mo ti wà ń bí tí mo ti ń ṣàtótónu pé ẹ kíní kan fóònù yín rí yo àtàárọ̀ làwọn ọmọ mi ti ń pè pè pè pè pè. mọ́mì ló ń pè yín. ah mo ti gbé. hello. hello ma. ṣé o la tí eléhùn gbọ́kàn tí mò ń sọ jọ kí ló dé tó o fi ya létí lápá ọmọ náà o ò lè gbọ́rọ̀ sẹ́ni kankan lẹ́nu èmi tí mo tún bí ẹ tí mo dẹ̀jẹ̀ lé ẹ lórí. mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ò gbọ́ sórí agídí tó níyẹn máa fi jẹ́ kó yí ẹ pé àjọ ni ni. mo wá ń pa láṣẹ fún ẹ báyìí ni o mi ò dá lábàá sórí ọmọkùnrin tó o tì mọ́nú ẹ̀wọ̀n yẹn kó o lọ sùn sílẹ̀ nísinsìn kíákíá ṣó ti gbọ́ èmi gbọ́rọ̀ sí òbí mi lẹ́nu ó dẹ̀ di dandan kí wọn náà gbọ́rọ̀ sí mi lẹ́nu tó bá dẹ̀ mọ̀ pé òfẹ́ gbọ́ ti tèmi ni wàá mú ọmú ẹ tó fi sí mi lọ́dọ̀ ṣó kó wàá mú kúrò lọ́dọ̀ mi ṣé o gbọ́ mi rẹ sọ fún ẹ yẹn tó bá wù ẹ́ kó dá mi lóhùn tó bá dẹ̀ wù ẹ́ kó má dá mi lóhùn. ẹ ti gbọ́ ẹ̀wọ̀n. ẹ̀gbọ́n mi àrímọye sọ̀yìn ọ̀dà. Ah, bó o ṣe sọ̀rọ̀ sí yẹn gan ló dáa kódà dáadáa ò dáa tó tó bá jẹ́ mi gan mo ní àǹfààní láti bá a sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tó máa gbọ́ lẹ́nu mi sórí ọ̀rọ̀ tí ikún gbọ́ níjọ́ stétí ẹ̀ fi di àgbò gbọ́ lẹ́nu mi ah, ah ó kàn fẹ́ kó báyàn ni ọlọ́mọ àjẹkí kọ̀kọ́ ṣe ọmọ ọlọ́mọ tó wà bẹ́ẹ̀ yìí. ìsọlẹ́nu ọgbọ̀n àwẹ̀ gbá ní gbogbo wọn tó wà lẹ́yìn. ẹ madam mọ́mì èmi máa ní èmi tí mo ní kẹ́ ẹ gbé kọ́ọ̀lù mo sì wá ń bí o. ọmọ líle. ah msp on your baby. ah ọmọ líle. òótọ́ ni nà torí tí bá tún sọ̀rọ̀ ń sìn ẹni wálé tún dé o ó tún dé o bọ́bọ́ lórí bí gbogbo company yẹn ṣe tó yẹ ẹ gbogbo staff and management company wa ó yẹ kí gbogbo yín wò ṣùnṣùn kẹ̀dẹ̀ will madam fún mi ni. ah ẹ ẹ nà. lọ́jọ́ ìjìnlẹ̀ wálé káwí madam ṣé ní tiẹ̀ láwọn sọ ni ṣúlẹ̀ yìí tó bá máa fẹ́ madam bẹ́ẹ̀ ajíyàn tó nífọ̀ tó lé ìkànnà ajẹ́ni ah, ah. tó jẹun yó yọ̀kí ni wọ́n fẹ́ dà fún wa kí ló ń sọ lẹ́nu náà kí ló ń sọ tí kò dùn kí ni ẹnjìnìá jíire fi jorí tèmi ò ṣe kí ló fi bẹ́tà mi ṣọ́mọ̀ pé tẹ́mi bá wí ni madam tí mo wí ni heart wọn account mi máa fẹ̀ ní bank account mi máa cash out big time. ok àwọn máa máa benefit nínú bank account àmì. tó bá tọrọ owó lọ́wọ́ mi ṣé mi ní fún ẹ ni. ó kúrò mẹ́ta ní sórí ẹnjìnìá jíire tí wọ́n ń wò yìí. òun gangan ló pè fún un ok ẹnjìnìá ah. jíire ó dá wà láyé ara tiẹ̀. Eh. madam da ó wà láyé ara tiẹ̀ eh. àwọn méjèèjì jọ ń gba contract eh. táwa ń jẹ lábẹ́ madam tí ẹjìnà jíire bá fẹ́ pèrò ó hmm. mọ contract táwọn máa ṣe ni ó mọ báyìí máa gbaṣẹ́ ni automatically ẹjìnà ah. jíire ò ní ní choice down kó máa wà pẹ̀lú wa you don't understand ó máa ma fún wa ní ṣé o máa drop iṣẹ́ lọ́wọ́. ọ̀gá fìbẹ́ lẹ̀ jàre kí ló ń ṣe ẹ́ gan-an ṣé ẹnjìnì ajíire ṣó fi iṣẹ́ ràn ẹ́ ni àbẹ̀wò ni tó rẹ advocate fún ẹnjìnì ajíire ẹnjìnì ajíire ok ìgbà tá ẹnjìnì ajíire ò dẹ̀ wá tí ò nífẹ̀ẹ́ madam kọ́. ah tipẹ́tipẹ́ lọ́ fi fẹ́ràn ṣàngó èmi á make sure pé mo ti ṣe débẹ̀ ni gbogbo wo ò rí future ni wo kè kówó future. o o o gbọ́n o fẹ́ o fẹ́ force ẹ tó nífẹ̀ẹ́ èèyàn o oh. fẹ́ o fẹ́ force ẹ lé lọ́rùn torí selfish interest ti tẹ. ok kò selfish lọ́dọ̀ tí ó selfish lọ́dọ̀ tí o fẹ́ fẹ́ madam. wèé mi ti nífẹ̀ẹ́ madam ti pẹ́ kí ló ń ṣe kò fọ́ọ̀nì náà. gbogbo òun ni wọ́n tọ̀ra wa. kí ni. wo kèkó wẹyẹ engineer pèrò fọlá wẹ́ẹ̀d ẹnjìnìà jíire báwo ló ṣe rí ó yàtọ̀ sí um, common engineer wálé wẹ́ẹ̀dì almighty ẹnjìnà pèrò. ọdẹ ní bọbọ kéyìí wà láì èmi ni common so ọmọ akọ common sí orúkọ mi. àwọn èèyàn máa sọlọ́kàn wọn pé common ni. bọ̀bọ̀ tí madam bá fi lè yóò fẹ́ mi nǹkan tó fi lè mú atan plan wedding mi ò ń ṣe common man mọ́. Ah, sórí àwọn èèyàn tí ló ń ṣe òórùn ilẹ̀ máa ń ṣe wedding tẹ́ẹ̀kì lérò fm nínú kí engine. Ah, má jẹ́ àkàtọ́ má wọ̀rì mo fẹ́ bọ̀ sí fẹ́ jẹ́ kọ́ máa mọ̀ pé o ò ọdún ẹni ẹgbẹ́ nínú nínú sílẹ̀ pé máa ṣe nínú tẹ̀mí fẹ́ madam àti kẹ́ńjì nàìjíríà fẹ́ madam ọgbẹ́ wo ló pè wá jù. èmi kì í jẹ́ kẹ́kẹ́ mo ti jẹ́ kọ́ ah, pé mi parọ́ dáṣẹ́. ìgbà tábìlì ẹ̀ ti ṣe tó ń sùn mo wá wò pé kò lè máa jókòó sílé kó fi di wípé ọlọ́run máa gbà fóun náà tó máa ríṣẹ́ kó máa tẹ̀lé ẹ e lọ síbi iṣẹ́ ẹ. Tani, Bísọ́lá, ṣó fẹ́ dáẹ̀tì ni? Ah. Iṣẹ́ kí lélẹ̀ fẹ́ ṣapá wo ló fẹ́ fi ṣiṣẹ́? Bọ̀tí lélẹ̀ yìí. Ń gbé ló ti rí bọ̀tì, kí ni ìtumọ̀ bọ̀tì? Wá, èmi mo tọ́ ẹ, ọwọ́ tí mo fi tọ́ ọ̀wọ̀, ìwọ náà fi tọ́ òun náà. Big Mummy ẹ kàn ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni, Bísọ́lá ti dàgbàlagbà, ó ti degungun ẹja kò ṣeé ká ẹ mọ̀ pé mímọ́ èmi máa ń tọmọ rà ni wọ́n ti tọ bàjẹ́ tó ṣe wà omi hmm. ìfẹ́ wà là o. bákòrò ẹ wo mo lè ṣe any iṣẹ́ any kind of work i can do it ṣe rí apá mi mo lè fi ṣe any iṣẹ́ trust me. má ti ẹ̀dá lóhùn má dá lóhùn ó ń tọrọ ẹ̀ ni ó máa tẹ̀lé tẹjọba máa ṣiṣẹ́ hmm. wọ́n bá ti ń jáyẹ̀ pẹ̀tẹ́jọ́ ń jókòó ìwọ̀n náà rè é. wọn ní kọ́kọ́ tó sápadà. kò lè sápadà kò á sápadà kò sọ́lẹ̀ ilé wa a máa ń ṣiṣẹ́ kárakára ni. kò sí wàhálà nǹkan tó lè máa lè kó tó máa lé ẹ máa lé ẹ lọ. báwo dẹ̀ ni ọ̀rọ̀ gbọ́lábọ̀. ó máa wà nílé wọn tí ò bá jáde o. tá à ń sọ fún ẹ nìyẹn a ní kó ṣe sùúrù mọ́tò tó rà fún kọ́sóyìn fi ń ṣiṣẹ́. òun ti yàǹda mọ́tò fún ọjọ́ ni yóò gbé lẹ́sìn station pé òun ò fẹ́ gun kankan kí mi ò tiẹ̀ dá sí mọ́. ó fi mọ́tò lẹ́sìn station irú wo ni òun náà ń ṣe yẹn fún mi ní aago ẹ̀ fún mi láago ẹ̀ kí n pè. má pè má pè má pè. kí lẹ fẹ́ pè fún ẹ máa ráyè. ìpè nọ́mbà ìyá ọ̀tọ̀ yà ní kíní zero nine zero seven five zero five nine nine zero five. ẹ ló ń ṣe dáadáa ni bàbá mi. ẹ ló máa ẹ ṣe gan ma ẹ ṣe ma. ó ń gbọ́ kí ló ṣẹlẹ̀ ẹ mọ́tò tí wọ́n rà fún ẹ wọ́n lò fílẹ̀ station wò ó gbé ṣòro pé já ò lè parí mọ́ ni ó ṣàmọ̀ pé mò ń gbégbèsè ìjà yẹn kó lè níyànjú. àmà lórí mọ́tò yẹn èmi ò fẹ́ mọ́ mà mo ti drop ẹ ní police station yẹn so ó lè lọ gbà ń bẹ̀ mà kí iná wà lọ́wọ́ bẹ̀. o ò fẹ́ mọ́tò mọ́ má ṣe bẹ́ẹ̀. mo mo wà ókè mà mi mi fẹ́ mọ́ máa yẹn ṣe mà. ó dà kò burú. ẹ ṣe gan ma ó dàbọ̀ ma. a ló ń bẹ sọ. ìyá gbèrò ni mo. wọ́n mi gbèrò gbèrò sọ́kọ̀ kí ló sọ kí ló yí. kó má kí ẹ mọ́ o kàn di kíkì wọn mú mo gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ pa mọ́tò kí ló ló ṣẹlẹ̀. mo kàn sọ fún pé mo ti gbé mọ́tò yẹn lẹ́nu police station àti kọ́kọ́rọ́ èmi ò fẹ́ mọ́ kí ọmọ ọlọ́run lè láti rẹ̀. òun wá fẹ́ kí o gbà kó gba mọ́tò yẹn o ò fẹ́ mọ́ o ò fẹ́ mọ́ ẹ̀ kí ni máa ń ṣe àwọn èèyàn náà wèrè náà àwọn èèyàn máa ń pẹ̀lú mi àbí díndìnrín ọmọ ṣe pa ó ṣe ibi tó tó yẹ ẹwà ní kó wá gba mọ́tò ení èjì ẹ̀ta ẹ̀wà ní gbọ́dọ̀ rí ẹ pẹ̀lú ọmọ yẹn mọ́ má jẹ ìwà àti ẹ̀pọ̀ mọ́ kò dé mí lè gbọ́dọ̀ rẹ́ ẹsẹ̀ lóore ṣọmọ pé wọ́n nìkan ni mo bì á bá débi tó jẹ́ pé tí n bá rí ẹ pẹ̀lú ọmọ yẹn màá sọ́ndùpá láti ṣẹ́ bàbá lẹ́ẹ̀pẹ̀ fún ẹ̀ ni. gbogbo orin tó fi ẹ̀rọ yẹn ọmọkọ́mọ ọmọ yẹn ohun tí ẹ máa sìn dọjọ́ alẹ́ ní ẹ̀torí kò lè rọkọ̀ fẹ́ àmọ́ mi ò kúkú dá wọn lẹ́bi mi ò dẹ̀dọ̀ ọmọ yẹn náà lẹ́bi nígbà tí wọn náà jóye obìnrin gbé ẹ sílé bí ìyàwó ó gbé ẹ sílé bí aya ìtì ẹ̀gbọ́nù tán rí wípé ọkùnrin ló ń kó lọ sílé obìnrin ò tóbìnrin ń gbé ń yàwó o ọkùnrin ni mo gbọ́ tó ń gbéyàwó tó ń fẹ́ obìnrin tó ń gbé obìnrin níyàwó sílé gẹ́gẹ́ bí aya tí wọ́n la ya ni wọ́n níyàwó ni. ìfẹ́ ni. irúfẹ́ orí ni ìfẹ́ wo ó dáa ṣé irúfẹ́ tí wọ́n ní tìyẹ̀ tó ní irú ẹ̀sìn ẹ̀. kò ní rárá torí eyín ló sọ ìfẹ́ ojú ẹ̀rín kì í ṣe fẹ́ irú ọmọ òjì ìyá wèrè tó bímọ òfò kò tí ì mọ̀ pa sí ní òbí o orókò ń gbìmọ̀ gidi ìgbọ́dọ̀ rọ́mọ yẹn pẹ̀lú ẹ̀mọ́ ní ìdẹ̀ gbọ́dọ̀ rí ẹsẹ̀ nínú ilé mọ́ wọ́n náà wò wà tó kù ṣé wà á ní tó fẹ́ dénú yẹn bó ṣe wá wá yọ ọkọ mi má wọrí o ọlọ́run máa yan tiẹ̀ fún ẹ wàá ṣílẹ̀kùn yàrá tiẹ̀ wàá wọlé sí. Si o ò ní wọlé onílé o ò dẹ̀ ní gbéyàwó oníyàwó ìyàwó tiẹ̀ ọlọ́run á fún ẹ tó máa gbé sílé òòrùn ò kì í fọ̀ o ò láápọn ọlọ́run á bá mi fi ìwà ẹ a fi dá ẹ láre jẹ́ pé ẹ àyànfẹ́ tiẹ̀ egungun ìhà ẹ òun ọlọ́run á yàn fún ẹ tí ó wà bákọ nínú ilé mi tí ó bá bu agbára ọlọ́run ilé ọkọ mi ṣùgbọ́n àdúrà ṣàmì. bọ̀dá mi kí ló ṣe yín mo notice pé ẹ̀wà òkè látara kí ló ṣẹlẹ̀. pé o ní pé o fọlá mo ní ìṣẹ́ ṣẹ́jú ṣẹ́jú ni ó wá sọ́kàn mi mo ti try ní ibẹ̀ tí àmọ́ kò lọ tí ó dá wọn mi tẹ̀ mọ́ mi mọ bó ṣe kúrò lórí fóònù mo nǹkan tí mo fẹ́ ṣe i'm just missing her. ìdá mi ṣe ti brókùn ee torí gbogbo ọ̀rọ̀ pẹ̀rọ òṣèkìní ẹni ìṣẹ̀yí kò yé mi rẹ̀ kí ló dé kí ló ṣe ìṣẹ́bẹ́ tí ń ṣe gidi lọ́wọ́ ẹ nọ́mbà tẹ sọ pé kò lọ yẹn ẹ èmi ni mo block ẹni fóònù yes mo block ẹ mo tún wá delete ẹ tẹ bá pé kò ní lọ òun náà dẹ̀ ní ríṣì kò lè rí yín pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ para ẹ sí wa lọ́rùn ah, ah. ẹ ṣáà ti ń ṣiṣẹ́ gidi ẹ ti ń rówó ẹ ti ẹ ti lè tọ́jú ara yín ẹ dẹ̀ ti ń tọ́jú àwa ẹ ti ń fọ́ àwa náà lówó àwa náà ti ń jì happy ẹ̀yin náà ti no ọwọ́ ayé látòkèdè ilé ẹ̀sìn ojú yín ti wálẹ̀ ẹ ti wà òkè kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ti dé pọ́ọ̀rọ̀ ọ̀pọ̀ ìròyìn náà lẹ́tún wá mú sí tẹ́ wá ń sọ kí ló dé. Ah, ah. mo mọ bó ṣe ń ṣe mí mo mọ bó ṣe ń ṣe mí náà mo mọ pé bò mí ìṣẹ́ nísìnyí ebi ò pa mí kò sí kankan tó wù mí ṣe ṣe I miss her and I need her I need her in my life gbogbo eléyìí ẹ̀ ní ìdìbò. èmi ò pé tẹ bá fún obìnrin chance nínú ayé ẹ máa wà òkè. exactly. ọ̀rọ̀ wọn kẹ kẹ fi sílẹ̀ dandan ni kẹ fẹ́yìn. you you you can get a girl of your choice. ẹ lè róbìnrin means dábàá bọ́ tàǹsà àgbẹ̀yìn rẹ̀ àfa ẹ̀bọ̀ ẹ̀bọ̀ tà ẹ̀ga ìṣubú ẹ̀ dábàá tòṣù obìnrin obìnrin mi ẹ fọ́bìnrin mi ní chance. pẹ̀rọ ni mo fẹ́ pẹ̀rọ ni mo fẹ́ pẹ̀rọ ni mo fẹ́ o. ẹ lè o bẹ́ẹ̀ pé ojú wọn rẹ̀ kí ni wọ́n tún sọ nísìnyí kí ṣé o fẹ́ máa fi mí ṣe yẹ̀yẹ́ ni mi láìkẹ́ o mi láìkẹ́ o. jọ̀wọ́ love me for who I am. bó wà ní entrance ẹ̀ máa wà. òkè yìí náà ṣì ni ẹ mọ̀ by the time bàbá ṣe tán wọ́n máa ṣe gate síbi by then àwọn ṣe staircase inú ẹ̀ ibẹ̀ ló máa gbàdé living room ṣé ẹ go through kí ni tí architect yẹn sẹ́yìn. ẹ mọ̀ pé mo ní láti wá wo ọgbà tí mo sanwó fún mi actually that is nice but iṣẹ́ ṣì pọ̀ tá a máa ṣe kọ́tùmí sọ fún mi pé ẹ̀ ní need láti rush yẹn at least in three months ẹ pé àwọn èèyàn ṣiṣẹ́ we are done for today actually a kì overwork ara wa but we do the needful you understand but in three months we should be done give you the best. ẹ eh, madam ayélujára ojú mi ti gbogbo bí ṣe ní sọ gbogbo rẹ látàárọ̀ kì í sọ bí kí kìnìún àti èyí ti sọ bí kí yàrá tèmi gan wà ṣùgbọ́n kí n bá fẹ́ kọ òkè ni kí n bá mi kọ sí sódà má lè má rí ìyẹn ará ilé ọkàn màdèmá rẹ ní bá fẹ́ wọlé láti. sorry how you coping must you talk. kí ló máa ń ṣe ẹ̀gbọ́n náà ibi ẹ̀kú gbomi lọ́wọ́ mi ni ó ṣẹnu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ bíi ti frog. gbami lọ́wọ́ mi jàre ẹjọ́ ti pọ̀ jù. ẹ ti dá wálé mi o ò ní ṣẹ́gun tó ṣe. mo dára. ayọ̀ọ́lá ayọ̀ọ́lá. oh sorry madam madam i'm so sorry i'm so sorry. I'm so sorry ṣé o ti ya wèrè ni àbó ṣe ń plan àti ya wèrè yẹn yes so kí ni reason to fi lọ ń dúró tó ń ro ẹjọ́ orí burúkú mẹ́yìn. ẹyin mi ò kún ṣe bẹ́ẹ̀ èmi àti wọn kan ń jọ o fẹ́ explain o fẹ́ explain reason to fi stupid lẹ́nu iṣẹ́ tó fi ń rojọ́ wèrè ṣé o ò ní làákàyè kankan ni kí ni mo ní kó wá ṣe. so fáìsì yẹn dà ó ti ya wèrè mo ṣì ń bẹ sọ̀rọ̀ ó ṣì ń smile mo ò kó òsínwín ṣá ṣó gbádùn mo ń bẹ sọ̀rọ̀ ó smile ó wùwọ́ ọ̀dẹ̀ ó wùwọ́ àgọ̀ ó jẹ́ ń rẹ́rìn-ín ṣé inú ẹ̀ bu òróòrùn sá ni ok ibo ló fẹ́ kó sáyẹ̀nsì. ṣé ẹ máa ń tọ́ba tẹ̀lé. ṣùgbọ́n gọ̀ ṣé wípé o stupid o ò ní sense o ò ronú wípé o máa débi gíga o ò rò pé àbí àtijọ́ tó ti ń tẹ̀lé mi wáṣẹ̀ tí pé mo rí pé useless ní ọ́fíìsì mi ò jẹ́fẹ́ fi ebi pa àwọn aráalé yín mi ò sáàkẹ́ o wá tún tẹ̀lé mi náà jọ nítorí ọlọ́run ṣé mi ò ní irú dírẹ́sì yìí èmi ò sexy ló fi múra bí idiot irú ilẹ̀ máa rí ọkùnrin kan ẹ̀kọ́ òkú lọ ilé ẹ̀ máa lọ ṣe full housewife gbàtẹ́ ẹ̀ mọṣẹ́ ṣe ẹ́ ok ẹnjìnà wálé ẹ wá mi báyìí ẹ jẹ́ má bínú mọ̀ ń bọ̀ ah. tẹ́ bá ṣubú inú mi máa dùn tẹ bá ṣubú yẹn gangan ṣe bó fẹ́ pọ̀ gálẹ̀ náà lára ara so ìgbà tóun wá gọ̀ tóun ò tí dọ̀gá tí wọ́n ń ba yín rojọ́ kí ló tẹ̀yìn òfin làákàyè yín kẹfì sọ pé tí yóò bá wà lẹ́nu iṣẹ́ iṣẹ́ ló máa ń ṣe àwọn wo lẹ́ ń ṣọ̀gá lé lórí. it was just a. ipò tẹ wà yẹn kò ẹ tí ìyẹn kẹ débẹ̀ ẹ ní kọkọ lórí tẹ fẹ́ fi rú ẹ tẹ fẹ́ kórí gbígbẹ àtórí tútù jọ báwo lẹ ṣe rí síra yín ṣe ẹ look stupid náà ṣó yẹ kó rí irú yín wípé ẹjọ́ ń rojọ́ báwo ló ṣe rí àwọn tó kún yín tó ṣiṣẹ́ fine iṣẹ́ ti tán for the day but àwọn nǹkan tó kù táwọn èèyàn ṣe yẹn tẹ bá ṣe ó pọ̀ jù ẹ̀yin làgbà lé yín ẹ̀ nìkan tẹ lè fi support àwọn èèyàn ẹ sọ́bì fún yàrá yín ẹ lè ga ni kò kí ń ṣe èpè ẹ̀yin lẹ́ ń ṣera yín ayé ò ní interest inú kéèsì yín bọ̀ ẹ̀ tẹ́ fi ṣera yín ló pọ̀ jù now get out. ṣùgbọ́n gbádùn ṣé o gbádùn i'm very sorry o this is not me but ìgbà míì tẹ bá ń bá wọn tí wọn ní sense tẹ bá ń bá wọn ṣe ẹ máa ní láti fi ọ̀rọ̀ kẹ́ tún ọpọlọ wọn ṣe because àwọn eléyìí wọn ti kọjá ẹgbàá so tẹ bá fi ọ̀rọ̀ tẹ bá fi tún orí wọn set níjọ́ mi tó bá fẹ́ hùwà ọ̀dẹ̀ ọpọlọ wọn máa rántí pé ah tí bá ṣe báyìí ó yẹ kí n tún gbọ́ nǹkan mi tó bá jẹ́ pé ó máa padà nílàákàyè ìyẹn tí ò bá ti bọ̀ àwọn ọ̀gá ẹ̀ ló gbà síṣẹ́. àwọn ni má dẹ̀ bẹ́mi náà bẹ́ẹ̀ ọmọkọ́mọ líle ní mímì ìrọ̀ tó bá sí anything mi ní nù ẹ̀bọ̀ wá ké. ẹ ṣe ẹ bá mi ràn jọ́sí mi lè pẹ́ sáfì ọ̀dọ̀ mi ẹ sọ̀rọ̀ àtúnṣe. kàdàkàdà tó yẹ rí. àǹtí mi ń kanra gan-an kí ló ń ṣe ó ń kanra jù oh calm down ọ̀dẹ̀ wọn kébí mi ṣe èmi gan ní wèrè lórí tí bá túlẹ̀ báyìí ẹni sọ̀tọ̀ wọn máa ṣe bíi pé àwọn nìkan lọ́lọ́run wà lẹ́yìn. bọ̀ ah, ṣé wọ́n wá kanra tó yẹn náà ni bóyá kò dẹ̀ pé mọ́mì wọn kò fẹjọ́ wọn sùn. <laughs> kí n pe mọ́mì mo ti fẹjọ́ wọn sùn mọ́mì mi mo ti fẹjọ́ wọn sùn mọ́mì tí wọ́n gọ̀ọ́sẹ̀ bọ̀ orí nǹkan kan ṣe sí kí ló fẹ́ ṣe. Ah, ah. wẹ́nu ìwọ ló lè máa bá try gbogbo orí yẹn wọn ò lè bẹ́ mi ṣe àwọn ò lè bá mi ṣe wọ́n rí i pé toró òtútù ni wọn ò lè bá mi ṣe gbogbo irú rubbish tó náà ń bẹ ṣe yẹn láéláé. ilẹ̀ wa tútù o ti bá tún wéré mi lẹ̀ fún wọn. ẹni smarty ẹ̀yìn dídẹ̀ ọwọ́ aṣọ wa. àgbẹ̀kọ̀yà pákọ̀yà fún ó jẹ́rìí ara ẹ̀ bísọ́lá ṣe rí kó stupid àǹtí yẹn kanra nìkan lórí sọ nínú gbogbo ọ̀rọ̀ o ò sọ wípé àǹtí yẹn máa ń náwó fún ẹ o ò rántí pé àǹtí yẹn ra aṣọ sí ẹ lọ́rùn o ò rántí pé àǹtí yẹn ń tẹ́kẹ̀ẹ́ àbọ̀ wá bá lọ rẹ̀ Akèrègbè òun ló máa júwèé ibi tó máa fọwọ́ sí lọ́rùn ẹ̀ and you ṣùgbọ́n nígbà tí mo ti dé ni mo ti ń wẹ̀ pé kí ló wá ṣe inú ilé mi tó bí wà dáadáa báyìí bọ́n mo wò pé ọ̀rẹ́ àbúrò mi kò sí nǹkan tá a fẹ́ ṣe sí i ó fẹ́ wá advice ẹ̀ tó ṣe máa bá ń tí ẹ̀ o ò lẹ́gbọ̀n ṣọ́ bímọ lé ẹ àbí ṣe oníwájú. ó ṣẹ̀sìwé tó ṣe sí ṣáá so kò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ ó yẹ kí wọ́n kọ́ ní kọ́ lọ́ọ̀kẹ́ ọ̀ tó bá lò bí three days níbi àbí four days táwọn ẹbí ẹ̀ tó wá gbà ẹ̀ gbà ẹ̀ ló ṣe máa mọ̀ pé family oní family ni ò kí ń lọ ẹnu sí and you abẹ́rẹ́ tó lókàn dì ní kò ní dùn máa pe big money ṣó ti gbọ́ ilé yín tó ń wọ̀ ẹ́ lọ yẹn ó ti sú mi fẹ̀kàn tẹ́lẹ̀ ṣé oníṣẹ́ tó ń bá mi ṣe ni sọ iṣẹ́ tó ń bá mi ṣe kí ni iṣẹ́ pàtó tó ń ṣe sọ oore tó ṣe fún mi olórí tó ń ṣe mí so tó bá tún wá lè mọ ore màá wá jẹ́ kó màá ṣe kí ni màá yọ ẹrú kúrò ní ọmọ ó sọ pé ẹrú ni ẹ mo fẹ́ wọlé lọ báyìí tí wọ́n máa fi padà tí bá rí ìwọ̀n bíbẹ̀ nǹkan máa ṣe é tí lè ní bá máa fi ṣú. àǹtí mi bí mo ṣe kọ́kọ́ ẹ̀mí kò tọ̀gọ̀. ẹ àǹtí kanra lóòótọ́ kódà bó ṣe sọ̀rọ̀ wọn ni mo ṣe bá wọn kanra jù kí ló máa ṣe báyìí. kí ni mo fẹ́ ṣe màá kó gbẹ̀rù mi màá kúrò ní ìlálẹ̀ yìí. ọmọdé ilé ni pẹ̀lú fọlá o. kí náà ló ṣe mí kò sí nǹkan tó ṣe mí tàbá parí ìjà yìí ṣebí a máa tún jà mí. nǹkan tó sọ fún mi kájọ sọ yẹn yá sọ fún sọ fún náà ẹ ọ̀rọ̀ tá a ṣàlàyé a máa dà fún yín àlàyé ni mo kàn wọ́n pé wọ́n ti pẹ́ wọ́n ò níyàwó ṣé lè rí lẹ́yìn tí mi bá ṣiṣẹ́ yẹn Pèrò Fọlá yẹn òun náà dẹ̀ single kéde máa wo lédì yẹn ó máa ń gba iṣẹ́ gidi gan ni o aláyé náà máa ń gba iṣẹ́ ẹnjìníà méjì àwọn àtàgbé súnmọ́ ẹnjìníà a máa ń respect ẹnjìníà pèrò wọn àwọn òpé akílọ̀ máa ṣe o káwọn méjèèjì kọ́kú fẹ́ra wọn lédì yẹn kò lọ́kọ kì í ṣe pé kò lórí ọkọ kò lọ́kọ ni aláyé rẹ̀ aláyé náà ò níyàwó gbogbo máa lọ́gọ́ ó ń wọ́n máa wọnú ara wọn báyìí ọlọ́run kọ́wọ́ látọ̀ ọ̀rọ̀ ni tó bá fẹ́ra wọn yẹn iṣẹ́ wọn máa yí sí lọ́dọ̀ tiwa táwọn ọkọ àti ẹ̀wọ̀n bá lè ṣe àbíṣẹ́ yẹn ti pọ̀ gan pákọ̀ jàtújà sọ́dọ̀ tiwa àwọn náà gòkè. tí máa farabalẹ̀ ló ń wọlé dáadáa this guy want the best for you. yé gbèsè ni mo fẹ́. ọmọ tó sọ yìí tó sọ pé kò tí ì máa rí ìwọ náà dẹ̀ tí ì máa rí iṣẹ́ kan náà rẹ̀ lọ́ ṣe. àbí. that's good kò dẹ̀ sí apádé kan àdúdé kan nínú iṣẹ́ tó ń ṣe tí wọ́n wò. yes tó jẹ́ pé yẹn lọ́ọ́ máa gba táìmù rẹ̀ tí òfin nira yìí ọkùnrin. àbí. mo máa advice ẹ̀ bóyá maybe you should give it a try. kò ń ṣòro try yìí ó gbọ́dọ̀ fẹ́ ní í ṣé ló wọ́n bẹ́ẹ̀ sọ yìí ó ní star tó dáa látọ̀run lọ́wọ́ ti pèsè oríire fún lídì yẹn máa dá gan mà ní. ẹ kí àbíkí ló kọ ẹ jọ́ǹtò yọ lọ ṣé ìwà àti ẹjọ́ gbé ni báwo ló ṣe mọ tó tó yìí lórí pẹ́ ń gbèsè fúnra yín tó dẹ̀ ń ká àmọ́ ẹ̀ tó tó yìí. púpọ̀ ní mo mọ̀ kó tí mo sọ ni àmọ́ bá lálà sẹ̀lẹ̀ hmm. ni mo ń lọ ṣé ní tí bá lálà pé mo rí nǹkan báyìí bó ṣe rí nìyẹn tí ọmọ Yorùbá wálé ayé ó máa wà lára àwọn òṣìṣẹ́ Ọlọ́run áńgẹ́lì ni wọ́n máa ti fún níyẹ̀. ọ̀rọ̀ tó dáa ni wọ́n sọ ó fún tíra ó yàtọ̀ sálálà gbọ́ ìgọ́dún tí àwọn ọmọ yẹn tí èèyàn tí èèyàn bá rí wọn tó bá wọlé tán máa ń dà. eléyìí yóò dà kọ́ eléyìí yóò kọ́ láti ilẹ̀ ló ti dà. hundred ni one oh one perfect. ẹnjìnìà ní bẹ́ẹ̀ náà ni kò sí ọkùnrin tó dáa èèyàn máa ń try nǹkan yìí tó bá try ẹ̀ mọ̀lẹ́ wọn nígbàgbọ́ wípé èyí tó dáa lọ́lọ́run máa ṣe. ọlọ́run ti ṣe lè ẹnjìnìà kè jọ kí ló fẹ́ gbà nù nǹkan yìí jọ kí ló fẹ́ gbà nù nǹkan yìí gangan. bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ sì ni bẹ́ẹ̀ sì ni àtẹ́sí ah, mi. Oh, oh, it's okay it's okay mo ti gbọ́ mo, ò kàn ti fẹ́ ni. mo mọ̀ kó tí mo, ń sọ ni mo mọ̀ kó tí mo, ń sọ ni. ah ó dùn mí. kí ló dé tọrọ lọrọ nǹkan lára tó. kò ṣe kó kanu bó lóun ṣe dá mi nìyẹn mo, ti lálàárí sábúrò mi kan mọ̀ iná bó ṣe gbà ọmọ yẹn máa dá o wíwèrè kan lóun ṣe dé ní ẹ̀sán jẹ ó bá lóun fẹ́fẹ́ ojú ẹnu mi mo, ó lóun ti fi wọ̀n gbélé ó máa ba ayé ọmọlọ́mọ jẹ́ ni fíṣọ yóò bright ó dúdú kúrúkúrú ni ìgbà tí nọ́mbà jó transformer àdúgbò wọn ni. ṣé wọ́n wá eventually fẹ́. kó o lè fẹ́ ọ̀hún ah, máa kú ṣàjẹ́ máa kú ọ̀nà mi ayé ti bàjẹ́. olùkọ́ ti ní ìlú jọ ní. àjàlá náà jábùlà ó àjàlá náà ó ọ̀rẹ́ mi àjàlá olówó ayọ̀ tún ti dé pápápá fíúró ti lọ how is everything fine ọmọ mi kọ john john sí bàbá wọn lọ́rùn àbí ẹkú gbàdú. <laughs> àwa ni ẹ̀sọ́ báwo ni tens àwọn bébí mi kọ ó ṣàǹgbòrò wọn. adúpẹ́ fọlọ́. báwo ni tens generally. thank god you fine. báwo wà ní ọ̀rọ̀ ọkọ. Oh, bákan náà ni ọkùnrin ò ń bímọ o ó ṣe wà lẹ́nu ẹ̀ ó tẹ̀ ní bùbùkún tá a ṣe pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà ó sì ń wò wá ara wa with time tó wà bàbá alẹ́ proceed. ìyẹn náà dáa àmọ́ inú ìṣìṣẹ́ kì í jóni lẹ́nu jù bẹ́ẹ̀ ni tọkọ tútù bá ṣe é ní padà kò gbìyàn sẹ́gbẹ̀ẹ́ thank god o ti bọ́kùnrin o ti bóbìnrin kò dẹ̀ sí kẹta ọmọ tó bá jẹ́ ti dídágbé bóyá kò kọ́ àwọn ẹ̀ sọ́dọ̀ ọkọ ní kí big mummy máa bọ̀ ń bí ọ̀wọ̀ tí mo sọ yẹ kó yí ẹ̀ wọ́n understand dáadáa. mo understand kò tán sí bó ṣe gan ni ọlọ́run kọ́ ọmọ ṣe. àmì ah mo ti miss gbogbo yẹn like <laughs> mo ti miss mo ti miss ìgbà ìwọ ló mọ̀ so kí ló ṣẹlẹ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ ó lọ ìnáwó. <laughs> ah mo ti miss gbogbo yẹn ìjọ bèrè lòlò tó ah, mi sí ọjọ́ ìjọ ọ̀rẹ́ ẹ̀ ọkùnrin àbóbìnrin. pẹ̀sùn ọ̀rọ̀ mi. jẹ́ kí n wo ẹni tó ń bá sọ̀rọ̀ náà. babe kí ló ṣẹlẹ̀. mo jókòó síbí báyìí mo tún mẹ́sẹ̀jì ẹ̀ o reply ó jẹ́ ń chat ó jẹ́ ń rẹ́rìn-ín ṣé dunu ẹ̀kọ́ ló wà ń bí báyìí ní so jẹ́ kí n wo ẹni tó ń bá sọ̀rọ̀ yorùbá ẹ̀ òye mi ṣé lórí fóònù àbí lórí fóònù ẹ̀. gbà ká chaatì ń jẹ́ kí o ti. kí ló kàn mí pẹ̀lú ṣáàtẹ̀ fóònù ẹ̀ pọ́pátì ẹ̀ ní pọ́pátì mi ní fóònù mi náà fóònù ẹ̀ tiẹ̀ ní tèmi lélẹ̀ àṣé mo ti gba fóònù ọwọ́ ẹ̀yìn mi ṣé mo ti wo fóònù ẹ̀yìn ṣé mo mọ páṣíwọ̀dù ẹni. jẹ́ kí n wẹni tó ń bá sọ̀rọ̀ mi ò fẹ́ wàhálà o má wá wàhálà o jẹ́ kí n wẹni tó ń bá sọ̀rọ̀ lérò. kí ló ń ṣe ẹ bẹ́ẹ̀ wàhálà wàhálà wàhálà ló pariwo bí bọ̀bọ̀ tó ń kọrin ní Ṣàngó yìí ọlọ́run máa ní dá yín wàhálà. o ò rò kó máa tẹ pásọ̀ sí wèrè mi kó tó activate àbí always online ni bá mi mú fóònù yẹn bá mi mú fóònù yẹn sísìsìsìn bá mi mú fóònù yẹn jẹ́ kí wẹ́n tó ń bá sọ̀rọ̀. ní sùúrù ta ló pa action jẹ́ kí wẹ́n tó ń bá sọ̀rọ̀. tí bá sọ̀gọ̀ ẹ̀ wà á láyé mọ́ tv. wà á ná mi. kó ló ló fún mi jọ kó kó. bá mi mú fóònù yẹn lẹ́yọ̀ tí mo yẹn sọ bá mi mú fóònù yẹn. ọ̀nkú jíire kí ló wá dé tẹ̀nà ọ̀rẹ́ wa tó le tó báyìí. ṣọ́ọ̀rẹ́ yín ló ní mo nà òun. kí ló nà òun wà. ẹ kàn tiẹ̀ máa ń na ilé ìyá àjọkọ̀ báyìí. gbé inú tẹ̀ bí mi mo fún jankan rí ẹ̀yọ kan ẹ mọ bí dakọrí mi ṣe rí ṣá èmi ẹ má fi bí mo ṣe rí wò mí o mo ń lóbìnrin o mo ń kí fọwọ́ mi kan obìnrin torí dáàdì mi ti sọ fún mi pé ọkùnrin tó bá máa lálùbáríkà tó dẹ̀ fẹ́ kí iṣẹ́ wọn máa lọ síwájú kò ní ṣíwọ́ ẹ̀ sókè na obìnrin àgàgà àgàgà yìí tó bá ń gun orí ẹ̀ mi mi ò mo lè mi fọwọ́ mi kan máa fọwọ́ kan máa fọwọ́ kan òun kọ́ ló máa jókòó báyìí. èrò wọn láwọn ò lò ẹ́ ah, ah, kí ni ìtumọ̀ yẹn sí ó láwọn olóhùn ọ̀nà mi ó jẹ́ believe ó ọ̀nà mi àbí ó ọ̀nà mi. ìgbà tí mo fẹ́ gba etí ẹ̀ kí ló tó ń ga ẹ̀dẹ̀ kí ló tó ń fọwọ́ dá mi padà ìgbà tí mo fẹ́ tiẹ̀ kí ló tó ń ga ẹ̀dẹ̀ gbogbo ara lórí omi wọ́n sọ fóun ọ̀nà mi fi ìnáwó lójú yẹn lọ. pèrò jọ ó rà fún mi ò gbọ́n kan tó ṣe dáadáa ìgbà tí o fẹ́ gba etí ẹ̀ àgbà tó fẹ́ gba etí ẹ̀. ọ̀rẹ́ mi máa ẹ̀gún fọ́ nìjẹ́ ìgbà tó fẹ́ gba etí mi ni. <laughs> ó sọ fún mi pé o fẹ́ gba etí ọkọ ẹ̀ ìwé mímọ́ tó sọ fún wa wípé ẹni àpọ́nlé làwọn obìnrin pé ká máa pọ́n wọn lé torí ìkẹ́ ọlọ́run àti ìṣọ́ ọlọ́run ó wà pẹ̀lú wọn kò sọ pé kí àwọn obìnrin kan máa yẹ̀yẹ́ ọkọ wọn náà no àbí ó ṣe ríra ẹgbẹ́ ni pé ó ṣe wà lórí street pé bí a boyfriend girlfriend lẹ́ ń ṣe ó ti di ìyàwó lé if you don't know. ọ̀rẹ́ mi máa lọ fà jọ̀wọ́ torí ọlọ́run ṣé ṣé mo ti change sígbà tó mọ̀ mi ṣé mo ti jọ̀bọ̀ tí ni. mo ló ṣe ń yà mí lẹ́nu. kò yé mi náà má fi gbé mi ìyàwó mi jọ́ nítorí ọlọ́run ṣé mo ti jáde nínú ilé yìí tí mo jáde lọ tí mo ń padà bọ̀ tí mo mú báyìí wà tìwé dání ṣé mo ti múra pé mo múra tán mo ti tọ́kì yìí lójú ẹ̀ tí mo wá rí wádìí ẹni tó máa wò tó máa gbá létí. Hmm. ẹ wo ẹ wo ó ti tó ẹyin náà ẹbẹ ó fẹ́ kẹbẹ ló wà vẹsì pé ó fẹ́ kẹbẹ òun ó yá ẹ dìde ẹbẹ ẹ jọ. kó má bẹ́ẹ̀ mi ọlọ́run ò ní bẹ́ẹ̀ lẹ́bí òṣì kó má bẹ́ẹ̀ mi kó bá mi gbé kọ́kọ́rọ́ mọ́tò mi mo ṣáà nílé wọn ò jẹ́ tí wàá tọrọ mi so kó fún mi ní kọ́kọ́rọ́ mọ́tò mi kí n máa lọlé nǹkan tí mo torí ẹ̀ pè é nìyẹn ó ti tán. ìyàwó ẹ ò lè lọ ò lè lọ tó bá tẹ̀ wá padà wá rò ó gbó fẹ́ kú òun lé mi ó tún wá ní fìbínú lọ a máa jọ sọ a máa yanjú ẹ̀ ní wọn ò pè mí bẹ́ẹ̀ gbogbo wa bínú mú kọ́kọ́ kò máa kú òun lé mi láéláé kò fọ́ sí mi ẹ mi ti mọ̀ nǹkan tó ń ṣe ìyàwó mi ni mo mọ̀ wá ẹ ó fẹ́ kí n bẹ̀rù mi máa bẹ̀ pẹ̀lẹ́ má bínú. ní ẹ ẹ ẹ ìyá àlè tó gbé kí lórúkọ ẹ ká má wá obìnrin ni a máa bẹ̀ náà ni má bínú. smile now. Ah, ah. máa gbé débẹ̀ o máa sún ara mọ̀ kọ́ra mọ̀ kọ́ta fi múra wa débi pẹ̀lẹ́ ṣùgbọ́n bọ̀ nǹkan tó tíà yẹn nǹkan tó tíà yẹn láyé ẹ̀ àti nílé ayé ẹ̀ àti nílé ayé láyé láyé ẹ̀ má gbìyànjú ẹ̀ mọ̀ láyé ẹ̀ o ti gbọ́ má tẹ̀jẹ́ kó wá sí ẹ lọ́kàn pé o máa ṣíwọ́ sókè ó ti yẹ ọgbọ́n má bínú ṣùgbọ́n. ọ̀rẹ́ mi ìwọ náà má tún lọ sí gbogbo ìròyìn mọ́ pérò kọ́kọ́ mo kàn fẹ́ sọ fún ẹ jẹ́ kí lè jẹ́ last time tó máa pè mí fún irú ìpè báyìí next time tó máa pè mí ìpè surprise nǹkan tó dáa ni kò máa pè mí fún ṣótí gbọ́ torí bó ṣe pè mí wọn expect kí n débi kí n bẹ́ jẹ́ kí n kí gbogbo ojú ẹ ti wú. ẹ ọ̀rẹ́ mi ẹ Hmm. gbogbo nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ láàrin wa a máa máa yanjú ẹ̀ lọ́dọ̀ ara wa ó ti mọ mistake ẹ̀ kò ní dánwò ẹ̀wò mọ́ láyé mọ́ máa gbọ́ sókè fún ẹ̀kọ́ ní dánwò ẹ̀wò mọ́. mo rí ẹ lókèrè àní mo fọ́ ṣá òhò lóhò ọmọ líle ni pèrò fọ́lá o pèrò fọ́lá pèrò fọ́lá mo rí ẹ lókèrè àní mo fọ́ ṣá òhò lóhò ọmọ líle. pèrò fọ́lá ní tòdà ló change wẹ́ẹ́ ká lọ náà time ti lọ ọ̀bìnú mo ti rẹ́dí torí èyí táìmù náà mo ṣe ṣe mi kò bí ajá lọ. ṣé bó ṣe ń lọ rí ni. ẹ ṣé o rántí ibi tí mo sọ pé à ń lọ mọ ni. ìkómọ. ìkómọ àbúrò mi. ṣe bẹ́ẹ̀ máa ṣọ àti ìmọ̀ aṣọ mo ṣe ní kí n wọ white ó mọ̀ everywhere ní white lọ. tí gbogbo àwọn fámìlì wa máa wá. èmi náà ti prepare mind mi kí n máa tún mìkà àwọn fámìlì ọkọ mi lẹ́nu òkè tó bá wọra àmọ́ aṣọ lóṣogbo pé kó wọ white òkè kó múra bí balógun ó fọ́ ni gbọ́ ìwọ̀n ẹ kó lọ nìyá bì ó fà ẹ̀ mo ń bọ̀ dódè mi mo ń bọ̀ ẹjọ́ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ sùn. ó dájú kò jẹ́ tún ṣe orí ilé olóòtí rẹ̀ dì. Ayájà lọ. Jìrì kí ni tí mo kí ló kó sí. ṣùgbọ́n àìrọ pàtì mi ò understand ẹ̀ wá jẹ́ sọ fún mi pé nǹkan tí mo wọ̀ wá òkè then máa lọ change ṣé mo still jẹ for this. ok ó máa pé tó wọ̀ dáa ni ṣe lọ change. tó bá da òun ṣe báyìí mi ò mú. ooo mi mọ kó máa yí ẹ débẹ̀ ìbí wo pípa tí wọ́n ti múra bí ọkùnrin kémi múra bí obìnrin á jẹ́ pé wọ́n ló gbé ìyàwó wá sí patí ó ti yẹ mí gẹ́gẹ́ bí ìyàwó ìwọ ọkọ ká máa lọ patí wa torí tó bá pò ògò dáadáa náà tí àyè tí mo mo fẹ́ là mú tí kìíní ẹ̀ tó sọ fún ẹ wà wá mọ̀ pé ilé wa là ń lọ ilé àwọn fámìlì mi ló mú lábí balógun. má bínú ó yájá ẹ lọ change má bínú. òkè ó lè ní ká lọ change nsìn òwò òfẹ́ ló òfẹ́ ọ̀kan tó máa dójú tiẹ̀ ìwọ ṣe bí ọkùnrin kẹ́mi ṣe bí ó yẹ kí mo ti ń tu wá sísun. má bínú jáde. ó tó dàbí lálẹ́ yìí ìbá ń lọlé ó dẹ̀ wọ́n dákẹ́. àkọ́kọ́ ah, mo bá mi. kí ló bá mi sọ sọ nǹkan tó bá mi sọ yẹn gangan mo ní interest. ó oh, gbogbo rẹ̀ tó ṣe yẹ kò ètò àbí wọ́n bá fi mí sílẹ̀ báyìí kí n máa lọlé wa àjẹ́bẹ̀ wẹ́ẹ́ wẹ́ẹ́ ká pẹ́ tó pèlè nì bẹ́ẹ̀ ni mo sọ tó mú mi lọ sọ́dọ̀ fámílì ẹ̀ olóṣù orí burúkú ọpọlọ ẹlọ́kùn mi òun disgrace ara àbí báwọ̀ rí alọ́ ń títí ẹ tí wọ́n ṣetán pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo wèrè tó ṣe yẹn mo fi ẹ́lẹ̀ olórí láyé orí mi lórí dúró òun gba lọ́gbọ̀n obìnrin ẹ tún dìbò ara yín bí o sọ̀rọ̀ ó wá bá mi sọ̀rọ̀ wèrè kí ló bá mi sọ̀rọ̀ gan mo fẹ́ gbọ́. ṣé mo gbé gbogbo nǹkan tó ṣe ń bẹ̀ yẹn gbogbo ẹ̀sìn tó ṣe ń bẹ̀ yẹn ẹ ṣé o gbé mo owó bí mo sọ anything jọ kí ló wà ní pé mo rí all time friend mi mo dẹ̀ gba nọ́mbà ẹ̀ ó gba nọ́mbà dẹ̀ delete ẹ̀ mo bá ẹ sọ anything jọ pé bẹ́ẹ̀ kì í ṣe fún ìkọ̀kọ̀. ìgbà tá a fẹ́ kúrò nílé ìṣó sọ fún mi pé reunion là lọ ṣó sọ fún mi pé reunion là lọ òun náà lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí kí ni all time friend wá ṣe bẹ́ẹ̀ ẹ ti rí wèrè ẹ ti rẹ́ni tí ò ní làákàyè tí ó máa ṣe bóun ti mọ̀ wípé òun awálé kẹlẹ̀ mú òṣì níbi tá a fi pamọ́ sí tó máa wá tọwọ́ ọ̀gá ẹ̀ ń dẹ̀ ṣókí burúkú ó kẹ̀ kí máa wò kí máa sọ̀rọ̀ wèrè lẹ́ máa láìkì. nǹkan tó yẹ kí n tẹ̀lé ẹ gangan náà nìyẹn mo máa ń gbé gbogbo èyí tó ṣe ń patí yẹn gbogbo ẹ̀sìn tó ṣe ń patí yẹn wọn kọ díẹ̀ nìsí mo máa kó máa parí ẹ̀nu lé ni ẹ ó mo mọ wọn tí máa fún ẹ ó jẹ kó ní pa tó bá ti bẹ̀rẹ̀ rẹ̀ rí ẹyẹn a máa rẹ́kọ̀dù ẹ̀ ó rọ̀ kan ní máa wéèsì rèé tó máa ń ṣe. mi ò ráyè títí ẹ ṣọmọ ká tó ń fẹ́ sọ báyìí ó fẹ́ kó ẹrù ni tí báyìí ti kó mo fẹ́ máa lọ bí mo jẹ máa gbé mi délé. má bínú dò ṣé ọmọ agboolé àṣẹsìn ni ẹ ní ṣó tán ó tán máwọn ọmọ ẹkẹlẹ ẹsìn ẹ fi jẹ́ gbogbo ìgbà ló máa ń ṣẹ̀sìn tí o lè fẹ̀ sílẹ̀ o wá mú ẹ̀sìn omukú òun lè ṣe àwọn ṣe ìtàkùn ṣe ìgbà wẹ̀rẹ̀ dábàá ti sọ ìyọ̀dọ̀ lórí burúkú tó ẹ̀ ń ṣòro mọ̀ sọtọ́ ẹ̀ ṣòfò yẹn kò yẹ kí n sọ̀rọ̀ tó ṣe bẹ̀rẹ̀ lórí burúkú ẹ̀ yẹn ó yẹ kí n fọwọ́ lẹ́rọ̀ ni àbí ẹni tẹ́ máa pa sáyé lẹ̀ wá ẹni tẹ́ máa sọdọ̀ lórí burúkú. nígbà tó bẹ̀rẹ̀ sí ẹ̀yẹn ó ṣe rere gan o tó mú ẹsẹ̀ ojú pẹ̀ gbáù ọmọ wo ojú bá wọ́n dùn sàásù so gbogbo tí àárọ̀ rẹ̀ kọrin yẹn ó lọlé gbogbo àgbésí ayé ẹ̀ ó yàtọ̀ sọ́run tó ń kọrin ní Ṣàngó yẹn mi máa gbọ́dọ̀ máa dá máa lọ pàtí mi nsìn pọ̀ sí ló máa gbé wọlé. ìwà àti èmi àti ẹ ìwà àti tálẹ̀ ló máa lọ pàtí mi wo kó lọ lé báyìí. ọ nígbà pé wọ́n ló wà mí inú pọ́sì ló máa wà. ọ̀rẹ́ òkè ṣe sí yóò tẹ ẹ̀ka yóò rí burúkú tí mo fẹ́ bẹ̀rẹ̀ sọ mo lọlé ọjà máa gbé mi délé. wàá kó lè tèmi ní táìmù yìí. bẹ́ẹ̀ láì wọ́ wàá lọ́lé wò yìí. ibi tó ti máa gẹ́sù gbogbogbò nìyẹn ìwọ kò má gbèmí lọlé ibi tó ti máa níwèrè gbọ̀ngàn nìyẹn má tẹ̀mí lọlé wá tẹ̀mí lọlé lálẹ́ yìí. báwọn style tó máa ń dagbada yìí kò tẹ̀mí oh. lójú mo ti mọ̀ mọ́ ẹ nǹkan tẹ̀mí tí a láti sọ fún ẹ ní pé o ò lè kó o lè tèmi ní táìmù yìí láéláé lóru wàá nù lọlé yìí wò ó ṣe lè tèmi. chíire wọ́n ìbí ẹ̀ra kó gbèmí lálẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó ṣẹ̀wọ́n ní bàbá ọmọ tún díẹ̀ lè ṣe fún ẹ wọ́n àbí ẹ̀dá jẹ́ ẹ̀kẹ́rù mi ó dá mi tí ẹ̀wà kẹ́rù mọ́. lọ́jà lẹ́kùn. láàárín ẹ̀mí àti ẹ wẹ̀rẹ̀ máa pẹ́ ní tókè ó máa gbé mi lọlé bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n ò tí ì bí ẹ̀dá wọ́n ò tí ì bí ẹ̀dá kó wọ́n máa ṣe yìí wọ́n ò tí ì bí ẹ̀dá.

pẹ̀rọ fún wàhálà pẹ̀rọ fọ́ọ̀sì kí ló dé à ó kọ́ owó ẹ̀ tó tọ́ ọmọ líle tó ń bì ẹ̀ ní ẹ mo ṣẹ̀ṣẹ̀ gbà ní wàkó tó kọ́ ìbùkún jẹ bá mi máa lọ wà ẹ́dà lòsí lé yìí. tó bá gbé mi lé ọmọ àlè. wọ́n tẹ̀ máa ṣí ẹ̀ lẹ́wẹ̀. fún àlè ní ẹ lọ bẹ́ẹ̀lù mi wá bẹ́ẹ̀lù mi jáde fún mi tó bá gbé mi lọ́mọ àlè bẹ́ẹ̀lù mo sọ fún ẹ.

ọlọ́rọ̀ dà ọ̀rọ̀ bí a máa lọ máa fi lọ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dọ̀ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọmọ ní ilé ni pèrò fọlá o pèrò fọlá pèrò fọlá. ọlájìrì ò jẹ drive dada kí ló dé tó ń drive bẹ́ẹ̀ ò jẹ sáré ṣùgbọ́n àgbà sáré. wọ́n lè gbà ó wọ́n lè gbà tó kíkà ṣe ń lọ ìyá méjì jọ lọ kú ni and this time around nobody is surviving. ah ìwà àti tàyè. bẹ́ẹ̀ ni mo sọ. èmi ò ra ẹni òṣètò ọkùnrin má lọ sẹ́yìn mọ̀ mi lọ́wọ́ ẹ má lọ sẹ́yìn mọ̀ mi lọ́wọ́ náà má lọ sẹ́yìn mọ̀ mi lọ́wọ́. Ah! Ah! tẹ́lẹ̀ tó tẹ̀lé ń sọ̀rọ̀ sọ̀rọ̀ kò bẹ̀rẹ̀ àbí àṣẹ ò appreciate nǹkan tí mo ra fún ẹni àṣẹ mi lè ra nǹkan fọ́kàn mi fine of course o lè ra nǹkan fún ọkọ ẹ̀bọ̀n nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹni pé níbo ló ti rí owó tí o ti fi ra nǹkan fún mi like nǹkan tí mi ń try láti sọ ni pé owó tó fi ra nǹkan fún mi níbo ló ti rí. adé mi ò lè fọwọ́ mẹ́rẹ̀wá jẹun inú owó tó máa ń fún mi náà ni mo ti rí. èló gbogbo lọ́wọ́ tí wọ́n fẹ́ tó fi jẹ́ pé inú ẹ̀ ló ti wá ra dúró gift yẹn fún mi really. mo kò fẹ́ fi múnú ẹ̀. ó fẹ́ fi múnú mi rà mo fẹ́ fi parí mi jẹ́ jọ́kúrẹ́ ọ̀la ẹ̀mélòó lọ́ọ́ ṣe ìyọ̀dí fún ẹ̀kọ́ tó rọ́tò black nìyẹn. ẹ̀mélòó ni wọ́n mú ẹ mọ́nu mọ́tò náà ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ní sọ́nù lẹ́nu kí n kọ́kọ́ lọ ya rẹ̀ mọ́ mọ́ ifi sí ti bá débẹ̀ tí n bá rí pé ó ti lanu kọjá yìí tí n bá rí pé ó ti lanu kọjá yìí kó tí mo ṣe síbẹ̀ wò wàhálà máa sùn lónìí wòye apẹni tó wò ní sọ́nù lé ní sọ́nù lé kí n lọ yẹ ibẹ̀ wò àbí kò ṣàlàyé mi lè ní sùúrù mo fẹ́ ní sùúrù ara mi ò ní sùúrù sọ̀kọ̀ sí nǹkan tí mo fẹ́ ti sìn bọ́lá kò ní sọ́kọ̀ wọ́n ní sọ́kọ̀ ní sọ́kọ̀ ní tí máa ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ní láìfì tí n bá sọ pé ó yé mi irọ́ ni mo pa nígbà mi ó máa ń ṣe mí bíi kí n rí àdá kí n gé kan nínú ọwọ́ yìí kọ́wọ́ tó ìkan tó kù kó sì wà níbẹ̀ kó máa ṣiṣẹ́ ìkan yẹn kan tó kù yẹn gan mi ò bá gé bọ̀ kí n lè máa rí nǹkan ọwọ́ kẹ mo máa ń nà ọmọ yìí. èmi èmi fúnra mo mọ̀ pé wọ́n ń ṣe mí nìyà yọlógì ni nítorí tí wọ́n ti lálàárí yọlógì báyìí nǹkan tó máa ń ṣẹlẹ̀ lélẹ́yìn náà kí ló ti àdúrà mi ti máa ẹni tí mo love why mo ṣe ń nà ẹ́ àwọn ayé tó ń ṣe mí 3D ni wọ́n wọ́n mọ́nítọ̀ mi ni na like wọ́n jókòó sí di mọ́nítọ̀ lórí ọ̀rọ̀ mi ni baby I'm, I'm so sorry baby I'm sorry please please I beg you the name of God mi ni ẹ bá fọ ọkọ ẹ mọ láíláí ìjọ tí ma tún fọ ọkọ ẹ ní títí mọ ah! anytime tí ma tún padà fọ ọkọ ẹ láyé mi ṣá tí ma tí ma tó lè jẹ pọwọ mi yìí ni mo lò Ọlọ́run kan tó bá yẹ kó ṣẹlẹ̀ ìjọ yẹ kó ṣẹlẹ̀. well ìyàwó um, o ṣe àìkú ti ń bẹ ìwọ dẹ ni mo ní láti bẹ iṣẹ́ èṣù ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o mọ̀ pé èṣù dẹ ni ó lágbára ni kò ní gbàlà so um, màá bẹ̀ kó jọ just forgive him irú òní wáyé mọ́ and i believe he loves you so much right ó love ẹ o so màá bẹ̀ gbèrò jọ má bínú má lọ ní please má bínú pé má bá sọ ojú ẹ kí n bá sọ má ọ̀rẹ́ má bínú má bínú jẹ wọn náà you know you have to ní like, like i mean ọmọ kí n obìnrin mọ nowadays ah. tó bá ṣe ẹ i mean just leave leave her alone kó dẹ ṣeré jáde lọ you can't be beating her now look at her pretty pretty wife Ọlọ́run fún ẹ now. mo máa ń ṣe tọ́ báyìí kojú mi ojú mi kan máa là wá ilé kan náà nílẹ̀ ìjọba. ọ̀rẹ́ òtún àwọn mo ti bẹ ẹ sọ yẹn o ò lè máa ná obìnrin o. èrè àbí kí n para bìnrin. kò lọ sí báyìí rẹ ọmọ oh, you deserve kí n máa fọ ọkọ rárá ọlọ oh, sometimes I feel like killing myself. no it's fine It's èṣù ni iṣẹ́ èṣù ni What my bẹ̀ ṣáà máa bẹ̀ kò ní náà mọ́ tí mo ti Yeah. Hey, you welcome. Yeah, welcome àti ìrà lé ni àtúmọ̀ ìrà lọ́la àwọn ẹ̀rọ ẹ̀jẹ̀ ìgbà ah! máa máa. wọ́n sọ bẹ́ẹ̀ mo jẹ̀rí bẹ́ẹ̀ adéfi adéfi ó ní ilé ọgbọ́n lórí burúkú kan wá sí òtẹ́ ṣé wọ́n ṣe pé fún ẹ ni kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ kí ni mo ṣe fún ẹ àti ẹ ti ya wèrè wọ́n sọ fí bọ́ níyàwó lé. ṣé wàá òkè ṣàjọ kí ló wá ṣe lóòótẹ́. kí ni wàá wá ṣe bíbáyìí olórí burúkú wọn fi sẹ́yìn. mo wá ṣe meeting pẹ̀lú èèyàn tó jẹ́ pé iṣẹ́ tó fẹ́ gbé fún mi iṣẹ́ tó máa jẹ́ kí mi àti ẹ̀sùn rí rẹ ni kí ló wá ṣe lóòtẹ́ẹ̀lì. kí ló wá ṣe pẹ̀lú obìnrin. o máa explain. àbẹ̀bẹ̀ ṣe ṣe pé ìwọ ẹni. irú àti ẹ̀sùn sentence sorry. oh very good. ọkọ mi rè. ẹ tó gbé wá nílé yìí ẹ tó gbé aṣọ tẹ́lẹ̀ ẹ tó gbé aṣọ tẹ́lẹ̀ ẹ tó gbé aṣọ tẹ́lẹ̀ ẹ tó gbé aṣọ tẹ́lẹ̀ màá lọ jẹ báwo. ẹ tó gbé aṣọ tẹ́lẹ̀ olùgbé aṣọ tẹ́lẹ̀ o tún wá ní àyà o tún kọjú sí mi o bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ lẹ́yìn tí ọkùnrin gbé aṣọ tẹ́lẹ̀ tó máa fi mad tó máa fi mí mad. ìyàlẹ́nu ńlá gidi ló jẹ́ fún mi in fact ó ó ó tì mí lójú kọjá mo fẹ́ lè sọ pé láti jọ tí wọ́n ti bí mi ní ìrí nǹkan kan tó tì mí lójú tó yẹn rí mo lọ sóòtẹ́ mo fẹ́ lọ ṣe meeting in fact mo ṣàlàyé gbogbo everything for ẹ̀ ǹjẹ́ kí n wọnú hòtẹ́ẹ̀lì báyìí ìyàwó mi ni mo rí tó ń bọ̀ nínú hòtẹ́ẹ̀lì mo kọ́kọ́ rí ọkùnrin kan tó kọ́kọ́ jáde mo ní tíyẹn ń fa zip mú ọgbà ah, kí ló ṣẹlẹ̀ ẹni yìí ó rà gbọ́ lọ faṣẹ́ nu lé ni tó náà máa bọ́ tábà mo wá rí tó ń gàdí ni tó ń gbẹ̀sẹ̀ nǹkan ọkọ̀ mọ́ ní ah. ọmọ yìí ní nǹkan tẹ́mi ra ń bọ̀bọ́ yẹn bàbẹ̀ jẹ́ ní nàún. Ah. yes ó rẹ̀ ṣe adé ẹ̀rù ọlọ́run bà mí pé obìnrin ládùúrú kan tí mò ń ṣe dáadáa nǹkan yẹn ló ṣe mi tó jẹ́ pé mi tẹ́ mi lè hold ẹ̀ mi mọ nǹkan tí mo lè ṣe mo ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mi ò tí pààyàn ọ̀rẹ́ mo sọ fún ẹ náà mo ṣáà sọ fún ẹ kí n tó lọ ṣe mí tì ló tẹ̀ yẹn. yes na mo ah, ó rántí mo ṣàlàyé fún ẹ náà. ẹ ẹ àwọn sọ fún mi náà ó sọ fún mi. ẹ no ẹni sùkùn ó tẹ́ ọbí oníbàárà ọ̀sán gan kí ló ṣẹlẹ̀ mo parọ́ mọ́ ẹ. ẹ máa gbà mí pẹ̀lú fọlá. mo ní pọ́sibú irọ́ ló ń pa. ah mọ́mí ẹ jọ torí ọlọ́run mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi bẹ̀yẹn jọ torí ọlọ́run ṣe ni ẹni tí ìjọba máa sọ ẹni kó má sọ pé mò ń parọ́ o mi kì í parọ́ o mi ò ẹ wo gbogbo nǹkan gbogbo mi kì í parọ́ o tó bá ní mò ń parọ́ inú máa bí mi o bàbá mi. Ah! má bínú má ah! bínú bàbá mi. Ah! mi ò ṣe mo mo wá lọ sóòtẹ ọ ológun mi lọ sóòtẹ ni mo ṣe lọ síbẹ̀. john tìtorí ọ̀ṣun ó dágbére fún ẹ pé òun lọ sóòtẹ. wèrè wo ló pè ẹ́ tó fẹ́ ní ẹ kúrò nílé ọkọ ẹ tó sọ fún ẹ kọ́kọ́ ẹ wà lóòtẹ ọ ó wá wa lọ. ọkùn ẹ̀ ló lọ ṣá. ẹyin ẹ wò báwo ló ń sọ. ọlọ́run máa gbọ́ ọ̀rọ̀ burúkú sọ lẹ́nu. ṣọ́ọ̀bà ló ń sọ yìí ó ń ṣọ́ ọkọ ẹ wọ́n wọ́n ah! ẹjọ́ òun ṣe tẹnika náà mọ̀ dá o ìjọ wo ló dán lọ́jẹ tó ń ṣọpẹ́ lọ sóòtẹ́. tí ẹ dúró ah, ah. gbèrò jọ ìwà tó wù yọ wọ̀tà ló ti bá ṣọba rẹ̀ lọ́wọ́ mi lásìkò tó ti gbọ́ ṣọba rẹ̀ lọ́wọ́ mi ṣé wọ́n bá rẹ̀ lọ́wọ́ big money ṣé ó da kí big money tún máa bẹ́ẹ̀ gbóòrò eléyìí tó wù yìí jọ má bà mí lórúkọ jẹ́ kí ló wá pa ẹlẹ́kùn kí ló bá yẹ. mo máa bẹ́ẹ̀ torí ọlọ́run bàbá mi jọ. ẹ jọ ẹ máa ah no no no no no ẹ máa sọ àwọn ah, mi. ẹ̀bẹ̀ eh, eh, náà la máa bẹ bàbá mi. àbẹ mi àbí a máa bẹ wọn ni. ó oh, wọ́n jẹ jókòó ṣe síbẹ̀ yẹn ọjà kúlẹ̀ kó bẹ́ kú ẹ̀. ẹ má kó bẹ́ẹ̀ mi o. kúrò àdìwọ́ ló tún kó bẹ́ẹ̀ ṣé kò gidi ló ṣe ní nǹkan tó ń sọ lójú. Ah. àǹtí mi ẹ̀wò nǹkan tó mọ̀ ń ṣe nǹkan tí ò já ni o. kúlẹ̀ bá ìkọ́ bọ́ pé jàre ó sunkún òṣì. Mm, mm. ẹ nǹkan tó eh, ti yàn tó ti yàn. ẹ ẹ àǹtí mọ́mì tí kúlẹ̀ àbí amọ́nimọ́ro wọ́n mọ nǹkan tí mo lè ṣe o normally bẹ́ẹ̀ ṣe dé yìí ó yẹ kí n kó ra kẹ́rù ẹ̀ kó máa lọ ah, mo lè torí tiẹ̀ kí n dúró for fifteen years kí n má fẹ́ yàwó ah, inú mi le o inú mi le o inú mi le o. jọ tèmi lera. lọ́mọ kú ẹ kó súnmọ́ ah, àbí kí ló ń ṣọmọ yìí. kúrà mi wo lọmọ mi sùn lọ́mọ kú ẹ. wọ́n lè ṣé mo lè dìde ma mo ti respect yín tó ah gbogbo ìṣe mo ti torí tí ní sọ àlà ojú òní ti àṣírí ẹ̀ ètò ààrẹ yóò ní dàrú. ọ̀rẹ́ ojú ẹ ló ṣe o ojú ẹ ló ṣe o wọlá mọ mi ìyàwó lè fi lóòtẹ́ẹ̀l ah no no no no. má bínú. ó ti lọ. ìwọ náà jì mọ́ wọn. Ah. Ah. ẹ mi ò gbọ́ nǹkan tó sọ àgbórí ń ta ẹbí mọ́ bẹ́ẹ̀. adéfẹ́ má jẹ́ kéṣù yẹn kó tíra àti ṣe é rárá má bá mi dánwó èrè yẹn wò lénìí bẹ́ẹ̀ ni mo sọ fún the beast in me is actually sleeping not dead. At àtiwọ́ àti beast ẹ̀ ikú apayín màá nù ẹ màá nà beast inú the màá sọ di bent àbórí ẹlẹ́yìí dàbí èmi mo fẹ́ pẹ́ Go tẹ̀sẹ̀ gbá ní kókó kókó dọ̀jẹ̀ látọ̀ àbórí ẹlẹ́yìí dàbí àbórí ẹlẹ́yìí dàbí màá nà beast wọ́ beast beast inú ẹ màá màá sọ di bent òtíláyà òdúró to mi pépé beast come and nù tiẹ̀ màá sọ beast inú ẹ I saw the ewolo I saw the ṣé ó dìgbà tí adéìfẹ́ tó bá nà mí pa àbí tí n bá da láàbò ara sí lọ́wọ́ kẹ tó gbà mí gbọ́ ni ó ti sú mi adéìfẹ́ ti fẹ́ pa mí ó nà mí kò dùn mí ṣé ojú ọ̀pá lè jojú ara ni. èrò èrò fọlá ọkọ mi kí ìṣàlè lajú mi lẹ̀ kí ní kí n tàbí fọ́ kó jọ gbogbo ìtìwọ̀ rí bí ìyá yìí kí ló fẹ́ fi pìtàn fáwọn ọmọ ìyá ọmọ nì àwa náà jẹ irú ẹ ohun tí mo fẹ́ bá ọkọ ẹ sọ kò kọjá pé kò gbọdọ̀ tún fọwọ́ pọ̀ ẹ̀ mọ́ àṣẹ tí mo lè pa fún nìyẹn ṣùgbọ́n táwa náà bá láàrin irú ẹ̀ rọ́là àwa náà rí irú ẹ̀ ṣé ìgbà tó bá kú òbí ẹ̀ sí ìbúdó tó fẹ́ lọ padà gbé ètò rẹ̀ sí tó fẹ́ dà àwọn ọmọ ẹ lẹ́nu mi ìfẹ́ káwọn ọmọ ẹ jìyà ni ó ní gbogbo èyí mò ń ṣe yìí mi ò lájú mi lẹ̀ lásán. Mami, ṣé nǹkan tẹ́ máa sọ nìyẹn? Ti sú mi o. Má jẹ́ kó sú ẹ̀. Wo èmi gangan máa wá bọ́kọ ẹ̀. O gbọ́, máa wá bá ọkọ ẹ̀. Máa fún lófin ni. Kò gbọ́dọ̀ fọwọ́ pọ̀ ẹ̀ mọ́. Ṣo ti gbọ́? Ọkọ mi. Ilé ọkọ ọmọ lọmọ ń gbé ni. Ẹ́ tó bá kó bẹ́ẹ̀ sí àwọn ọmọ yẹn ọlọ́mọ àjẹ kọ́ ọmọ wa dọmọ ọlọ́mọ yẹn òtútù ni mo sọ fún ẹ̀yin má bẹ̀ mí o mo fi ọlọ́wọ́n bá bẹ́ẹ̀ ni kí ló dé ṣo fẹ́ pọ ọmọ fún mi ni ah, ẹ wà ó díndín ọmọ ni mo fún ẹ má sọdá láàbọ̀ ara wálé wá fún mi ah, ah, alùbátà kì í dárin kí ni nǹkan tó dé tẹ bá jà ẹ parí ẹ nínú ilé ewu rí gbàgbàgbà lójoojúmọ́ ó fẹ́ pa ni. ṣẹ́rí tẹ bá bínú lásìkò yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ tó rẹ lọ ẹjọ́ èmi náà kọ iṣẹ́ ayé iṣẹ́ èṣù ni àwọn village people ni ẹjọ́ kò ń ṣe dúdú nú mi kí n máa na ìyàwó tí mo fẹ́ sílẹ̀ ẹ̀yin náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan ẹjọ́ ẹ foríjì mi àwọn nǹkan pọ̀ tó yẹ pé mi lè máa fẹnu sọ ẹ foríjì mi tẹ́ bá ti ẹ̀rọ kọ̀ọ̀kan ẹ̀rọ tọmọ tó wà láàrin mi àti ẹ̀ látìgbà tí ò ti sí lọ́dọ̀ mi báyìí mo gé tara mi mọ́ rárá ẹjọ ẹrú tọmọ ẹrú tọlọ́run ọba ẹjọ ẹ má jẹ́ kí àwọn tó ń ṣe mí ẹ má yẹ kó sọ pé ṣèbó tán ẹ má yẹ kó sọ pé ah ibi tá a fẹ́ sìndé náà la sìndé yẹn ẹjọ torí Ọlọ́run ẹ jẹ́ kí n bọ̀rọ̀ mi débi rere ẹjọ tí ò bá sọmọ inú láìfù mi kò sí tí mo ṣe fẹ́ kó. iṣẹ́ ayé mi ò gbọ́rọ̀ eléyìí rí iṣẹ́ ayé ni ló fi fẹ́ pa ó tẹ̀ rántí pé ó bímọ fún ẹ ókè ó rántí pé ó bímọ fún ẹ àkó dáa má sọ mí dàgùn alẹ́ má sọ mí dàgùn alẹ́ ìwọ ọmọkùnrin yìí. mọ́mí ìrẹ́ ò ní wáyé máa tọ́ ẹ má bínú and ti realize pé nǹkan tí ó ṣe ó kù díẹ̀ káàtó la ṣe ní káwá bẹ̀bẹ̀ ẹ mọ̀ pé èṣù ó lágbára kù nígbàlà ni mà. ẹ wo ẹ wo délé ìtẹ̀sán látẹ̀kan iṣẹ́ ayé ni iṣẹ́ èṣù ni kìnnìkan kìnnìkan ẹ̀rọ àròtọ́mọ ẹ̀ẹ́ ọmọ pọ́ bímọ fún ẹ ọmọ pọ́ bímọ fún ẹ gbàgbós gbàgbós ìyàwó kọ́ ogun gbàgbó ni ìṣẹ̀lẹ̀ wọn má bínú. Ah, ah ẹ̀gbọ́n mi ó fẹ́ pọmọ fún wa jọtọ lọ́la má pọmọ fún wa o má pọmọ fún wa ni kí ló dé. àǹtí ẹ ẹ má bínú àwa gan realize pé nǹkan tí o ṣe ó kù díẹ̀ káàtó la ṣe ní káwa bẹ̀bẹ̀ ẹ jọ mọ́ mi ìrẹ́ ò ní wáyé mọ́. Ah, ah, ọ̀nà gbogbo ọjọ́ mo tí mo nífẹ̀ẹ́ ni o ọjọ́ mo tí mo nífẹ̀ẹ́ ni o ah, kí ló dé tó bá jẹ́ pàbúrò ẹ̀ lọ́nà ọ̀bẹ ṣé inú àdùn sí kódà tó bá jẹ́ pé ó ní ẹ̀gbọ́n àbó ní àbúrò kan tóun náà wá dúró tí ẹ̀kẹjọ nọra yín mi ní ṣerú ẹ mọ. má nà ọmọ. mi ní dánwò mọ́ mà. má nà. mi ní ṣe mọ́. ìwọ náà sọ ó ní kí n wọ ọlá ọmọ tó bí fún ẹ. bẹ́ẹ̀ni. ẹ tí kankan bá a ṣe ń ṣe ta ló fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọmọ. bẹ́ẹ̀ni wọn. jọ nítorí Ọlọ́run. ó ti tán jọ nítorí Ọlọ́run má pọ̀ mọ́ fún mi. alẹ́ sọ bẹ́ẹ̀. gbèrò sọ fún mi kò ń ṣe fóònù ẹ ló rìn yẹn. mo ń béèrè lọ́yìn mo ní mo ní ṣe fóònù ẹ kọ́ ló ń ríǹgì yẹn. mo mọ̀ ń kó ring mo ò fẹ́ pick. kí ni reason tó ṣe fẹ́ pick oh for the little time tó fi wà lọ́dọ̀ mọ́ sí ẹ o ti ń sáré yàn lè right like o ti ní àwọn ọkùnrin tó yẹ pé ṣé jọ tí o bá fúnyàn ní nọ́mbà ẹ ṣé wọ́n máa máa pè é náà ń gbé kọ́ yẹn. adéfin o lè change fímílẹ̀ mi ò fẹ́ pick ọ fímí sílẹ̀. <laughs> wèrè máa pẹni tó ń wò gbé kọ́ọ̀lì yẹn sí ok bá mú fún yẹn let me have that phone let me have that phone. concentrate pẹ̀lú ah. Hmm. Oh! ooo oh, ooo oh. bá mú fóònù ọwọ́ yẹn gbé kọ́ọ̀lì àbíkọ́ bá mú fóònù yẹn bá bá ah, bá. Adé ìfẹ́ ti kú. ọkọ ẹ wà kí ló dé tẹ́yìn náà sọ fún pé ọkọ ẹ wà kò sí nǹkan kan tó ṣe pé minor injury lásán ló ní á dẹ̀ ti treat ẹ̀ ó ti lọ lé ẹ̀wọ̀ àti sọ fún yín pé ọkọ̀ ìbínú kò lọ sótú ìyẹn gbogbo ni problem tó yẹn because a máa ronú pé kí ló dé tọkọ òun ò tó òun. you don't have to tell her now ẹ jẹ́ kára wọn yá ná tára wọn bá ti yá ẹ̀hẹ́n a máa wá bá ṣe máa sọ yẹn fún wọn but not now tára wọn ò tí wà okay. it's okay i'll try. okay èmi náà máa try láti yọjú sí wọn. Oh, ẹ jọ ẹ sọ fún ẹ jẹ́ kó mọ̀ pé ọkọ wọn wà okay. Ma. Yes. Oh, báwo lára lady yẹn? She is better. Thank God. Do you see any of our family members bá wá, they can ring. Ah. Then mo fẹ́ pé káwa náà observe wọn throughout the week. So by tomorrow, àwọn ọmọ kọta fẹ́ ṣe. Alright. Tètè padà sínú machine. Okay. Okay. pẹ̀lẹ́ àǹtí, ẹ rà síkẹ̀tì. àwọn test ta carry out fún yín ó jẹ́ ká mọ̀ pé ẹ ti wà traumatized kan kò dìgbà tí àìsàn bá dèèyàn mọ́lẹ̀ kéèyàn tó rí dókítà tẹ́ bá ti notice pé ẹ ń ṣe nǹkan tí ẹ kì í ṣe on a normal day àbí ẹ ti rírú àwọn ìwà kan tí ò ṣe you have the right to see your doctor even with a therapist. ẹ ṣe gan doctor ọlọ́run á wà pẹ̀lú yín gbogbo àwọn iṣẹ́ tẹ̀ ń dáwọ́lé ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmarè á máa bá yín dáwọ́lé pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ wá sọ kalẹ̀ yìí àti níbi pé ibi tí ọ̀rọ̀ bá dé dúró yìí kí ni nǹkan tá lè ṣe gangan. ṣé o rí fáyìn wọ́n kàn ní láti rí therapist ni but my advice ṣé rí tẹ́ bá ti rí pé ẹ ti ń ronú àbí ẹ ti ń ṣe àwọn nǹkan kan you know tó lè trigger ìbínú fún yín or something àbí past experience yín tó lè mú yín rántí nǹkan kan kó da everything rú please avoid it ó máa ń da kéèyàn gbàgbé nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kó má mú bàbàrà kó má bàa di bàbàrà mọ́ lọ́wọ́ please ẹ jọ̀ọ́ ẹ yé ronú mọ́ ẹ gbàgbé everything ṣe ti gbọ́ you'll be fine please don't títí yín any ẹ By me, you mí ó máa ń move on from whatever to bá ṣẹlẹ̀ àǹtí bá ní kẹ́ move on You ò mean pé kẹ́kàn rò lọ́kàn yín àbí kẹ́kàn sọ lọ́rọ̀ ẹ̀ you have to mean it you know act on it Money, ní àròkàn ó máa ń fa ẹkún àsundà ni ṣe rí ẹkún àsundà tẹ rí o ó máa ń ba please ẹ jọ̀ọ́ torí it is for your own good emma you don't have to cry you don't have to cry don't worry you be fine you be fine ẹ mọ nǹkan nurse máa fún yín ní àwọn kankan tí màá lò get a therapist with time you'll be fine thank god pé a little more careful, so got nothing to worry about so it's okay. Joe love me, baby. Joe love me for who I am. Joe love me, baby. He will lie, you won't call me. love me, baby. Joe love me for who I am. Joe love me, baby. Cause your people I Just wanna pick it up in your hands forever no break up, no distance between us. You want I want to me, the one I wanna spend my life with forever. Beautiful, baby, wanna chop you like shawarma. Oh. You will love me, baby. You will love me for who I am. Simply and tenderly. You will love me, baby. You will lie, you me love me, baby.